وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته òní ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù jumada al-akhirah ìdírọ̀ fourteen forty one eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹtàlélógún nínú oṣù february miladi two thousand and twenty ní mọ́ṣáláṣí ńlá tìlú ìbàdàn níbí àtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa àgbọ́yé ẹ̀sìn wa láti inú tírà Ma'arijul Qabul lónìí àfọwọ́n ní tírà gbọ́rọ̀ débi abala ẹlẹ́ẹ̀kejì nínú tó ṣàkójọpọ̀ rẹ̀ nínú tírà rẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì yìí ó ní í ṣe pẹ̀lú àlàyé nípa ìpele mẹ́ta eléyìí jẹ́ islam tó pín sí alislam eléyìí tí ṣe ẹ̀sìn tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò ní gba nǹkan míì lọ́dọ̀ ẹnìkan tó bá fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí eléyìí tó túmọ̀ sí al-istislamu lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah. والخلوص من الشرك وأهله ìsọpasọ sẹsílẹ fún Allah nínú títí lọ́kàn ṣoṣo nínú ìjọsìn àti ìgbàfà fún nínú títẹ láti rẹ àti ìmápámẹsẹ kúrò nídìí ẹbọ àtàwọn ẹni tí bá eléyìí ni túmọ̀ ìpele mẹ́ta onáà ní islam yìí ńlọpin sí ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni alìsílám ìpele kejì òun ni alìmán ìpele kẹta òun ni alìsàn àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí pé pọ̀wọ́lé wọn pọ̀wọ́lé ra wọn tala kọ̀kọ́ ó ń tẹ̀lé kejì ni ẹlẹ́kejì ó ń tẹ̀lé tẹ́lẹ̀ kẹta ni ìpele kẹta ló ga jù ìpele kejì ló tẹ̀lé ìpele àkọ́kọ́ òun ló kéré jù àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni òun tá ń pè ní adín òun là ń pè ní adín ẹ̀sìn gẹ́gẹ́ bó ti ti wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tó ṣe pé amasi hadith jibril aleyhi salam ẹgbàwọrọ jibril aleyhi salam a lè pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí iná lọ wá nínú ẹ pẹ̀lú àlékún àwọn nǹkan kan tí ìbéèrè nípa wọn tún wá níparí ẹ hadith jibril yìí ó jẹ́ ẹgbàwá tó kù púpọ̀ tó sì ṣe àkójọpọ̀ ẹ̀kọ́ eléyìí tó jẹ́ pé mùsùlùmí bùkátà láti mà nípa rẹ̀ àwọn méjì nínú àwọn olùmọ̀ àwọn ni wọ́n tira láti albasra ní al-Iraq àkọ́kọ́ Yahya ibnu Ya'mur ó ní kana awwalu man qala fil qadari bil Basrati Ma'bad al-Juhani Ma'bad al-Juhani ó là kókó ẹni tó kọ́kọ́ takò kádàrà ní Basra ní al-Iraq èyí sì máa ń ké gbàtẹ́sí islam tó bẹ̀rẹ̀ sanabi sallallahu alaihi wasallam tó sàlàyé rẹ̀ àwọn sàhábà gbọ́ wọn gbọ́ yé wọ́n sì tẹ̀lé àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ nǹkan tí ò bá yé wọn wọ́n máa béèrè ṣùgbọ́n kò lè ṣeéṣe ká gbé àwọn sàhábà wọ́n tẹ́wọ́ gbà nǹkan tí wọ́n gbọ́ yé lórúkọ pẹ́rù ń bà wá ká má bàa dẹni tí Al-Qur'an sọ kalẹ̀ nípa rẹ̀ kó sórí ibú gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn Islam mẹ́sìn máa ń fẹ̀sùn kàn àwọn sàhábà bí àwọn sàhábà yẹn wọ́n gbọ́ sànàbí bá wọn sọ yé torí pẹ́ẹ́rù máa bá wọn kálukùránì kan má lọ sọ̀kalẹ̀ lórí wọn pé wọn ò lẹ́kọ̀ọ́ àti pé wọn máa ń gbọ́ ànábì lẹ́nu kálá àwọn sàhábà àwọn lẹ́ni tó lágbọ̀ọ́yé tó pé jù àwọn sì lẹ́ni tó ti kó tẹ̀lé islam jù àwọn sì lẹ́ni tó lọ́wọ́ bá kẹ́ jù nínú gbogbo àlùmọ́ yìí àwọn sàhábà yìí wọ́n ti gbọ́ nípa kádàrà lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n sì mà wípé ẹ̀ẹ́lẹ́m anama ọ̀sọ̀ọ̀bẹ́kẹ́ lẹ́mìíkùn lè yọ̀kẹ́ àk wà má àkpá àkẹ́ lẹ́mìíkùn lè yọ̀sẹ̀ ìbà lọ́mọdájú wípé gbogbo ńtọ́ bá sí ọ kò sí àkọọ́lẹ̀ pé ọ̀dà sí rẹ̀ ni ńlọ́pàá sí ọ gbogbo ntí o bá ti ṣẹlẹ̀ sí ọ kò sákọọ́lẹ̀ pé yóò sí ọ ni ńlọ́pàá tí ò fi sí ọ àwọn sàhábà ti ní ìgbàgbọ́ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn sàhábà wọ́n yìí jẹ́ ni tó ṣe wípé yóò mọ̀ wá sí àfọwọ́fà tí wọ́n máa sọ pé kádàrá kádàrá ń bẹ àfọwọ́fà náà wà bí àpèjú ẹni tó lọ sùn síwájú tírélà tó wá lóun fẹ́ òun fẹ́ máa fi ṣe tí tírélà bá gborí èèyàn kọjá ọlọ́run akọ kíkọ́ bá bẹ́ẹ̀ kú asọ̀kọ́ náà ti bí ó ṣe kú nù ṣùgbọ́n ló ṣàfọwọ́ fà bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà wọ́n yìí fi kádàrá ti kẹ́wọ́ lápẹ́jùwẹ̀ ọmọ pé mo ní ìdánwò lọ́la and ìdánwò yẹn ni final paper tí mo fẹ́ kọ́ mo wá ti sùn láti ẹ̀yìn sọ̀láìtì maghrib mo wá ní kẹ́nìkan kọ́rọ́ jí mi títí tó fi di pé aago mẹ́jọ àárọ̀ yóò fi lò mo sì mọ̀ kí pípà tí mo fẹ́ lọ kọ yẹn mo ti gbọ́dọ̀ wà nínú hall ní seven thirty mo wá jí la mẹ́jọ ní ìsìnká kankan o màtí mo wá jí la mẹ́jọ yẹn mo wá gbéra mo ń wọkọ̀ mo ń wá márùwá mo sì wá délé ẹ̀kọ́ mo wọlé oníkàlùkù ti gbà wí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáhùn tipátipá wọn fẹ́ kí n wọlé wọn á wọlé tán kí ni n bá kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ọmọ ló máa ń kàwé èyí tí wọ́n bá kọ́ wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá kà á tó sì rí kọ́ iná ni ọba àti torí pé lómi bá wọn kọ́ dáhùn ìtàn ló wá ní ọmọ kọ ọ̀tọ̀ ní sábìlérì ọ̀tọ̀ ní sí ọmọ kọ ẹni tó wá sùn kọ ẹni tí ọ̀kan kankan kọ ẹjọ́ pé pàjáwìrì ló gbé délé ìwé ńkọ́. ọlọ́run wọn gbé èsì ìdánwò jáde wọn á lò fail kádàrá ni ni wọn sọ pé wọn kì í tìràn mọ́ kádàrá wọn sọ pé èmi ni mo ṣe àfọwọ́fà ẹ̀ ń gbìyànjú tó kò yẹ ká pé mo sùn lọ́jọ́ náà so àwọn sọ̀hábà wọ́n ti gbọ́ yìí kan wá yọjú. ẹni tó jẹ́ abẹnugan wọn nídìí àtakò kádàrà wọn ń pè ní Ma'bad al-Juhani irú àwọn orúkọ àwọn ọ̀daràn báyìí báyìí ó yẹ ká máa ha sódà tẹ́sí máa ma tani sálàfù àwọn ọ̀daràn torí pé àwọn ẹni rí ní sálàfù àwọn ọ̀daràn náà kọ́ àwọn náà ní sálàfù sálàfù àwọn ọ̀daràn níbi kátàkó kádàrà onítàní. Ma'bad al-Juhani. Yahya ibnu Ya'mur ọlọ́kan nínú àwọn olùmọ̀ méjèèjì tí mo sọ yẹn olùmọ̀ méjèèjì wọ́n ń pè ní Humayd ibnu Abdulrahman al-Himyari àwọn méjèèjì wọ́n gbéra lẹ́ni tí ń lọ sí hajj àwọn èèyàn ti dá àdáralẹ̀ kò sí kádàrà wọ́n ti dá alẹ̀ kù àwọn èèyàn yìí wá gbéra láti àyè ibi tí àdádálẹ̀ ń ti bẹ̀rẹ̀ wọ́n gbéra ó di Mẹ́kà wọ́n fẹ́ lọ ṣe hajj tàbí kọjá pé umra làwọn méjèèjì lọ sí. a bá ń lọ à ń lọ à ń lọ àwọn ń ṣe ìbárí ìbára pé kọ́lọ̀ ní ẹ̀jẹ̀ àpàdé ẹnìkan nínú àwọn sọ̀hábà nàbì Muhammad sallallahu alaihi wasallam torí wọ́n sì fẹ́ kù torí pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yìí nínú àwọn tábìrì tó ga làwọn wà wọ́n rà àwọn sàhábà ṣùgbọ́n wọn ò rí anabi sallallahu alayhi wa sallam ah, ọlọ́njẹ́ arí ẹnìkan nínú àwọn sàhábà ọlọ́njẹ́ arí ẹnìkan nínú àwọn sàhábà láti ẹ̀fọ̀rọ̀ yìí lọ láti máa ti bá sòdodo orí bẹ́ẹ̀ la wà làbárí abdullah ibn umar ibn al-khattab radiyallahu anhuma dakhilan al nínú masalasi àtẹ̀mí àti Umayi táǹjọ́ ń lọ èkíní kejì wa bá dúró ní èjìká ọ̀tún àti èjìká òsì rẹ̀ àfi sáǹjọ́. èmi ọ̀rọ̀ ike Humayi yóò gbà fún èmi tí mo jẹ́ Yahya ibùnú Ya'mur pípé kí n sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ni mo wà mo bá yanu pé kò ní bínú tí bá pè mí mo kọ́kọ́ sọ mo bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo bá ní ìwọ baba abdulrahman ẹ̀kọ́ lélẹ́yìí o pé ibn umar orúkọ rẹ̀ ní abdullah wọ́n wá fẹ́ bá sọ̀rọ̀ wọ́n sọ pé wọ́n abdullah torí tó bá sọ pé wọ́n abdullah orúkọ rẹ̀ náà wọ́n lè forúkọ èèyàn pèèyàn kó dùn yẹn so ẹ̀sìn islam mẹ́kọ̀ọ́ wa islam ní kí a máa bọ̀wọ̀ fẹ́ni tó bá jù wá lọ kájẹ́ni tó jẹ́ kí a máa fọlá fún ẹni tó lọ́wọ́ bá bá pálí o lè sọ ike kí ló fi jù mí lọ ẹbí bíntín báyìí náà ni àdá àbí dà lọ ẹ̀kọ́ lọ wá kó gé dànù kí ẹ fi lè bá àjọ dọ́gba nínú ẹ̀kọ́ tẹ́sí islam mú wa nù pẹ́ni tọ́lọ́mù bá sọ láfún pẹ́ni tọ́lọ́mù bá bá gbé ga ẹ má má lakọ́ ma lórí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sẹ́rí nínú hadithi abubakar radiyallahu anhu abubakar ó síwájú àwọn èèyàn láti ṣe lè mọ́mù nígbà tí anabi sallallahu alaihi wasallam lọ́sàkúnṣe tọ́pẹ́ kúrò dé Bilal wa sọ fún pé tètè mi bá ṣe kọ́mà sọ́gbà láti síwájú láti ṣe lè má mú fáwọn tètè mi bá ṣe kọ́mà sọ́gbà láti síwájú láti ṣe lè má mú fáwọn ẹ̀kọ́ pọ̀ náà àdéhìí àá tí mo bá ṣe kọ́mà sọ́gbà láti síwájú ṣé kò sí bàbá náà yìí ṣé mo kí láwùjọ tiwa ní ìdá máa ní náà yìí níbo mi kàn wọ́n tún ní náà yìí nàmbà wán wọ́n tún ní náà yìí nàmbà tù if at all tó bá ṣe láì bí bá wà tẹ́lẹ̀ pé kò nídìí pé bìlá lọ sẹ́sẹ̀ máa sọ fún Abubakar pé sọ́ọ́gbà láti ṣe ìmáàmù fáwọn ẹ̀sẹ̀ mi bá ṣe kọ́ ọmọ sọ àkọ́kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ó ń bi Abubakar nítorí pé ṣé Abubakar ó súnmọ́ kọ́ ma ìntàwà yòókù ọ̀mà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam torí pé Abubakar súnmọ́ anábì ju ọ̀pọ̀pọ̀ sàhábì mi lọ. ìyẹn ni pé tí wọ́n bá ṣe kọ́ ọmọ sọgbà láti ṣe imam ó sì ń wo pé ànábì ò ní bínú tó o bá síwájú sọláàt kánábì ò tó dé abubakar ní bẹ́ẹ̀ ni màá síwájú nígbà tó síwájú wọn bá sọláàt lọ wọn àti ìrùkù ànábì bá dé bàtà ànábì sallallahu alaihi wasallam dé ànábì wa wá títí wọnú rákà nínú sáfù alákọ̀ọ́kọ́ gbàtó bára tọ́wà nínú sábà alákòókò àwọn èèyàn tó wà ní ìtòsí ibi tá ànábì wà wọ́n ti rí pa ànábì ni kálukú bá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀fun tí abubakar olè máa pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ wọ́n na abubakar ńlá yaltafitu fi sọ́lẹ̀ abubakar kìí sí dúwẹ́yìn nínú sọ́lẹ̀ ṣùgbọ́n gbà sí ìgbé ọ̀fun yìí pọ̀ abubakar ní láti wẹ̀yìn lọ́ba ara nàbì sallallahu alaihi wa sallam abubakar ọba ń gbìyànjú àti fàsẹ́yìn pé kánábì ọ̀wá síwájú ànábì wa ṣe báyìí tó fi tẹ̀síwájú ṣùgbọ́n Abubakar kọ̀ Abubakar wá sẹ́yìn ànábì lọ síwájú. gbàtà wọn parí sọláàtì yẹn ànábì sallallahu alaihi wasallam ní kí ló dé tí gbogbo yín gbé ọ̀kú sẹ́ẹ̀mọ̀ pé ní tí nǹkan kan bá ṣe nínú sọláàtì rẹ̀ subhanallah ni wọ́n sọ àwọn obìnrin àwọn ni wọ́n ní kó fi ọwọ́ kó fi lu ọwọ́ ṣùgbọ́n èèyàn ọkùnrin. lẹ́yìn náà wà Abubakar kí ló fà á nígbà tí mo sọ fún ọ ipe pọ̀ tẹ̀síwájú sọ́lá tó tún fàtẹ́yìn níbi tá a fẹ́ ìwọ Abubakar kí ló fà á ní ìgbà tí mo sọ fún ọ pé kó tẹ̀síwájú tó fàtẹ́yìn Abubakar tó kọ rẹ̀ síbẹ̀ yìí náà mo kọ rẹ̀ kí lórúkọ rẹ̀ Abdullah ibn Uthman ìwọ wò ó ṣé Abubakar dàgbà sí ànábì kò dàgbà sí ànábì ṣé Abubakar lọ́lá sí ànábì kò lọ́lá sí ànábì sallallahu alaihi wa sallam kí ló ń ṣe sí ànábì ọ̀la kọ́má lórí pé wà Abdullahi ọmọ Usman sọ́dọ̀ mi ni mo bá sọ̀rọ̀ kọ́mọ́ bọ̀ kí ló ṣe wọ Abubakar nígbà tí mo sọ fún ọ pé kò tẹ̀síwájú tó fà sẹ́yìn tó torí àwọn olùmọ̀ sọ pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bì pé gbogbo ẹni tọ́lọ́ ń bá sọ ọlá fún un tọ́lọ̀ ń bá tọ́ba pálí tọ́ba gbéga ká má máa la kọ́ máa lórí. ẹ wá rí níta èèyàn máa fi ju èèyàn lọ kí ẹ máa sọjú orí lásán níta èèyàn máa fi ju èèyàn lọ ọ̀pọ̀ ó lè jẹ́ pé owó ọlọ́run fún ọ tó fi ju ẹlòmíì lọ ọlá lọ́lọ́run fún ọ tó fi ju ẹlòmíì lọ ìmọ̀ lọ́lọ́run fún ọ tó fi ju ẹlòmíì lọ káwé ká gbọ́ nínú fámìlì lọ́lọ́run fún ọ tó fi ju ẹlòmíì lọ torí ká máa la kọ́ máa lórí yẹn á kọ̀ dáa kò dáa rárá torí ẹ̀ irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ ń bì wọ́n fẹ́ bá Abdullah ibn Umar wọ́n fẹ́ bá sọ̀rọ̀ wọ́n wá sọ pé wọ́n Abdullah wọ́n ní wọ́n bàbá Abdulrahman ìwọ bàbá Abdulrahman a ti dúpẹ́ fọlọ́ pé nínú àṣà àtàwà Yorùbá náà ẹ̀kọ́ ti ń bẹ fún ọmọ Yorùbá kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíìn wọn náà ní pé wọn sábà làákọ̀ mara wọn lórí kódà ọmọ tó jẹ́ ẹni tó kéré sí wọn lọ́jọ́ orí lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ẹyin ẹyin nílẹ̀ ni Yorùbá máa ń lò fúnra wọn eléyìí tó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá kò sínú pé bóyá èèyàn gọ̀ wípé ẹni tó jẹ́wọ́ wa pè lẹ́yìn kò sínú pé èèyàn gọ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ jù ni pé àwa tá a mọ̀ yìí pé à wa tá à ń tí ò tó táǹpé rọ wa lẹ́yìn táǹpé ẹni tó dàgbà jù wá lọ lẹ́yìn ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí o ti tọrọ tà tọrọ gbogbo ẹ̀yìn ọba dì wọ́ sọdọ alẹ́ gbàtí wọn bá wa búra wọn dátí tí gbogbo ẹ̀yìn ti di wọ́n dá gbogbo ẹni tá à ń pọ́nlé tá a ti wọ́sọ àbùkù tá a gbé sí lọ́rùn tí wọ́n bá wa ń parí ìjà ní yorùbá lẹ́fún ọ̀nà ìjà ló dé lórí gbòòwò ẹ mọ̀tí àka gbogbo ní kálukú sọ síra wọn ẹlẹ́dùn àmà fún àṣẹ ní kà fún à àṣẹ ní kà fún bẹ́ẹ̀ tí bá gbàgbé ọpọlọ ò ní gbàgbé torí délé ẹjọ́ kéè sára o ó ti bẹ́tà nígbà táwa ti mọ̀ pé bá a ṣe rí nù irú gbogbo ẹ̀yin ò ní gbèjì wọ kákúkú máa lò wọ fúnra wa láti bẹ̀rẹ̀ torí pé ẹgbẹ́ bàbá wa náà bá ń jà ní Yorùbá lẹ́wọ̀ ẹ̀rí pé ó ti dì náà sọ pé kí ẹgbẹ́ bàbá mi fẹ́ ẹgbẹ́ bàbá mi bàbá mi wà ní ní yorùbá lẹ̀ eléyìí ọ̀dà bẹ́ẹ̀ àmì bá lẹ́kọ̀ọ́ ni torí tá a bá lẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́yìn náà máa jẹ láìláì kọ́dà kó pàjà kọ́tọ́ káwa sọ ẹni bíntín ẹni àbùkù nítorí pé dé kan ti bẹ́ sàárín wa tọ́ wọ́n ní bàbá Abdulrahman ẹ̀kọ́ tó rẹ̀ ń bẹ̀ lọ́dọ̀ sallallahu alaihi wasallam wọ́n sì tẹ̀lé àwọn kan tó dáná máa ń sọ àwọn ọmọ wọn abdulrahman kí ló kọ́ tiẹ̀ abdullah òun sọ ọmọ rẹ̀ ní abdulrahman ẹ̀ríkẹ́ ní àwùjọ tiwa lónìí àwọn èèyàn fẹ́ sọ àwọn ọkọ̀ ọmọ ẹnìkan bí mali sí wọn ni ẹsọ abdullahi àwọn nínú ti kọ́mọ̀ jù abdulrahman kọ́ ó kọ́mọ̀ jù ẹsọ̀rọ̀ abdul asma ilallah abdullah wa abdulrahman àwọn orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù bàbá tiẹ̀ ti sọ ní abdullah gbàtọ́ làwọn abimá kí lọ́sọ abdulrahman tó eléyìí sí pé káwọn náà ká tara rẹ̀ ká máa mú ẹ̀kọ́ tiwa náà bàbá bímá àbùkátà ká máa wó kọ burúkú kaka ọkọ̀ tí ò ní túmọ̀ aka ma wo kọkó kọkan ẹnìkan kò lọ brow orí íńtánẹ́ẹ̀tì mo ti mú ọ̀dọ̀ àwọn ará ti lè jọ̀yàn lójú. ti ńgbà tí àwọn lè má mú bẹ láwùjọ yín àwọn olùmọ̀ ń bẹ láwùjọ yín sẹ́ni lọ fi léèrè pé bàbá ẹ dákun ẹ fún mi láwọn ọkọ̀ tọ́da tọ́da kìí ṣe pé lórí pété báyìí la bí o báwo pé o bá lẹ fún gbàmí wọn lè pé dára làbí ti la bí adẹ́gbẹ́ là sísì nù kí n gbọ́ là sísì. àbí túmọ̀ àlàmì túmọ̀ nù àbí dánù tí ọba ti jẹ́ irú eléyìí ẹ dákun orúkọ Islam tọ́da tọ́da tó bàbá irú eléyìí ó súnmọ́ kọ́mọ́tà ti ṣe torí tó ìyàn ni torí pé tọ́ba sọ tí wọ́n bá wù ah, bàbá tí ó pọ̀ yìí sì nítumà tó lọ́ba torí pé ò nítumà yóò sáré mú mi wà fún ọ yàtọ̀ sí íńtánẹ́ẹ̀tì so abdulrahman ìwọ bàbá abdulrahman àwọn kan mà ti yọjú lọ́dọ̀ wa yaqra'una al-Qur'an wọ́n ń kí al-Qur'an wa yatakhaffaruna al-ilm wọ́n sì máa ṣèwádìí nípa ọ̀rọ̀ ọ̀ma wọ́n èso lójú wọ́n kí al-Qur'an wọ́n sì máa ṣèwádìí nípa ọ̀rọ̀ ọ̀ma wa dhakara min sha'nihim ó sì sọ púpọ̀ nínú tí wọ́n mọ̀ nípa àwọn èèyàn báyìí wa annahum yaz'umuna alla qadar àmọ́ nínú nǹkan tí wọ́n máa ń sọ oní pé kò sí kádàrà kò sí kádàrà wa anna al-amra ọ̀nì wọ́n sì máa sọ pé gbogbo nǹkan ló tuntun lọ́dọ̀ Ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim sẹ́yìn máa tún máa kádàrà ni pé ṣáájú kọ́lọ́wọ́n bó tó dá sánmà tilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ṣáájú kí sámà àtìlẹ̀ ó tó wà pẹ̀lú fifty thousand years lọ́lọ́wọ́ bá ti kọ́ mayekun ila yawmil qiyamah gbogbo ń jọ ṣẹlẹ̀ jíjọ́ gbẹ̀ndẹ̀ qiyamah torí awwalu ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ ntọ́lọ́wọ́ bá kọ́kọ́ dá òun náà ní gègé àwọn olùmọ́wá sọ yìí pé àkọ́kọ́ ntọ́lọ́ kọ́kọ́ dá lẹ́yìn tó dá àgọ́ ọlá rẹ̀ tán torí sísẹ̀dá àgọ́ ọlá ọlọ́run síwájú dídá gègé lẹ́yìn tọ́lọ̀ lọ́ọ́ dá àgọ́ ọlá rẹ̀ tán àkókò tó dá ní gègé wá pa gègé láti ẹ̀fẹ́ kó pò gègé wá sọ fọlọ́ pé kí ni kí n kọ́ gbogbo ń tó alladhi 'allama bil qalam olúwa ẹlẹ́dàá wa òun ló fi ìmàmá gègé tó fi kọ́ gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ jíjọ́ gbẹ̀ndà òkèèyàn gègé ò ti kára kọ́ńtòrò gègé ò sì kọ̀kọ́ púpọ̀ fún ọ ṣùgbọ́n ntọ́lọ́wọ́ bá ní kí gègé ọkọlọ́kọ́ ntọ́lọ́wọ́ bá sọ pé ọ̀sẹ̀lẹ̀ ló fi má gègé tí gègé kọ sílẹ̀ ọlọ́wọ́ bá ti kọ àkọ́ yìí báyìí gbogbo ntọ́lọ́wọ́ sì kọ náà ní ọ̀sẹ̀ rí ẹ̀ kéèyàn wá sọ yìí pé kádàrós adékun gbogbo àkọọ́lẹ̀ tó lọ nǹkan yẹn tó sí kéèyàn wá sọ yìí pé tuntun ní gbogbo nǹkan níwájú ọlọ́run eléyìí túmọ̀ sí wípé adékun ọlọ́run ọba kọ̀ ma ntí ó ṣẹlẹ̀ dájú kó tó ṣẹlẹ̀ a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí pálọ̀ ní sallallahu alayhi wa sallam ó lé mi mo ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mo sì jẹ́ òpin. fún gbogbo àwọn ànábì asiwaju fún gbogbo ọmọ ànábì adam alayhi wa inna adama lamunjandalun fi qinatihi láti ìgbà tí adama ti wà ńlẹ̀ gidi lẹ́ni tó jẹ́ ama láti ìgbà lànàbì ti ń jẹ bó ti jẹ kí ni ìtumọ̀ rẹ̀ ń pẹ́ ọlọ́run ti kọ́ pé mi ò rí nu kì bẹ́ẹ̀ náà nìwọ náà wọn náà ti ń jẹ́ wọ̀ òun ti ń jẹ́ ọmọ bàbá rẹ̀ òun ti ń jẹ́ ọmọ àlùjọ jẹ́ òun ti ń jẹ́ ni tó ṣiṣẹ́ tó ń pè láyé sí ní ṣáájú kọ́lọ̀ ohun tó fẹ́ ní sànàbí Adam aleyhi salam lára bẹ́ẹ̀ ni gbogbo wa ti fẹ́ rí ọlọ́run ti kọ́ wa ó ti kọ́ńtà ṣe ó ti kọ́ńtà ó ṣe wa ó ti kọ́ńtà jẹ ṣáájú kó tó fẹ́ ní sànàbí Adam aleyhi salam lára ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́ ni. ṣáájú kọ́lọ̀ ọdún dá sẹ́mà sílẹ̀ pẹ̀lú fifty thousand years lọ́lọ́bì kọ gbogbo ní ọ̀sẹ̀lẹ̀ jíjọ́ ìgbéǹda òkèèyà. eléyìí tó túmọ̀ sí pé ajá pé pọ́tọ́lọ̀ ti kọ gbogbo ẹ̀ kí á lè wàhálà kí lè túmọ̀ èèyàn bá tí gbogbo wa ti fún wa àbúrò wàhálà. bẹ́ẹ̀ làwọn sọ̀hábà náà sọ bàtàlà bí sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ti mọ àlùjánnà ó ti mọ ọmọ aná dáájú kó tó bọ gbogbo nǹkan ọ̀kan náà sọ̀hábà bá ní kí wọ́n á lè tún máa sísìn àtúnṣe lọ nítorí ẹ̀ ká máa rí tí ọjọ́ kú tẹ́ni tí wọ́n ti kọ àlùjánnà fún kọ́ lọ sí àlùjánnà rẹ̀ tẹ́sán ti kọ́ fún kọ́ lọ sínú náà rẹ̀ mọ̀yẹ́sọ́rọ̀ lè mà kó lè pàlà ẹ máa sin náà ẹ máa ṣiṣẹ́ ọlọ́run abó ṣèdàkùn fún oníkálukú láti ṣiṣẹ́ tí yóò mú ṣe kó ń gé ńtọ́lọ̀ ń da fún ẹ̀ńtọ́lọ̀ ń da fún àlùjáná yóò ṣiṣẹ́ ọmọ àlùjáná ẹ̀ńtọ́lọ̀ ń da fún náà yóò ṣiṣẹ́ ọmọ àná ọlọ́run fún ṣé wàá lọ́kàn nínú ẹni tó da fún àlùjáná. akramakumullah kádàrá ń bẹ kádàrá kálukú ti síwájú. Si ntọ́lọ́wọ́n bá bá sọ pé yóò ṣẹ̀dá yóò ṣe lẹ́yìn ntọ́lọ́wọ́n bá sọ pé ẹ̀dọ́ ṣe kò lè yẹ ntọ́lọ́wọ́n ti kọ́ fún kálukú wípé ní ọ̀jẹ̀ tiẹ̀ wàláhì kò sẹ́ni tó lè mú kú o ntọ́lọ́wọ́n bò sí pé ọ̀jẹ̀ tiẹ̀ bí gbogbo lẹ́yìn tó bá fẹ́ fún ọ kò lè dí tiẹ̀ dáadáa kan wọ́n lè fi tiọ́ àfi ntọ́lọ́wọ́n kọ àyíká kan wọ́n lè mú abọ́ àfi ntọ́lọ́wọ́n ti kọ ọlọ́run ẹlẹ́dàá wa ó tún máa ń kọ́ kádàrá mi fún wa ní ìgbà tó ní kálukú wa bá wà nù ìyá wa ní ìgbà tí ọmọ tó bá ti ń pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ kẹ́bí sọ wọn nù hadith abdullahi bin mas'ud radiyallahu anhu ọlọ́run ọba ọ̀ràn mẹ́lẹ́kà kàṣì bí katibi rizqihi wa ajalihi wa amalihi wa shaqiyyin aw sa'id. wọ́n kọ́ àrísìkì rẹ̀ fún iṣẹ́ tí gbélé ayé wa ṣe bákan náà ìjọ tí ó kù tó lórí ire ni àbó lórí ibú nínú ẹgbàá mi lẹ́yìn ogójì ọjọ́ ní màlẹ́kà yọkọ̀kọ́ wa pa àkọọ́lẹ̀ kan láwọn kan tó jẹ mọ́bẹ̀ náà bákan náà kádàrá tó wà bá máa ń kọ lọ́dọọdún yufraqu kullu amrin hakim òru ọjọ́ yẹn iná lọ́lọ́wọ́ bá máa ń kọ àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan tó ti ná ọgbọ́n tó dópin rẹ̀ wá àwọn olùmọ̀ wọn lọ́lọ́ máa tún kọ kádàrá ọdọọdún ní òru Laylatul Qadr ǹjẹ́ kádàrá tún wà ní tọ́lọ̀ tún máa ń kọ lójoojúmọ́ bí arákùnrin nínú àwọn ní tún wà àwọn ètò ní kò sí àwọn ẹni tí wọ́n ní kádàrá olójoojúmọ́ wà wọ́n mú àyà tó wà nù Suratu Rahman wọ́n fi sèré fún un ìpè kullu yawmin huwa fi sha'n pé ojoojúmọ́ inú inú sẹ́ iná ẹ̀ lọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa máa wà ṣùgbọ́n àwọn olùwà sọ pé kò túmọ̀ sí pé máa ń pọ̀ kádàrá lójoojúmọ́ àti bá àti bí kádàrá ò sí yẹ o kádàrá kan tó sí yẹ o ẹ̀dá ọlọ́nkan òṣìṣẹ́ tó máa ń tọ́lọ̀ ń kọ́ fún à ń bọ̀ síbọ̀ yóò máa ń tọ́lọ̀ ń kọ́ fẹ́ lómi. sọ ìdínú tó fi jẹ́ pé ojú gbogbo wa fọ́ sí kádàrà ẹnìkan ọ̀ máa ń tọ́lọ̀ wọn bá kọ́ fún. tiwa kàn ní ká máa bẹ́ lọ́n bí wọ́n lọ́n tí gbogbo ntọ́ ọba kọ́ fún mi ní rere ìwọ lọ́n tí àbúrú bá ń bẹ nínú tó ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ fún mi. wọ́n lọ́n bá mi sọ di tí wàá nìyẹn irú àdúrà tó yẹ ká máa ṣe nù ṣùgbọ́n máa kádà rẹ nìkan kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ńlọ máa ń tó nǹkan ọ̀lẹ̀ fún ẹ̀dá ẹnì pe wàhálà yẹn ní wàhálà ń bẹ lábẹ́ ìsọ̀ wàhálà yìí máa ń ṣe lábẹ́ ẹ̀ṣọ́ àwọn bàbá ọdẹ yìí máa ń ṣe lábẹ́ ẹ̀ṣọ́ àwọn baálẹ̀ baálẹ̀ lábẹ́ ẹ̀ṣọ́ àwọn ọba lábẹ́ ẹ̀ṣọ́ president àbáwọn sọ́jà àbí lábẹ́ ẹ̀ṣọ́ ọlọ́pàá àbí mobile police àwùjọ bíi lẹ́ẹ̀ lábẹ́ ẹ̀ṣọ́ lọ. òkè táwọn lẹni náà tó a lè rí ní mi lábẹ́ ẹ̀ṣọ́ lọ ọ̀nà wo ló fẹ́ pàdé bẹ́ẹ̀ tọ́lẹ́ni náà tó fẹ́ wá lè débi rẹ̀ tó fi wá tà tó fi pé mo fẹ́ yí ìkankan padà alẹ́ ní náà ti rà lè ṣe bẹ́ẹ̀ èdè wọn tọrọ ọmọdé ti kọ́ gbé wọn sì ṣe kọ́ tí wọn fi wá lọ yí padà torí ẹ nínú àwọn àṣìṣe wa òun náà ní pé tó bá jẹ́ pé àwa náà àwọn mùsùlùmí tá a jẹ́ elédè káàrò jíire tó bá yẹ kó a bá lọ bá kádàrá gbọ́ wàhálà ó dínkù gan-an dáadáa ó sì pọ̀ nù gbèsè ayé wa tẹ́bá wò gbèsè ayé yorùbá wọn gbà kádàrà gbọ́ rárá rárá ẹni tí pé ní máa ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà wa ma wọ́n lè kó lọ sílé babaláwo àwọn ọmọ ìyanu la ọmọ olùkọ́ irọ́ lásán tẹ́lẹ̀ náà bí àbá ń jẹyà yọ ìyanu tí bá ti ń da fún náà yọ náà gbogbo ẹ so ìwádìí ń o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá lọ́bọ̀ ògo ẹ̀dá tó látàrí ògo rẹ̀ náà ló ti ẹ má fi àti ọmọ yìí o tó ilé olóró náà ti ti bí o ẹgbẹ́ sá o ọlọgbọ ọmọ pàtó ọmọ ẹjẹ máa o lórí gbogbo aláǹgbá ló ń takùn délẹ̀ àwọn méjì sínú irun táwọn aláǹgbá lé wọn irọ́ lásán akramakumullah lẹ́bàá rí àtìgbà yẹn lórí rọ́bà àwọn kan bá bẹ̀rẹ̀ sí lépa ọmọ láti kékeré wọ́n mọ wọ́n náà láti halima láti kékeré lọ́mọ tó ṣe pé bá náà kọ́lé ọlọ aláàrú ló ti láyé rẹ̀. bàbá aláwọ̀ tó ń bá wọn rí ìrìn rí lóyún ó rí ìrìn rí sára rẹ̀ ó yẹ kó rí ìrìn rí kádàrá ara rẹ̀ ó yẹ kó rí ìrìn rí kádàrá ọmọ rẹ̀ ó yẹ kó rí ìrìn rí kádàrá ìyàwó rẹ̀. àwọn àmọ́ ọmọlé wọn a sì máa hara wa lé màá. ẹlòmíì wọn hàn lè mọ wọn ò tí ó dárí wọn tí ó dárí pé lálàáfíà nítorí pé babaláwo ti sọ wípé ọmọ ńlá ni. wọn hàn lè mọ kò ní gbélé ayé àlàáfíà lórí ntáàmà torí ẹ lábẹ́ òfin Islam ẹnìkan kan ò sí tó máa ń tọpa mọ́ àbùkádà láti lọ́ọ́ máa yẹ kádàrá kan wò. torí pé bẹ́ẹ̀ ń bá ń yẹ̀ wò irọ́ lẹ̀ ń yẹ̀ wò irọ́ lẹ̀ sì mú jáde nínú àgbà kádàrá gbọ́ ibà ó náà ní pé gbogbo sẹ́tàn bá fẹ́ ṣe wọ́n làwọn jáde sọ̀rọ̀ ara wọn wọ́n lọ sí lórí àwọn òun fẹ́ máa ṣiṣẹ́ fọ́gà ẹ̀fọ́ òun wò sọ̀rọ̀ òun àbí ìsọ̀nà ẹ̀dàkùn ẹ̀ wúrọ̀ onóṣù gbowó lọ́wọ́ rẹ̀ yóò nìkan máa dà ní ẹ̀sọ́wó láì ṣe sọ̀láàtì yàrá wò pé ó lówó ń bẹ àmọ́ òní kọ́lé ó lówó ń bẹ àmọ́ owó ẹjọ́ ni ó lọ́ba ọ̀nà ìlànà mi táwọn lè sọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀ wò kọ́ wá tó sọ̀tì tó ti ti pọ̀ gara rárá kó o bó pa òun bẹ àmọ́ òní pa òun bọ́bá mo ó kọ́kọ́ lé dàrí ìrọ́ lásán. ẹlòmíì tọ́ba fẹ́ lọ́kọ tó fẹ́ níyàwó wọn làwọn lọ yẹ̀wò nígbà wọn bá débi táwọn fi yẹ̀wò àìmọye ni ọba ti fẹ́ra wọn wọ́n ṣe sábàbí tí wọ́n ní fẹ́ra wọn ọmọbìnrin lè máa béèrè lọ́dọ̀ rẹ̀ pé ẹ dákun kí ló kọ ọmọ mi ṣé màmá rẹ̀ lọ́fẹ́ fẹ́yàwó wọ́n lọ lé oníyàwó yìí ọ̀dà ọjọ́ òun wọn bí ọjọ́ òun wọn bí mi báwo ẹ fún mi scholarship wọ́n fẹ́ lọ yẹ̀wò tọ́ wọ́n làwọn fẹ́ mọ kádàrá ntí ó ṣẹlẹ̀ kó sẹ́ni tó máa ń tí ọlọ́run ọba ti kọ́ lẹ̀ akramakumullah nínú àgbà kádàrà gbọ́ yorùbá òun náà ní tí wọ́n bá ń dá akọkọ tó kù díẹ̀ káàtó fún sọ ti forí rẹ̀ gbá parọ̀ tó bá jẹ́ pé tọkọ tó ń lu bàbà àgbà tí ò dùn ti gba sànńdè ó gbé sátidé lé ti sòkòtò ń bí ó gbé kí ni wọ́n wá wo ọ̀nà torí tọ́lọ̀ tí ìjọ sòkòtò má wọ̀ ni. nínú ẹ̀gbá gbọ́ sẹ́yìn méjì bá lọ sí sẹ́kẹ̀ náà tọ́lọ̀ ní kọ́ fún ọjọ́ mi kejì lọ ọ̀daràn láwùjọ Yorùbá wọ́n ti bẹ́ẹ̀ ti inú lò kódà àwọn ọmọ tẹ́tọ̀ wàá si tẹ́tọ̀ tọ́rẹ̀ abẹ́tọ̀ wàá lọ tẹ́tọ̀ tọ́rẹ̀ tí wọ́n wá sí àdéhùn kejì ẹnìkejì rẹ lọ àwọn èèyàn máa wọ́n lora wọn yìí náà sáà nìta bíi táyà tí a bá ń jẹ àwọn èèyàn láwùjọ Yorùbá lẹ́yìn wá wò pé ah ìyá ti ń jẹ wọn yẹn já máa sànù wa àti pé òun gbọ́ fún wọn níta bá ti lè fún wọn lóúnjẹ tẹ́bi bá ti kú ọ̀nà ọ̀rọ̀ wọn inshàlá gbogbo ìyá wọn bù sí bọ̀ náà nù bàbá olóhùn bá gbówó kalẹ̀ kí ẹ máa sóúnjẹ fáwọn ará ilé mẹ́ta lójúmọ́ ẹ ṣe tààrọ̀ ẹ ti sọ̀sẹ̀ ẹ ti talẹ́ ẹ máa pa màálù bíi mẹ́ta fún ọ lójoojúmọ́ tí o bá lọ kí ni wọ́n wù áà tọ́ ọdún nílò ọ̀rọ̀ ayé nílò ẹ rí i pé bọ́bá dé ti bàbá náà fọ́ ọlọ́ba ni ẹ̀dá dúró nígbà tó ti jẹ́ pé àwọn là ń lò àwọn ìgbà kádàrà gbọ́ láwùjọ Yorùbá kódà tẹ̀ máa ń bá ọ̀rọ̀ kádàrà gan ọ̀fẹ́ bá ti ń jẹ nù kágbà kádàrà gbọ́ àbí ńlá. eléyìí túmọ̀ sí pé ìmánì wo lè jẹ́ ìmánì tá a bá gba kádàrà gbọ́ à ń ni a lè jẹ́ mùsùlùmí tá a bá gba kádàrà gbọ́ ọlọ́wọ́n bá ní máa kọ́kọ́ da ọlọ́wọ́n ní máa kọ́kọ́ kú díẹ̀ káàtó ọlọ́wọ́n ní máa pé ká ọlọ́wọ́n ní máa pé kọ́ wọ́wọ́ ọlọ́wọ́n ní pé ọlọ́wọ́n ní kọ́kọ́ ọlọ́wọ́n ní ma pé ọlọ́run ní pé ká lù kọ́ má dùn ọlọ́run ọba lónìí kọ́ bọ́ sí òun lónìí kọ́ má tètè tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí tí èèyàn bá mọ bọ́lọ̀ ti jẹ́ sí àwọ̀ ẹ̀dá rẹ̀ ni wọ́n bá ní wàhálà wọ̀ mọ́ gbogbo wa bá ti pọ̀ tó ẹ̀dá ọlọ́run ni wa ọlọ́run ọba ló ní wa ntọ́ba wù ló lè fún ẹnikẹ́ni nínú wa tọ́ba tó wù ntọ́ba yìí kọ́ òun ló ní gbogbo wa ọ̀rọ̀ pé wọn pé wọn tèmi ṣe rí báwọn ọlọ́run ọ̀kadàrà tó gbogbo èèyàn náà ni ó ní kò sì kádàrà tó gbogbo èèyàn náà ni ò ní ní àmọ́ ọ̀rọ̀ yorùbá pé ọlọ́run ọ̀tẹ́ nìkan kó má lè mú láárí èèyàn ní ọ̀tẹ́ ìsọkúsọ àìgbàkádàrà gbẹ̀mù torí tọ́lọ̀ ń bá kọ́ pé gbogbo èèyàn ni ó lówó kádà bíi Dangote ilé ayé ọ̀wá wà kò ní sílé kankan nù ẹ̀ fẹ́ kí gbogbo alábá lówó tọ́kùtù bá wọn kò ní sílé kankan lé ayé yìí kò ní títí kankan tí ọjọ́ títí ọlọ́dà lé ayé yìí ẹnì kánú òfin látọ̀ wọ̀ sọ́run ẹnì kánú òfin ní bàtà tó jẹ́ pé yọ wọ́ gbogbo nǹkan yọ wọ́ tánṣẹ́l lè máa dá torí ta ni ọmọ sẹ́rú fẹ́ nìkan nígbà tí gbogbo wa ti lówó bá ta ni ọbọ̀ kọ́lé tí wọ́n wá máa fojú bíi pé ebi ìrọ̀ rẹ lèmi náà ó dájọ́ lówó ni ta ọmọ ni bàbá tẹ́lọ̀ tábẹ́rẹ́ ọmọ gbólú ẹ̀ lọ́wọ́. tàlùmọ́lẹ́ ìjọba máa da títí pé kí ni tí gbogbo yìí wò sẹ́ẹ̀sì wọn rẹ́ni sẹ́ẹ̀sì wọn lọ́wọ́ tẹ̀mí ọ̀dù. tàlùmọ́ ọba máa bá títì ní ọba títì níbi tó ń lọ lọ́wọ́ ayé ìgbà títì ti rárára. torí ọlọ́run bá gbé àwọn kàga ọ̀rẹ́ àwọn kan tí ọba jẹ́bẹ̀ ilé ayé òmìnir tí wọ́n bá bí ẹni tí wọ́n léèrè pé báwo lẹ ṣe ń fèl inú mi dùn báwo tọ́lù fi ẹ̀sìn mi lẹ́ni tí ń wá bàbá àbí èyí ó lè lọ́wọ́ ńgbà inú rẹ̀ dùn mọ́ ó ti kó máa lo obì bàbá tó wọ́n wà. Ah, yóò sọ ògúlù tí èpè yóò sọ lù ní kékeré kálẹ̀ rù yẹ tó ọlọ́wọ́n bá tẹ̀lé ayé bá wọn yóò bá àtàkàtà pọ̀ lẹ́nu wa kí ọlọ́wọ́n tẹ́nìkan kọ́mọ́sì níláárí èèyàn ní ọ̀dọ́ à ńgbà tí èèyàn kan fẹ́ ló mú ọ tí ò jẹ́ ní láyé ẹ wá mú ó tún dara lẹ́nà. àmọ́ ma tí wọ́n ti gba kádàrá gan wọ́n máa da lára ni bákan náà yóò wọ́n pípọ̀ ta kerosene wọ́n wàá sára táǹkì ọlọ́run ò débi èèyàn ní èmi náà mọ́tò ni bàá máa tà bàálù lọ́yẹ mi pé máa tà àmẹ́yìn àwọn ló tún mi lẹ́ni tọ́lá sí subhanallah ọ̀rọ̀ ìdákọ́dà rà mọ́ yóò ti gbàgbé pé tó jẹ́ pé àwọn ra báńkì àwọn bá wọn já síbẹ̀ ní gbogbo àdúgbò nìkan lọ́wọ́ fà á níbẹ̀. yóò máa sọ pé sọ àpọ̀ sí pé ọlọ́run ṣe bí èèyàn ní ẹ̀jẹ̀ àá kí eléyìí túmọ̀ sí pé ẹja gba kádàrà gbọ́ ẹja gba kádàrà gbọ́ ọlọ́run yìí wá kádàrà nǹkan wá bínú sọ̀lọ̀ bí ìyàwó tó ti fi ọkọ ọlọ́run gbàdúrà ìjà wa ṣẹlẹ̀ wọ́n sọ fọ́kọ pé tí ọba sì ti kádàrà àti wọn ni kí ni tẹ́lẹ̀ àbúrò sọ pé tí ọba sì ti kádàrà èyí náà ló gbé náà kọ lọ ọba fẹ́ tí ọba sì kádà yé ẹ nítorí pé yóò máa wú bí ká pé ìyàwó náà máa owó tó ni bá àmọ́ ìwọ owó tí ọba sì ti kí ló ó túmọ̀ sí pé kádàrà agbọ́dọ̀ gbà gbọ́jà mọ́ ṣùgbọ́n mo gba kádàrà gbọ́ kò túmọ̀ sí pé ń jókòó tẹ́tẹ́rẹ́ o pé ńgbà tẹ́tẹ́ tí bá a sọ̀rọ̀ kádàrà ó ti wá da báyìí tó ń jókòó ni pé mi ń lọ skul mà ọ̀rọ̀ ìyàwó ta fẹ́ fẹ́ lọ́sẹ̀ tí mo mi ń fẹ́ má ń hmm, àárẹ̀ tí ń mi ń lọ speed kọ́ lọ kádàrà torí tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí tẹni tí ń fẹ́ pé kí wọ́n bò ń paná tí ń jó yín láì jẹ́ pọ́ pariwo iná ń jó yàn ọ̀ pariwo sọ wọn pé ibi tó kù sí lóde o. ebi ń pààyàn ọ̀sán náà tí ó ti ṣe oúnjẹ gbà ebi tí ó pa ọkùnrin rẹ̀ kádàárọ̀ ọ̀tako kẹ́ gbìyànjú. ọgbà bọ́lọ̀ ti kọ gbogbo nǹkan ṣùgbọ́n lọ́n ti sọ pé wàá kó lè àmàlù sọ fún wọn pé kálukú ọmọ ti fẹ́. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا gbogbo ẹtọ́ bá bí wọn ti sójú ọ̀nà àwọn ọ̀pọ̀ ọmọ náà ọlọ́run gbà kó jókòó tẹ̀tẹ̀rẹ̀ màá gbìyànjú nínú ọkọ mi màá kọjú lọ dáadáa màá máa gbọ́ ọ̀nà tó fi ṣùgbọ́n gbìyànjú ni ọlọ́run fẹ́ kí n gbìyànjú torí náà ni ó jẹ́ kí lọ́lọ́run kọ fún ẹni tó tó bá fẹ́ yàwó obìnrin máa wọ ìyàwó rẹ wàá bí ẹ̀sìn pẹ̀lú ìyàwó rẹ wàá gbọ́ tìkìtìkì lọ́nà tó ti dẹ́kẹ́tẹ́ mọ́ bàá wá mà tó bàá wá mà àmọ́ wàá fẹ́ yàwó àwọn tó bá jù mí wàá gbé kíra sẹ́gbẹ́ ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ka àwọn síra kan mùdàkàrà kan bẹ́ẹ̀ wájú mi kọ́dà ẹ̀ abẹ́ tìbéètì kan oníṣẹ́ abú tìbéètì kan ìyàwó tó gbogbo tí wà lọ́wọ́ lọ́sẹ̀ dání kòkè bí ó bá nípò ó gbìyànjú torí pé ní ìyànjú ló ti mà pé dáà tí wọ́n ní nǹkan ṣe ni àbí ìyàwó nìkan wà lára rẹ̀ ibẹ̀ láti mọ̀ pé nǹkan ṣe ní nǹkan ti ṣe ìyàwó náà tí màá ń bẹ̀rù balẹ̀ pàtó ń gbìyànjú pẹ̀lú ìyàwó yẹn tó máa ń bẹ̀rù ọlọ́fun mi lọ́mọ ọlọ́fun mi lọ́ àdúrà gidi ló ń ṣe o mo fẹ́ gbádùn àárẹ̀ ń ṣe mi à ogun bá ní o ẹ lò ó ní ẹ mọ́tò àkálùtù ọ̀tá àkálùtù tó <laughs> lọ́dọ̀ ọ̀rọ̀ mi mọ́tò àkálùtù tó lò wọ́n á kú jẹ́ so àwọn tó bá lóògùn títí tí ọ̀wọ́ á máa bẹ̀ lọ torí pé inú fi so pelu báyẹn ọgbàdùn insha allah àmì yẹn sọ pé ah, tọ́lọ́ máa kọ pé ń bẹ kú bẹ́ẹ̀ ni wọ́n kúkú ṣe kú tọ́lọ́ máa pé ń ó máa so eléyìí kádàrà torí ń gbà sí fanfa aleyhi salam àtànàbì Musa alayhi salam nígbà tó gbọ́ arìnjú nínú sámà ànábì ní fún aró yìí ó ní ànábì Musa sọ pé ṣé ìwọ ni Adam tó jẹ́ pé ó mú àwọn ọmọ rẹ̀ kúrò lálẹ́ jẹ́nà Musa ànábì Adam alayhi salam wá sọ fún ànábì Musa pé a ah, ọ̀hálẹ́ máa bá mi pé táǹfà lórí ntọ́wọ̀n ti pé yóò ṣẹlẹ̀ ṣáájú kó tó dá sámà dilẹ̀ anabi musa ọba amantsi ọsọma anabi wa ni baba ńlá wa wa borí anabi musa alayhi salam nínú fikun lukun yìí tẹ́lẹ̀ wò dáadáa kí ni tí anabi musa ń bá baba ńlá wa wí lórí ó ní pé ìwọ ló ṣe sábàbí ìwọ ló kó àwọn ọmọ rẹ kúrò lálùjáná ìwọ ló kó àwọn ọmọ rẹ kúrò lálùjáná ṣé ádámù lọ́wọ́ kó wa kúrò lálùjáná kì í ṣe ádámù ló kó wa kó lálùjáná ọlọ́run ló mú wa kó lálùjáná sẹ́mi akókó lọ́wọ́ tó dá bàbá la náà tẹ́lẹ̀ náà ó ti sọ pé orí ilẹ̀ ni ó gbé ajẹ́pàkọ́ lẹ̀ ti síwájú eléyìí ni bàbá ńlá wa ádámù fi ń sẹ̀lẹ̀ wọn ni máa bá mi wí lórí bí ọ̀sùn kan fún yọ kó tó di pẹ́tà sọ́mà tilẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bukali mẹ́lẹ́díkẹ̀tì inni rán wọn létí nípa àgbà tí olúwa ẹlẹ́dàá rẹ sọ fáwọn màlẹ́kà wípé màá fi àrólé kan sórí ilẹ̀. ajẹ́pẹ́ bíbí láti sẹ́nu rẹ̀ ń gbà yẹn kìí ṣe pé bíbí ẹ̀ ń bẹ̀ sí òsì òní jáde kó ń bẹ̀ mà fúngbà díẹ̀. sòṣùgbọ́n sábà bí ní ọ̀bàdé àmọ́ wọn ti kọ́ pé náà náà láàpadà gbé àwọn olùmọ̀ sọ pé ìdí tí anabi adam fi borí anabi musa pé ó ń lórí ti agbára ti ọ̀ka kìí ṣe ìtagbára rẹ̀ ká tọkọ̀ láti ṣe inú ń lórí musa ọ̀bá jàdí torí ìtagbára rẹ̀ ọ̀ka ni tí bọ́lá kọ́ ilẹ̀ láàgbé kò sí lọ́wọ́ adam ṣùgbọ́n èyí tó jẹ́ pé tó bá bá adam wílé lórí musa ọ̀bá borí onípe ló tó fi jẹ́ lè fi sọ́lọ̀ nípa kò wí bẹ́ẹ̀ torí ẹ̀ kò bá wí lórí nǹkan tó lágbára lórí ẹ̀ ń bá wí lórí ntí kò lágbára lórí ẹ̀ rírẹ̀ ayé báyà wí lórí ntẹ̀yàn lágbára lórí ẹ̀ ṣùgbọ́n alẹ́ báyà wí lórí ntẹ̀yàn lágbára lórí ẹ̀ àpèjúwe mi nísìnyí wọ́n sọ pé kí ló dé tí o gbìyànjú kí ló dé tó ń bá tó yẹ lọ́wọ́ sọ dídù mi ọlọ́ọ̀bẹ ìgbà tí wọ́n sọ ọlọ́ọ̀bẹ ni ọlọ́ọ̀bẹ ni wọ́n bá ọ̀sẹ̀ sẹ́mi. sẹ́mi pé ń bẹ̀ ẹnikẹ́ni tó bá bọ̀ lórí eléyìí ọgbà bá ọ. àbẹ́ni ìṣẹ́ nìkan ni a kí ló dé tó fi jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àgbà. ó ti rí tó fi jẹ́ pé ọba ọmọ lẹ́sí. sẹ́mi pé o jẹ́ ẹranjẹ́ nù sàásù agbára rẹ̀ ká àbí ọ̀ka agbára rẹ̀ ká láti má jíjẹ kí ló ń sọ fún ọmọ létí agbára rẹ ta láti káwọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọgbà létí tí wọ́n lè báyàwó lórí ètò ìlágbára lórí wọn ìbára lórí ètò ìlágbára lórí ìwọ́n bá wà lórí kábàrà kó o ti tẹ́wọ́ lórí ètò ìlágbára lórí kí ló ń sọ fún ọmọ lẹ́yìn ọlọ́run lọ́kadà bẹ́ẹ̀ àìsàn bọ́lọ̀ ti kádàrà bẹ́ẹ̀ ọwọ́ kádàrà ká bọ̀ wí. èsì tó ọgbọ́n mi létí ọlọ́ọ̀lọ́kọ̀ bó ti kọ́kọ́ gba létí ọkọ̀ ká gbọ́ létí sa. torí ẹ̀ ń gbà sí nìkan wá bá Umar radiyallahu anhu sọ́mu wá pọ̀ jalè ọlọ́ọ̀lọ́kọ̀ ó ní bó ti kọ́kọ́ ọkọ̀ ká wa torí pé tó fi kádàrá sẹ̀rí fún ọlágbára láti má bó ti wá kádàrá pọ̀ tẹ́lẹ̀ náà ó ti ní ká gbọ́ wọlé irú rẹ irú rẹ irú rẹ náà láti fi táwọn yóò fi mọ̀ pé kì í ṣeré torí ọwọ́ akádàrà pé ká ṣe kí ni ká gé ọwọ́ rẹ̀ mọ́. tọ́ wọ́n sọ fún Ibn Umar radiyallahu anhu gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni gbogbo àwùjọ pẹ̀lú àwọn ẹni tó wà ń bẹ̀ gbogbo gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni lónìí ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láwùjọ àwọn yóò máa wò pẹ́yìn náà ni olùmọ̀tọ́ wà àwọn kan máa ń sọ báyìí báyìí báyìí báyìí bàbá tí wọ́n fẹ́ gbọ́ àlàyé òdodo lẹ́nu yín nípa ń tán gbé wà ó torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ògbà ó yẹ ká máa sọ òdodo gbogbo ògbà tí wọ́n bá sì pèèyàn lólùmọ̀ ó yẹ kó mọ̀ ń pa ẹ̀sìn lódodo nítorí pé ìwọ ló yẹ kó fi wọ́n mọ̀nà náà fi wá bọ̀ tó bá wá sí lọ́dọ̀ rẹ níjàmbá tún ti sẹ̀sìn a'udhu billahi minash shaitanir rajim ẹ sì rí i pé láwùjọ wa lónìí irú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nù nísìnyí wọ́n á fẹjọ́ lè má mú kan sùn wọ́n ní wọ́n bá kókó níbi àbáwọlé bàbá yìí wọ́n á ní kókó ní máa fi jó nǹkan bàbá òun kò sí tí ò lè fi kókó ń jó kódà kó ṣe pé orí ajiyọ̀ iná bá gbé wá fún lódìndín yóò jó tó dé dùn wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò ó lóun tó kò sí tó wọ́n ṣe nínú gbogbo nǹkan wọn àmọ́ òun lè máa mú tuntun lọ. àwọn sọ pé ah bàbá ẹ̀yẹ ní lè máa mú tó bá kí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ẹ̀yẹ lè máa mú aṣíwájú wọn ní lédì níbi tí wọ́n ti ń sàwó lọ́yẹ̀ kẹ́ ẹ̀ jẹ́ mùsùlùmí là wà wọ́n bá gbé rí ẹ rí ẹ rí ẹ ọdọọdọ ìmáàmù àgbà lò sẹ́mi kẹ́lu rẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ gbogbo gbà wọ́n lọ gbé bẹ́ẹ̀ nìkan sẹ́wọ́n wò pé tí wọ́n bá dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ ò níyànjú. àtàdọ́dọ̀ ìmáàmù àgbà ìmáàmù àgbà bá ní kí lẹ́ ní ṣe wọ́n bá sàlàyé ńgbọ́ ìwọ bẹ́ẹ̀ ni bàbá wọ́n bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ máa bá ìmáàmù rẹ lọ kúlẹ̀ burú ní gbogbo wọ́n wà ń bò fún wọn fi àwọn èèyàn sójú ọ̀nà gidi tí wọ́n fi mẹ̀sìn dáadáa àwọn gan fúnra ara wọn tó ti rí ẹ̀sìn. ìṣe ara rẹ̀ tí a ní tún kẹ̀kẹ́ sí kẹ́kẹ́ bíbà ló tún kẹ̀kẹ́ jẹ́ àdáwò sí wa púpọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ orí ló ti dèrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò àtiwájú ẹ̀sìn ìmọ̀ máa ń gbé wọn débẹ̀ nígbà tó yá àjẹkù rẹ̀ ìní ọkọ̀ tí wọ́n máa gbé ọ̀pọ̀lọpọ̀ débẹ̀. ọmọ ọmọ àti kìnìkà bọ́n kìnìkà lọ́wọ́ tó kú bá pẹ́ nìjọ́ ọ̀bọ̀. nígbà tí lè máa ń bá sọ fún yín pé tí ò bá tẹ yín lọ́rùn ẹ kò sánlẹ̀ ni o. mo rò pé sẹ́yìn ọ̀fẹ́ ti mọ̀ pé àdáwò ti di lè má mọ̀ àwọn. páàbù ó ti di lè má mọ̀ bá. ẹ wà wọn sọ háàbà ìmà wọn mójútó ìmà wọn sì fi ń darí ayé. wọ́n gbọ́rọ̀ ìyá bá ibn Umar radiyallahu anhu. tọ́ ibn Umar wa ni bá ṣe sọ fún pé wal amru um pé gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run tuntun ni ìyẹn ni pé kò ní mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ó dìgbà tó bá a bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ á sọ fún fẹ̀yìdá ọlọ́kì tọ́kùlẹ̀ tó o bá pàdé àwọn ẹni tẹ́ wí àwọn ẹni tí sọ pé o ti kádàrà o tó àkùbẹ̀rù hù ẹ sọ fún wa ẹni bẹ̀rẹ̀ ọmọnì hù pé èmi má parẹ́sẹ̀ kú lọ́dọ̀ wọn o wà á nà hùn bọ̀rọ̀ á ọmọnì àti pé àwọn ọ̀gá kò sí kọ́kàn wọn pẹ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin tọ́ wọ́n lé mo fi ẹni tí èmi abdullahi bin umar tí mo máa fi búra búra yẹn ni pé mo fi allah mo fi búra law anna li ahadin mithla uhudin dahaban mo fọlọ́ búra pé kí ẹnìkan nínú wa tó bá nínú òkè uhud ní owó wúrà fàǹtọ́kọ̀hù fi sabilillah tó wà ní ọ̀sọ́sọ́ ọ̀nà allah tó bá fi kẹ́sì pẹ̀lú pé ọmọ fi ta kókó tó ọ̀nà lọ máa kọ́bí lọ́hùn lọ́hùn mí ọlọ́wọ́ bò ní gbà lọ́wọ́ rẹ̀ hàtà yọkùnrin rẹ̀ kádà táàdì kótó di pọ́n gba kádàrà gbọ́. ìyẹn ní pé tí èèyàn bá gba gbogbo ní bẹ́nẹ́sì Islam yìí gbọ́ yàtọ̀ sí kádàrà tọ́ba tako kádàrà tó ràn ọ̀gbá kádàrà gbọ́ àmọ́ gbogbo nǹkan ló ń gbàgbọ́ ọgbà bẹ́ẹ̀ kí ẹ

ẹ sì máa pé yorùbá a lè jà ká má lè rí síra wa ó lè rí náà. ọ̀rọ̀ mo ti ẹ ebi náà lọ nà yorùbá bọ̀ ọ̀rọ̀ àwọn mi wàá gbà wàá gbà ní tí ṣe fún ọ tí ṣe fún àbẹ́yìn ó yìí fún ni pé ebi náà lè ká rẹ̀ tó pé bẹ́ẹ̀ ni ọ̀nà ìlú nípa àwọn gbẹ́gbẹ́ ni ọba tó ṣe fún ná ọ̀nà ló ṣe fún ní ọgbà ọgbà tó ní àti sọ̀kò lọ́gbọ̀ lọ́lọ́ba máa sáré ká ẹ dábàá ìgbà mi ò ti tẹnu kọ́ o èmi náà sọ pé ọgbà o ẹ bẹ́ẹ̀ tó ṣe o ẹ bẹ́ẹ̀ tó ṣe ti ṣe o làwọn ọba àti irú èrò lọ fẹ́ irú gbẹ́gbẹ́ náà lọ fẹ́ ká ṣe fún ní àbí tutù ẹ rí i pé wọ́n máa lé para wọn wọ́n máa lé para wọn nítorí pé kò sígbàgbọ́ òdodo tọ́ nígbà tí ẹ wá jọ lórí síra yín ọlọ́mùbá kádàrà ọlọ́mùbá kádàrà pé sọ ọmọ rẹ kú ọmọ kíní kú lẹ́yìn ọmọ kejì ọ̀sán rẹ̀ tẹ́lẹ̀ onáwó àtúkú ọmọ kẹta sọmọ pé níbi sọmọ kẹta náà ti ń narùn fún òun kù. yóò bá lẹ́bù kò ní gbà pé ọlọ́run bá ní í ṣe kò ní gbà pé ọbọ̀ sásìkò ni òun gbà pé ó ní rọwọ òun ọwọ́ rẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí rí yìí o àti má fi táàrí mà nítorí pé àwọn èèyàn gba ọgbà kádàrà gbọ́ kò túmọ̀ sí pé àwọn ọ̀daràn sí o kò túmọ̀ sí pé ẹsẹ̀ bá tiẹ̀ jẹ́ òsì o kò túmọ̀ sí pé ìgbà tí wọ́n wà láyé tó ti kú nìsín inú gbogbo àwọn ará gbọ́lé yín bù ọ́ ẹlòmíín bẹ sẹ́yìn pé kò túmọ̀ ní sẹ́ká pé tí ìyá bá ti máa wá púpọ̀ rẹ fún un bẹ́ẹ̀ ni àwọn olójú wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bíi mùsùlùmí wọn náà ní sọ̀rọ̀ alẹ tẹtẹ rẹ wọn náà máa fẹ lọ kẹ́nìkan bá rọ aburú sí ọpọlọ bá ṣùgbọ́n ìwọ òní rọ aburú sọmọ làkejì eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ó ń gbò pé bíi kókúkókù rẹ lójú ayé àti ẹ̀ ẹ rí i pé yóò máa lé ọ ni kò ní rí ọmú ẹnìkan ọ̀dà mọ̀ràn ó ní gbogbo àwọn òkú bàbá bàbá màmá màmá wa tí wọ́n ti sí agboolé yìí ọ̀dà ọ̀tà pẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pé gbogbo ilẹ̀ yorùbá wa gbogbo agboolé ló ti dorí tẹ́ níbi tí wọ́n sin bàbá alágbádá sí ni ìyá alágbádá náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní ríra wọn lọ́ọ̀bà ríra wọn lọ́ọ̀ wọ́n ń gbá bọ́ọ̀lù. ẹnìkan bá dá mọ̀ràn tó ẹjẹ́ á wú àwọn sàárè yìí ká rí agboolé wa lò náà àwọn ẹjẹ́ àti àwọn bàbá màmá yìí sórí tẹ̀. ọlọ́run sì ní kẹ́nìkan kan takò sẹ́wọ̀n pé àwọn ẹlòmíì ejò olóró para mẹ́lẹ̀ kò ní sọ̀rọ̀. bẹ́ẹ̀ wọ́n bá sì hu gbogbo àwọn bàbá màmá yìí nígbà àwọn hu wọn wọ́n sì palẹ̀ wọn mọ́ wọ́n lọ sí wọn sórí tẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n bá di pé ẹnìkan fò sálẹ̀ ẹnìkan náà kò sáré tẹ́lẹ̀ òun náà tó ẹnìkan náà ah! àwọn àgbààgbà bá ní tẹ́yẹ̀ ṣe pé àwọn òkú tí a yìí ṣé òkú ní bínú ni àbáláyé náà ẹ̀yin sì mọ̀ pé òkú kò sí tí ó bínú tó o ti lọ òun kò káàtà wá ní alààyè lọ́fẹ́ gbèjà àwọn òkú ni. tó ẹ̀yin náà tó bá ti ń dámọ̀ràn ru rẹ̀ ẹ̀ tún máa bẹ́ẹ̀ lọ dáadáa ni torí àwọn ọ̀daràn àwọn ẹni tí ò fẹ́ dáadáa sí wọn ẹ̀yin náà máa bẹ́ẹ̀ lọ kápá wọn kà yín. Ibn Umar ni ẹ sọ fún wọn pé wọn èsè mùsùlùmí tí wọn bá ń náró òkè Uhud ó túmọ̀ sí pé gbogbo owó tí káfíìn bá ná ọlọ́run ní gbà àpèjúwe kan ẹ̀rí pé ọdọ àti mùsùlùmí ọkọ mọ́sálásí nítorí pé gbogbo ẹni tó bá kọ́ mọ́sálásí fún Allah Allahu Rabbul Alamin yóò ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjáná ó dáa ní ìsìn káfíìrì kan wá kọ́lé epo ó tún akọ́ mọ́sálásí sí kí lóò yẹ kí mọ́sálásí sí.

ẹ wọn kò fẹ́ kúrẹ́ yìí ìgbà tó fẹ́ rí lọ́gbẹ̀sì káàbà wọ́n fi condition lélẹ̀ olóògbé òfin dá sí kò gbọ́dọ̀ owó tó rí lọ́nà àbòsí kò gbọ́dọ̀ owó tó rí lọ́nà àbúrú àwọn kékeré nìta wọ́n wá lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé táwọn mùsùlùmí máa sọ pé àfẹ́ kí káfíìrì wa bá kọ́ ọba ti kọ́ tán bá pé kí ni ìbùnà ọmọ àrùsọdẹ sọ fún wa tí wọn bá náwó òkè òhùn lọ́wọ́ góòlù Ọlọ́run ní kọlọdọ wọn táàbí kó tó gba kádàrà gbọ́ ó túmọ̀ sí pé ńgbà tí káàrí kọ́ mọ́sálásí sílé pọ̀ sọ́lá wọn gbà kò ní gbà so ẹ̀yin ṣé dandan wà ní kẹ́ wọnú mọ́sálásí tí káàfìrí kọ́ lè wò ní. bí kò sọ fún yín pé Nathaniel filling station wọn á kọ́ mọ́sálásí bẹ̀ ẹ̀yin sì ń rìnrìn àjò wọ́n ti sọ pé Nathaniel sẹ́dù ẹ̀ dáhùn ah, ẹ̀ dáhùn <laughs> ẹ̀ gbọ́dọ̀ tó tó o bẹ́ kí ni ẹ̀ tẹ̀síwájú dáre ẹ̀ tẹ̀síwájú títí tí mùsùlùmí kọ́ títí ẹ̀fìrí mọ́sálásí tí mùsùlùmí kọ́ torí di eléyìí báyìí sábà lọ sí alimadina ní agbọn àríwá madina òkè Uhud ọlọfẹsẹ bọdà gbogbo àríwá madina níbi tó pọ̀ dé ó di àyè tó pọ̀ gan nínú ibi tó ń pè láríwá madina ọjọ́ òkè eléyìí tó ṣe pé ó pọ̀ ní gúngùn ó tún wá pọ̀ ní gíga tí wọ́n bá nárú rẹ̀ lọ́wọ́ gold ọlọ́ọ̀bù nígbà lọ́dọ̀ wọn títí tí wọ́n fi gba kádàrá gbọ́. tọ́ ibn umar wa sọ pé hajjatani abi umar ibn al-khattab radiyallahu anhu bàbá mi umar ibn al-khattab ọlọ́nkóyanu sí ó sọ fún mi. قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم láàrin ìgbà tá a wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan àǹfààní lélẹ́yìí fún wa fún ma wípé ọmọ kọ́ máa kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá mi sọ fún mi yéésì kọjá pa àlọ́ lásán máa pa fáwọn ọmọ wa ẹni tó ń fún ní mà nínú wa ìjà wá sí kò fáwọn ọmọ wa náà wọ́n máa lọ lé wọ́n máa lọ skóòlù. gbogbo eléyìí náà dáa ara wa náà sábà tún lè ra lásìkò díẹ̀ fáwọn ọmọ táwọn náà tún kọ́ wọn ó máa ń lapa púpọ̀ lára àwọn ọmọ nítorí pé ntẹ́yìn mà tọ́lọ̀ fi sàánú yín ah yóò wù yín kọ́mọ yín ó lè yín lọ yóò wù yín kọ́mọ yín ó má yín lọ ńgbà tí ayé wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn òbí tí wọ́n ń rí àwọn ọmọ wọn lórí ẹ̀ lónìí kọjá wọn náà ní tẹlifíṣàn àti àwọn dvd fídíò nǹkankan tó máa gbé fíìmù burúkú sí fáwọn ọmọ àbí kò tiẹ̀ jẹ́ pé àwọn bíi gotv tẹ́tí wọ́n máa fi fíìmù hàn twenty four seven nígbà tó kàn sí ìsàwọ́ tuntun polongo ètí ń bọ̀ ike ẹ̀fọ́ ìjọ́nà ọgbọ̀n ṣẹ́jú sísìn omi ò tún bẹ̀rẹ̀ débi pé ẹlòmíì orí rẹ̀ ni wọ́n máa ṣàìsàn wọn ò ní mọ̀gbà tí lọ́ọ́ máa bá wọn wọn àti sọ̀láàtù làìṣà wọn àtàtúbà nígbà tí bá fẹ́ jí lọ síbi tẹ́ ni wọ́n tó pa tí wọ́n bá tún ti dé ṣọ́ọ̀pù wọn ètò bẹ́ẹ̀ ẹ dákun àmọ́ ara àwọn èèyàn tó ga ayé àmọ́ ara àwọn tó dáa fún látàrí pé wọ́n wá mà àwọn yà máa banú jẹ́ ni o. àyà máa banújẹ́ nítorí pé àwọn òrin lábẹ́ a sì ọmọ wa bà lábẹ́ torí ẹ̀ dáadáa tí máa jáde ńbẹ̀ kò lè jẹ́ tiwa tó o bí ń bá sànù náà sànù àwọn ọmọ yín lẹ́yìn àwọn olùmọ̀ nínú àwọn sàhárà yẹn àwọn tàbíìn yẹn máa ń ní àsìkò ọmọ wọn náà ìwọ̀nba ẹ̀rí máa ń ka ìtàn gbèsè ẹbí tí wọ́n máa sọ pé ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní kọ́mà ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti kọ́ alukurani màgé tó ti hà bàbá rẹ̀ là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ nímọ̀ àdì kó tó di kí wọ́n tún mú lọ sọ́dọ̀ ẹlòmíì torí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lọ́lùdára jẹ gbogbo yín lọ́lọ́wọ́ bi léèrè nípa fúnda jẹ kò pé mo ti pharmacy school kò tó pé mo ti fọmọ sílé kí ó èmi náà lára tó sì ẹ̀kan láàrin ó yẹ kí n lásìkò fáwọn ọmọ yẹn torí àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ mi. a ti gbọ́dọ̀ fojú di ma ẹyin náà padà dà púpọ̀ torí pé ńgbà míì tara yín lẹ́ẹ̀ máa tún sí o ẹ̀yin ó ti gbàgbé tara yín kọ́dá bẹ́ẹ̀ o ọmọ yín náà jọ adókòó torí ọmọ sẹ́yìn wò ó pẹ̀lú bí ọlọ́run ṣe ní kí ọpọlọ àwọn ọmọdé ó mú bérebére ó lè jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ní tẹ sọ́bẹ̀ lọ́mọ mu tí ọ̀sẹ̀ kù lórí ẹ̀ ẹ tara ibn Umar àti ibn Abbas àti Abdullahi ibn Zubair àwọn tó kéré táwọn ẹbí fi kú ẹ tara wọn wọ àpèjúwe àlẹ́ bí òwò ló ti kéré tó tó fi máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ nu wa ọ̀rọ̀ mi Ibn Abbas gbà wá ọmọdé kékeré lọ́wọ́ nígbà tó kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìgbà tó jíṣẹ́ rẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ là ló mọ̀ wá ń lò títí ìdíjọ́ gbẹ̀ndà fi yà mọ́. torí àwọn ọmọ wa náà ẹ má fojú kéré wọn tẹ ẹ bá nímà ẹ má kó àwọn yín. àṣírí ro eléyìí lọ́dọ̀ àwọn ẹ̀yà bí àwọn ọmọ Egypt àwọn ọmọ Egypt wọ́n ní àmójútó tó pọ̀ báwọn ọmọ wọn. ẹ̀rì tí olùmọ̀ nínú wọn tí ó jókòó ọmọ rẹ̀ kékeré ọmọ yẹn ọmọ lọ wọn bá sọ̀rọ̀ àfi bí ìgbà tá à ń bọ̀ ọmọ sọ̀rọ̀ gbé àwọn ọmọ yẹn kalẹ̀ fọ́mà yóò tún wọn fọ́mà náà láǹfààní nígbà tí ń sọ sọ. rírì ọmọ kan jù bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ ọmọ kọ́kọ́ mọ̀rọ̀ sọ ẹ̀kejì ọmọ nílà káì ọmọ tó mọ ká gbọ́rọ̀ ká lè mú lọ ká lè sọ bí màá ṣe máa wá náà nù ní lásìkò fọ́mà mi kò sí ntọ́kàn mi pẹ̀lú pé nkùn mọ́lẹ́kọ̀ọ́ ntọ́ ni pé màá sì máa rárá gba ìdàkejì nígbà tí máa yí àwọn ọmọ ẹlòmíì tó kù díẹ̀ káàtó fọ́mà tiẹ̀ ọkàn rẹ ọmọ bàjẹ́ ọkàn rẹ ọgbọgbẹ ẹlòmíì ti sàmánà ọmọnù òun ọkọ kò sì tó fi síbi tí wọn ti bá a kọ ọkọ sí náà ní pé jẹ́rìí bá kọ pé ọ̀dà wọ́n dà á kádàrá tó sọ náà ntọ́lọ̀ nǹkan pé yọ jẹ yọ jẹ àmọ́ kádàrá eléyìí ọ̀tako kádàrá pé kẹ́ ẹ fi sílẹ̀ kọ́ ìtako kádàrá kẹ́ ẹ wá olùkọ́ tó dáa tí bá ń kọ́ ọlọ́run ọba kó ṣe àwọn ọmọ wa ní èso tó dára ó ní láàrin ìgbà tá a jókòó sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tún bẹ́ẹ̀bẹ́ẹ̀ báwọn sọ̀hábà máa ń jókòó sọ́dọ̀ anabi nítorí pé anabi yìí ṣe oníwà burúkú yìí ṣe ẹni tó le téèyàn ò lè súnmọ́ yìí ṣe aláyàkókò nàkí tàbí muhammed min allah linta lahu walau kunta faddan ghalidha alqalbi lam tadlu min hawlik ìkẹ́ ọlọ́run tọ́lọ̀ ń se fún ọ ló fi lẹ̀ fáwọn sàhábà fáwọn mùsùlùmí tó bá lọ jẹ́ni tó burú ni tó jókòrò aláwọ̀ kókó ńlá géèyàn gbogbo wọn lọ bá sákò lọ́dọ̀ rẹ̀ torí àwọn náà ó yẹ ká lẹ̀ alẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sáwọn èèyàn ó yẹ ká láàánú sáwọn èèyàn pápá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹ nímà ẹ jẹ́ káwọn èèyàn lè súnmọ́ yín nítorí pé táwọn èèyàn bá lè súnmọ́ yín òfóòsì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń gbé wá bá ní nítorí ṣe sábà bíi kọ́rọ́nà lọ́ni nínú ọ̀rọ̀ gbéde ayé rẹ̀ ẹlòmíì nítorí ṣe kí ọ̀rọ̀ rẹ̀ ni níjọba ìdàlùkìyàmà sẹ́yìn bá wá jẹ́ pẹ̀ ṣe súnmá sọ̀rọ̀ pé nítorí ṣẹlẹ̀ náà ní pé yóò padà lọ bẹ́ni tó sì lọ́nà tó bá sọ bẹ́ni tó sì lọ́nà yóò jẹ́ pé Tori torí kálẹ̀ fáwọn èèyàn torí pé ọ̀wọ́n ojú bá ń ṣiṣẹ́ ń pè lọ ọlọ́run sọ ànábì sọ ó ní nǹkan tó ga jù nínú tọ́mì yẹn máa gbé lọ́wọ́. tọ́ àtúkò lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ittala alaina rajulun ẹnìkan bá yọ sí wa lójijì. ó yọ sí wa lójijì. shadidu bayadu thiyab aṣọ rẹ̀ funfun nìkí shadidu sawadi sha'r irun orí rẹ̀ dúdú kirikiri ní pé kò sí dọ̀tí lára rẹ̀ ok bẹ́ẹ̀ bá wà ń bọ̀ ká pé èèyàn ń bọ̀ láti wọ́n ti pè òkè àrẹ́ńdẹ̀ èèyàn ń bọ̀ wà mọ́sálásí ni kò sí bó ṣe gbéra láti ibẹ̀ bó súnmọ́ tó tó débi tó ní serukú lára rẹ̀ nínú sahara wa ń kọ́ ibi àwọn ò sí sahara o tó bá jẹ́ sahara nǹkan torí jẹ́pẹ́ sahara ní ilẹ̀ asálẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ jù pẹ́ lọ eruku burúkú ṣùgbọ́n lẹ́yìn yọ sí wa láwùjọ tó jẹ́ pé eruku wà ẹ̀rù ara rẹ̀ àríkàtọ̀ rẹ̀ funfun gidigidi kò sí àmì eruku rẹ̀ atúwọ̀ lórí rẹ̀ àríkò dúdú birikiti kò sí àmì pé fẹ́ sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ gbà fura irú èèyàn lélẹ́yìí ètò túmọ̀ sí pa wà á rìn o ṣùgbọ́n àní fẹ́ eruku kù lára tiwa lára tọ́ wa lára àrùn wa kò sí àti torí ibi tá ń kọ́ eruku wà mẹ́ tẹ́lẹ̀ yìí yàtọ̀ làyúrọ àlejò àtẹrù sáfọ àpẹẹrẹ onírìnàjò sí lára rẹ torí pé dábàá eruku wala ya'rifuhu minna ahad ẹnìkan ló wà ọ̀má ti tẹ́lẹ̀ bàbá sọ ebi ara ilé wa ni ọba àdúgbò wa ni ẹnìkan kọ́ ọ̀má ti tẹ́lẹ̀ ọ̀dà sábà wa mọ èèyàn bẹ́ẹ̀ tó yọ sí wa ṣé ọyẹ ká túlẹ̀ ní àbí ká jókòó ọyẹ ká túlẹ̀ ní ìdí táwọn òfin ní túlẹ̀ nípa ànábì bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nítorí pé bíbi ànábì láàrin àwọn èèyàn ìfọkànbalẹ̀ kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àtúnṣe àmẹ́nìkan rí àwọn àwọn èèyàn wọ́n bá jókòó tì wá. bá ti fojú sọ̀rọ̀ síra wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a máa jókòó pé lágbájá èmi àwọn àtijọ́ tá a mú ọbẹ̀ lọ́pọ̀ àwọn méjì ló ń bẹ̀rẹ̀ á pé kí ni ìfẹ́ àtẹwé ìmọ̀ àwọn ilé ìtura. àmọ́gbà tó ti pàṣẹ fi bẹ́ẹ̀ ọ̀kan kálukú balẹ̀ pé gbogbo bá wa ṣe rí kọjẹ́ ànábì ọmọ báwọ̀ ọmọ. so lẹ́yìn eléyìí ọkùnrin yóò dá dúró bẹ́ẹ̀ o sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún wá mú orúnkún rẹ̀ méjèèjì ó fi ti ta anabi sallallahu alayhi wa sallam ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lórí ìta rẹ̀ méjèèjì títa anabi ni àbí tata ara rẹ̀ àwọn olùmọ́ni ìta ara rẹ̀ ni ó fi wá gbé ọwọ́ lórí ìta anabi ẹgbẹ́ àwọn kan wá rárá ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì lórí orúnkún anabi méjèèjì ó gbé lórí orúnkún anabi méjèèjì sẹ́mi pé ẹ̀gbà wọn wá tó ní alifakirihu awurọ ipe ìtàn ìhòhò ni yàtọ̀ sí orúnkún iná sísọ pé tó bá ń pè ìtàn ló gbélé orí ìtàn ara rẹ̀ ṣùgbọ́n tàwa tó ló gbélé orúnkún anabi méjèèjì kò sí wàhálà ń bẹ tọ́ wọ́n ní ẹ̀kọ́ ni o pọ́nmọ́tò fẹ́ kẹ́kọ̀ọ́ bí ó sì máa jókòó níwájú olùkọ́ rẹ̀ nù ìyẹn ni pé tó olùkọ́ bá wà ń jókòó wọn lọ́jọ́ tólùkọ́ bá wà ń dúró ó dúró wọ́n ní ẹ̀kọ́ ni lórí jibril wa kọ́ lẹ́kọ̀ọ́ ni pé bí akẹ́kọ̀ọ́ sì máa jókòó níwájú olùkọ́ rẹ̀ ó ní jìnnà sí sòtí pé à ń gbọ́ wọlé ní sáwọn ọdájú pé àwọn olùkọ́ lè má gbà bẹ́ẹ̀ láyé sìn o wọ́n á gbọ́ wọlé mi tán bọ́ ni sẹ́yìn pé táwọn èèyàn máa sọnù wọ́n làwọn wá bẹ́ gbẹ́lẹ̀ lórúkú pé kéèlè ọmọ kéèlè gbàdúrà mú ọbẹ̀ gbà wọlé bàbá lókun so ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa alihi wasallam ọlọ́gbọ́wọlé ní orúnkún wa qala ya Muhammad ó ní wa Muhammad níbẹ̀ náà èsì tó wà ń bẹ̀ o fáwọn bọ́ọ̀ bá ti lè kúnlẹ̀ fún mi ò ní kọ́ kí ó lọ́dọ̀ mi má bọ́ọ̀ bá ti lè kúnlẹ̀ fún mi má rárá àfi tó bá fẹ́ gbé ṣé eléyìí ní ìsìn ọwọ́ abá Ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣé ọ̀dọ̀ bá lè bá Ànábì nàá tó kúrò bá nàbì torí pé gbogbo àwọn àṣejù ànùkẹ́ tí ò sí táwa ti gbé àpọ́nlé sí abẹ́ ẹ̀ tàbí wọ́n ń sọ̀rọ̀ àwọn àgbẹ̀rú ara wa àmì pé àmọ́ kí ó náà ní because àtẹlẹ wa sọ àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ tá a sọ bẹ́ẹ̀ sìn tiwa àwọn abọ́gibọ̀ pẹ̀ ní máa ń ṣe a ti dúpẹ́ fọlọ́n kí làwọn ṣe alẹ́ islam Allahu Rabbul Alamin làwọn ṣe ọlọ́nìkan là á tẹ̀ fún ọlọ́nìkan là á forí kalẹ̀ fún àìsèrú rẹ̀ fún yà. sòun àti Jibril dé ó jókòó ni níbi tí anabi sallallahu alayhi wa sallam jókòó tọ́ ọ̀kọ́ lè wa Muhammad ó ní wa Muhammad eléyìí àwọn sàhábà lẹ́nu wa Muhammad báwo eléyìí ọjọ́ aróko aróko ló máa ń la apọ̀ nàbì lórí eléyìí yara gboro lọ́jọ́ bó tilẹ̀ jẹ́ bá àmọ̀ gbòrò bí tó ti wá bóòlù tí wọ́n sọ pé wá Muhammad wá tọrọ ọjà sí àmọ́ ti mà wípé aró oko ló máa ń la akọ má nàbì lórí táwọn bá fẹ́ bá sọ̀rọ̀ kí sọ ya Rasulullah ya nàbì ó ní wa Muhammad akhbirni anil Islam fún mi ní ìròyìn nípa Islam. فقال رسول الله صلى الله عليه وآله وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله إسلام نكتالي يقول سيابا كتوكالاتي فدودوسن في الله وأن محمد رسول الله قلت تجلس محمد رضى الله وتقيم الصلاة قام في صلاته وتؤتي الزكاة قام وزكاة وتصوم رمضان kọ́ sẹ́nuró ní Ramadan wọ́tà hujjal bayt kó sì máa ṣe hajj àbẹ̀wọlé Allah in istata'ta ilayhi sabila tọ́ba ní ìkápọ̀ náà ti débẹ̀. anabi túmọ̀ islam pẹ̀lú àwọn orígun islam eléyìí wọ́n ní kò burú gbàtí ti kọ́ da anabi làlàyé ìtura ṣùgbọ́n tó bá yẹ pẹ́lú mi nìkan yàtọ̀ sí anabi ni wọ́n bá bi léèrè béèrè àgbọ̀dọ̀ dáhùn ìbéèrè pẹ̀lú mímọ̀ ka ntí wọ́n bí wá lé ntí ntí wọ́n bí wá léèrè nípa rẹ̀ kónú. lápẹ̀jù ẹ̀ lọ́mọ bí wá léèrè wípé kí ni ọ̀pẹ lọ́wọ́ àwọn ọ̀sọ̀ pé àtẹ lọ́wọ́ oná lọ́mọ àkàmọ́ àti tọ́ba sẹ́kù síbi ọrọ̀ ọrọ̀ tí ìlà kan wá máa ń bẹ̀ pé àtẹ́lẹwọ́ nù wọ́n á sọ pé ọ̀ràn sí láti sọ òdi àtẹ́lẹwọ́ ó sì sọ ipa tí ń bẹ ní àárín ọmọ àkàkọ̀ kan ó tún rántí láti sọ wípé àwọn la ọ̀pọ̀ nbìkan ibìkan lọ ibìkan ọ̀dàbí dọ́bù ibìkan wọ́n sọ̀kò kéré kò sàlàyé tán torí àwọn ni wọ́n yé sàlàyé nǹkan pẹ̀lú mímọ́ sọ̀ńtọ́ kó sínú. lápẹjù ọjọ́ bá níta lè yàn ọwọ́ sọ pé èèyàn ní orí ọrùn àyà apá ẹ̀yìn ẹsẹ̀ ọgbàgbé sí ìdodo sí sí orúkún àwọn ni wọ́n ṣàlàyé nǹkan pẹ̀lú mímọ́ tó kó sínú ẹ ṣàlàyé kí ni nǹkan yẹn ń wọ́n ní kí islam torí pé bẹ́ẹ̀ ni sọ́n bí pé ó fún alálàyé islam pẹ̀lú àlàyé orígun rẹ̀ àwọn orígun yìí ó túmọ̀ sí pé bọ́kànnù rẹ̀ bá ti lè yẹ islam ti lọ ò ní islam mọ́nà bí ẹni tó ń pẹ́ ní mùsùlùmí lò àwọn ọ̀gbà tẹ̀ láti bọ̀ mùsùlùmí lò kò sí zakati ní islam mùsùlùmí lò kò sí sẹ́nu ramadan kankan ní islam àtọ̀pẹ́ lẹ́sẹ̀ mùsùlùmí lẹ́sẹ̀ mùsùlùmí àti ara rẹ̀ dànù. tọ́lá àwọn orígun yìí ló gbé islam rò ṣùgbọ́n kí ni islam gàgà islam táwa gbà lẹ́sìn yìí àlàyé rẹ̀ ni o al-istislamu lillahi bit-tawhid al-inqiyadu lahu bit-ta'a wal-khulusu min ash-shirk wa ahlihi eléyìí ni islam tá a gbà lẹ́sìn. kò sí bàmù ipa pẹ̀lú àwọn mùsùlùmí àmọ̀túmọ̀ islam torí sẹ́ máa bí wọ́n lérò pé kí ni islam ní sùn àgbà yìí pé ká gbà pé ọkùnrin ni Allah ipò nìkan la gbọ́dọ̀ sùn kásì gbàgbọ́ nàbí Muhammad ìránṣẹ́ rẹ̀ ni kama gbẹ́sẹ̀ láti rò kama yakat kama kama ṣe hajj ẹni islam ni orí ìgbà islam lẹ́sìn sálàyé islam ìtumọ̀ islam nǹkan mẹ́ta yìí. ìtumọ̀ islam onáni kásọpásọsẹ̀ sílẹ̀ fún allah pẹ̀lú mímá sí lọ́kàn nínú ìjọsìn tẹ́bá ti rí mùsùlùmí kan tí ó máa sọ Ọlọ́run lọ́kàn nínú ìjọsìn títún pé Ṣàngó tí ń pẹ̀yà tí ń gbẹ́bọ̀ lọ sórí ta tóun náà tún bá wọn sọdún àyájọ́ wọ́n ń bọ òkè ìbàdàn tí ń bá wọn lọ wọ́n sọ̀tún ìṣògbó náà ń lọ ọbẹ̀ pátá àwọn bàbá láàárọ̀ kan ní kẹgbà kékeré mùsùlùmí a gbọ́dọ̀ ti Ọlọ́run lọ́kàn nínú ìjọsìn abẹ́rẹ́ ni ti pe Allah tó ti pe sami pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ máa pé kèsè mùsùlùmí. ó ní ah, àwọn tó ń pẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀hán ní àmì àlọ́ tẹ̀bọ̀ ni ọ́. Ah, ọba ìṣòro ọ̀pàpá ìwọlé ọlọ́run bẹni àwọn ìwọlé ọlọ́run lágbára tani ìwọlé ọ̀run náà tọ́pọ̀ kókó ọmọ pè lẹ́yìn Allah ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọ̀ṣẹ̀bọ̀ ni ọ̀ṣẹ̀ mùsùlùmí. torí ẹ ẹ rí i pé àyùmọ̀túmọ̀ ìsìláàmù ó jẹ́ pọ̀lọpọ̀ kú omi ìsìláàmù láì jẹ́ kí wọ́n máa mùsùlùmí yóò sọpá sọsẹ sílẹ̀ fún Allah pẹ̀lú pé ń ṣe lọ́kàn nínú ìjọsìn. ẹlẹ́ẹ̀kejì al-inqiyadu lahu bit-ta'ah ìmọ̀ àtẹ̀lẹ́sẹ̀ gbogbo pé tọ́lọ̀ ní kò pé òní gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo pátì wàá rí kọ́ pátì ìtumọ̀ mùsùlùmí ni. àwọn mùsùlùmí nítọ̀ ètò ẹ̀ka àwọn ará mọ́ka wọn bá wí o wọn bá wá wí o nàìjíríà làwọn wá o èyí ṣe mùsùlùmí o ìyẹn ṣe mùsùlùmí al-inqiyadu lahu bit-ta'a mùsùlùmí yóò sọ pásọ sẹsẹ fọlọ nítorí ọba ni kò ṣe yóò ṣe mẹsẹ yóò jìnà ìtumọ̀ islam ẹlẹ́kẹta al-khulusu min ash-shirk gbogbo ńlọtẹ mẹpọ pátá pẹrẹngodo mùsùlùmí ọbọ mbẹ mùsùlùmí bí tí wùlé kéré ma òkà burúkú ní sí ipò kàyí mo ti jogún ẹ lọ́dọ̀ bàbá mi wọ́n ní òkú àyè báyìí tó máa ń bẹ lọ́wọ́ èèyàn gbogbo bá burú bá ṣe ń bọ̀ yóò máa jó yàn wọ́n ká ló kó òfò nítorí pé pẹ̀lú lèèyàn ò sì bọ́lọ̀ ṣẹbọ sọlọ mùsùlùmí ẹ̀ ní rí pẹ̀lú àṣírà kẹtọ́ wá dé ọ̀rẹ́ ẹnìkan ti pẹ́mí lọ́wọ́ ó ń sọ pé mi máa ń rìn àjò púpọ̀ tí ewu bá ti ní rìn àjò. àbẹ́ ìgbọ́rọ̀ olú gbogbo ọkọ̀ gbogbo ògèdè gbogbo àyájọ́ gbogbo àwísẹ́ gbogbo àfọ̀sẹ́ bákan náà gbogbo tí wọ́n dè tíra ni oúnjẹ ni nǹkan kan ni bákan náà òkú tí ọkọ ṣe síyàwó síyàwó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìyàwó ló ṣe sọ́kọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ sọ́lọ̀ ni. mùsùlùmí ọ̀bọ̀ gbogbo eléyìí tó a ní mùsùlùmí làwa ń ṣe gbogbo ilé wa la tún so nǹkan rọ síbẹ̀ àwọn àsọ̀kẹ́ ṣé ìyá bá islam jẹ láti jẹ́ òtí bàjẹ́ oríṣiríṣi nǹkan ní kálukú sọ ẹ àwọn bàbá john àlè kúkú bá wọn wí àwọn bàbá john ló sì wọ bàbá àsìn nìwọ ẹ fà àwọn bàbá john ẹja gbogbo ẹjẹ lè yín ó sinmi mùsùlùmí ọ̀bọ̀lọ gbogbo ẹ̀ bọ̀ atakorongodo torí rẹ ẹnì kò ní wọn fẹ́ bọ̀ lọ ọmọ káàbùkù mùsùlùmí nìwọ torí gbogbo tó lè sọ ọdọ ọmọ aná wọn máa yẹra fún níta ń pè ní islam ní nǹkan mẹ́ta yìí na tọ́mọ wa ní kí lórí fún islam náà ó ní nǹkan márùn-ún tá nàbí kà sílẹ̀ akramakumullah ọ̀nbẹ nù wa ẹni tí wọ́n pè tòhídì rẹ̀ ọ̀dà orígun àkọ́kọ́ ní tòhídì tòhídì ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ẹ̀sìn kí máa ń bá tó wọ́n máa sọ pé ẹsẹ báyìí ẹ má ṣe báyìí nǹkan báyìí ìtẹ̀bọ̀sọ́lọ̀ ni nǹkan báyìí àdádálẹ̀ ni nǹkan báyìí olùfẹ̀sìn ẹ̀jẹ̀ ẹ̀bọ̀n ló náà bó tilẹ̀ jẹ́ pé kò tó ẹ̀bọ̀ ńlá. wọ́n ní àwọn nù wọ́n máa pè yàn lọ́sẹ̀ bọ gbogbo ọ̀sẹ̀ ọ̀fẹ́ sọ pé àwọn bàbá ní ìsìn àwọn lè máàmù lè máàmù àwọn àbá tẹ̀síìrì tẹ̀síìrì ṣé ẹ̀sẹ̀ sẹ́yìn bá tẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ́ni kò bá tẹ̀lé mọ́ni kò bá tẹ̀ bá tẹ̀síìrì kí ni wọ́n tẹ̀ máa pa fúnra yín. à ń lé gbogbo olóńgbò dáràn à ń sáré ní gbẹ́rẹ́ aláàjò là ń ṣe ó ń ṣègùn babaláwo ẹ máa pe gbogbo nǹkan ló kọ rẹ̀ kó clear torí ní ìsìn tó bá pérù rẹ̀ ní tẹlẹ máàmù tẹnìkan á gbà gbogbo náà wọlé ti tẹlẹ máàmù pẹ̀lú òkú ọlọ pẹ̀lú òkú ọlọ ó kéré jù èèyàn márùn ọjà dè mọ́tò ọlọ́mọdé á pèsè ẹ̀yàn ní tí ọ̀dà tó àwọn ọgbà tó wọn gbà bàbá imam bàbá imam bàbá imam bàbá imam á sì fi kí wọn lọ́mà kìí sì sẹ́bọ́ sọ́lọ̀ àmọ́ bàbá imam sẹ́bọ́ sọ́lọ̀ ẹ pé bàbá ò sẹ́bọ̀ yìí kí kálukú kúkú mà ká tètè túlẹ̀ sòkàmọ́ bá yàtò lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti tẹ̀lé ìdí yẹn báyìí wọ́n kọ́ ni wa wàlúwà yẹn tó bá fẹ́ wà lìjánà àfi ká padà síbi rẹ̀ bẹ́ẹ̀ la ti sọ pé ọyẹ ní gbogbo àwọn mọ́tíláṣí wa kárí ẹni tí wọ́n kọ́ wa ní tawhid ẹni tí inú rẹ̀ ò ní dùn tẹ́lẹ̀ náà kò ní dùn kódà kó sì pẹ́ ń dá wákà àtọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n kọ́ wa ní tawhid toró nǹkan gangan atẹ́kù rẹ̀ gán láwùjọ wa ìdílé sọ́túta lórúkọ àpọ̀mọ́sápà nínú ẹ̀sìn. ẹni tó bá tó bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tòhí kò sí tó kàn pẹ̀lú kílẹ̀ nìkan tó ní ẹnì kan òdùn torí wọn sọ àlàyé ẹ̀sìn ni gbàtí ìsèpé ẹgbẹ́ làrí gbẹgbẹ́ ọ̀pọ̀ bọ́bá kọ́kọ́kọ́ ẹ̀sìn làwọn sìn. tẹ̀wọ̀fíì ọ̀pàtàkì wàláhì ọ̀pàtàkì ó sì lórí gun àkọ́kọ́ nínú ẹ̀sìn Islam wọ́n ní kí ni túmọ̀ wa anna Muhammad rasulullah wọ́n ní tí mo bá ti jẹ́ mùsùlùmí ìsìláàmù mi tí mo ń ṣe kò lè jẹ́ ìtọ́dọ́gba tí n bá máa tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ dákun tá a la tún mà tá a lè fi sédí ànábì wípé ẹ ànábì náà wà máwọn ṣéwù yìí náà a lè dọwọ́ wọn nù kò sí ẹni náà ǹjẹ́ sọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ àjẹ́ wípé tí ẹ̀sẹ̀ bá wá wà pé fi ọ́ ṣe nítorí pé wọ́n tẹ̀lé tànábì Muhammad sallallahu alayhi wa sallam ara rẹ̀ ní nǹkan ti rùn ó ní ọ̀gbádùn àti máa fi hàn sí ẹ̀yẹ́ nítorí pé ń tẹ̀lé tà lẹ́tọ̀ọ́ mánà àlè fi hàn sí ẹ̀yẹ́ lórí eléyìí torí ẹ ẹ àwọn alùpùpù náà ni alùpùpù alẹ̀ yìí tí ọ̀dà jẹ́ mùsùlùmí ọ̀fẹ́ wà lìjánà àfi kó ṣe súnà yìí a sì dúpẹ́ ọlọ́ àti gbogbo ẹni tó jọ́ta súnà gbogbo wọn náà kí náà pera wọn súnà làwọn náà sí àmọ́ rú súnà o. <laughs> eléyìí túmọ̀ sí pé àti ká tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká máa gbé pọ̀ láti dúró ilé wọn sọ wọn kọ́ pé ká máa ṣe gbé dúró ó túmọ̀ sí pé àwọn májẹ̀mú rẹ̀ àwọn tí máa jẹ́ ọ̀dà èèyàn mójútó ní tí máa bàjẹ́ èèyàn jìnnà sí èyàn sì máa ṣe lásìkò dúró lórí ọ̀ràn yẹn lásán máa fi náfìlà náfìlà náfìlà máa fi kàn inú ó jẹyìn ọ̀rọ̀ náà lọ́tọ́ bá ti jọ gbìn ní alùpùpù sọláàtì ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe tọ́ wọ́n ní àti àṣẹ ni o torí káyọ̀ náà máa pe tọ́pọ̀lọpọ̀ bá ń ṣe sọláàtì àtẹ̀gbẹ́ àtiwájú àtọ̀ọ́kán gbogbo ẹ̀ wọ́n máa wò ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò ṣe sọláàtì ó ń ṣeré ni o kódà ló lóòtú máa rẹ́rìn nínú sọláàtì olùgbé <laughs> ní mú ọ ọlọ́run ti wá mọ́ṣáláṣí lónìí ìwọ tó ń sin lọ àwọn eléyìí ò sin lọ o ẹlòmíì ẹ bá kíyèsí láti orí àlọ́ àlá ló ti fẹ́ yìí yóò mú àwọn máa fọ ẹsẹ̀ yóò wá fi àbújá ìjẹkù ńlá kan lẹ̀ ó sì máa pàkíyèsí rẹ̀ pé ah ó ti sọ̀rọ̀ ọlọ́dọ̀ ọgbẹ́ ẹ̀dá kù ọlọ́run ní wo gbogbo ah yóò wò yóò wò láti orí àlọ́ àlá bákan náà wọ ìtẹ́ ìzẹ̀kẹ́ wọn ni ká máa yọ zakat àwọn olówó ẹ̀yọ zakat dúkìá yín kótó dijọ́ tí owó yẹn ó di tẹlómi àmọ́ ọ̀ràn tẹ́ ẹ ti dá látàrí àyọ zakat yóò máa ṣẹ́kù owó ti tán ọ̀ràn ṣẹ́kù àwọn olówó ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa káyọ zakat tẹ́ máa sọ pé lónìí ní sọ́ọ̀bù zakat ó di one point three million plus ọ̀pọ̀ ìgbà nínú ọlọ́mí jù bẹ́ẹ̀ lọ akọ̀dé ìtìjọ́ ta kọ́kọ́ lówó yìí ní kàlẹ́ndà Islam tírú déètì yẹn bá tún wá dé lọ́dún míì àwò yìí tá a ní lónìí tó tún tó yẹ téèyàn ní lónìí téèyàn fi yọ zaka tàbí òtó àwọ̀ ayọ̀ ìdá kan nínú ogójì péré one over forty ọ̀nà ní zaka tá a yọ ń bẹ̀ ẹni tọ́lọ́ ẹlẹ́dàá wa tó fún lágùtà ó ní yọ zakat nínú àgùtà rẹ kó tó di kó pé ogójì ọwọ́ ayọ̀rọ̀ kan péré nínú ogójì tí sọlọ ní kó ọyọ ti pọ̀ jù ó ní yé ẹyọ kan títí tí ó fi pé ọgọ́fà one hundred and twenty ẹyọ kan náà lọ́ọ́ máa yọ tó bá ti yọ ti mọ́kànlélọ́gọ́fà one twenty one gbà ló so yọ méjì méjì ní ọmọ ayọ̀ tó èso two hundred tó bá di two hundred one ó di three títí tó èso three hundred kọ́ á ní ilé ọwọ́ kankan mọ́ onígbà tó bá ti pé four hundred yóò tó di mẹ́rin ẹ dákun tó rọ lọ sèǹtì sẹ̀rẹ̀ àníkọ̀ ọ̀yọ́ pọ̀ wọ́n tún ní ẹni tó ní màálù ọ̀ ní yọ zakati ń bẹ́ẹ̀ títí màálù òbí pé ọgbà tó bá pé ọgbà ọ̀rọ̀ tẹ̀bí àbí tẹ̀bí yà láwọ̀ lẹ́yìn màálùú tí òye pẹ̀lú ìyá rẹ̀ wọ́n ti wọn àmọ́ sì ń tẹ̀lé ìyá rẹ̀ ó sì ní sọ́ba ní ràkúnmí omi yọ zakat tí ràkúnmí rẹ̀ ó fi pé márùn tó bá pé márùn ràkúnmí kọ́ lọ́ọ̀yọ̀ ràkúnmí tóbi pọ̀ kó lọ́ọ̀yọ̀ àgùntàn kan àgùntàn kan fún ràkúnmí márùn àgùtàn méjì fún ràkúnmí mẹ́wàá àgùtàn mẹ́ta fún ràkúnmí mẹ́ẹ̀ẹ́dógún àgùtàn mẹ́rin fún ràkúnmí ogún olùwà tó wá pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló wà tẹ̀sẹ̀ yọ ràkúnmí ẹyọ Allahu akbar ẹ dákun kí la fẹ́ máa sá wọn sí. ẹ̀mí irinṣẹ́ lórí ṣiríṣiríṣi ẹ̀rọ ọlọ́kọ̀ ọ̀dọ̀kan tẹ̀sí parọ́. sẹ̀rí ọ̀sọ́pẹ́ sírò yẹ tí ń dín nìyí jẹ́ nígbà tí ìfà fẹ́ tà owó díndínlẹ̀ ń bí nìkan lẹ́yọ zakati bẹ́ẹ̀. bí kára ní ẹ̀rọ tá à ń fi ṣe búrẹ́dì owó búrẹ́dì tá à ń pa láyọ̀ zakati bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ gbọ́dọ̀ ẹni lẹ́rẹ̀ gẹ́gẹ́ ìgbà tí èso fún títà iye tí àwọn léyìn lè jẹ kó láwò owó tí lẹ́ta ńgbà tó lè pa fi hàn wà ní ìlànà ayọ̀ zakati bẹ́ẹ̀ gbogbo mọ́tò tẹ gbé sọ́nà bẹ́ẹ̀ fi ń parọ́ owó tí ń parọ́ mọ̀ lọ́sà gáàsì ń bẹ̀ kì í ṣe bá kó ti fún èló lówó mọ́tò yìí lè jẹ́ báwa ti kó owó ẹni rárá ẹ bá kò kí á ló le àgbẹ̀tọ́ dáko tẹ́kọ́nà lọ́rọ̀ oko fi jáde wọ́n ní ó wàhálà wọ́kọ́ lọ́ pọn òfin jìnnì fáwọn tábà pọ̀ náwó sẹ́ńjìnnì ọlọ́wọ́n bẹ lẹ́dàá lọ́rọ̀jò sí ìdákanu mẹ́wàá gbogbo ń tọ́ba ni. torí àti wọn sọ pé kìí ṣe gbogbo ẹgbẹ́ gbogbo àpò náà ní ọ̀yọ́ zakat ẹni tó dáko tó yẹ kó gbin oúnjẹ wóró gbàgbàdo bí ìrẹsì bí alukama bí ẹwà tí àwọn oúnjẹ wóró yẹn tó bá lè wọn pẹ̀lú múdúró tá a máa fi yọ zakat fẹ́tẹ̀ tààtú èrè oko ẹgbẹ̀rún kàtàkọ́rùn méjì múdúró tá a fi yọ zakat fẹ́tẹ̀ ní kéré dùnú tóòní láǹfààní oko kó tó wọ zakat ṣẹlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ bá nínú ẹlẹyẹ ọyọ múdi ọgọ́rùn kan àtọdún nínú ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì oṣù ìdákanu mẹ́wàá tọpọ ọba tó fún mi ládùúró eléyìí ọba kì í yọ ìdákanu mẹ́wàá tọpọ ń bẹ àmọ́ ìwọ nísìnyí atarodo ló ń gbìn àlùbọ́sà ẹ̀fọ́ ìrèké ẹ wọtamilọn èso bàrà gbogbo eléyìí kò sẹ́ni tó ní kọ́yọ́ zakatu náà owó tẹ bá pàpẹ́ iṣu ẹ̀gẹ́ ọmọ mélòó lọ́wọ́ nínú iṣu tó máa àdóbi yọ zakatu kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀gẹ́ ọmọ mélòó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọmọ owó tẹ bá pa ń bẹ̀ ńlẹ́sìn kún owó yín tẹ́ yọ zakatu owó fún ẹ dákun kí ló lé ń bẹ kéèyàn wá dàdó dídọ́ gbẹ̀ndà kìyàm tó fi wá dáràn nítorí pé ẹni tó lówó tí ọ̀yọ́ zakatu ń ọlọ́run ni kò gbégbóná ni ó fi máa jìyà nù jahannam ẹni tó lẹ́ran kó tí ọ̀yọ́ zakati ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bó yí àwọ̀ wọn padà wọ́n di ejò olóró burúkú ìlọ́lọ́wọ́ fi máa fìyà jẹ́ nínú náà jahannam torí ẹ̀ tó bá bá wa mùsùlùmí a bá ń yọ zakati owó wa bó ṣe yẹ aláìní ó dínkù láwùjọ wa dáadáa wọ́pọ̀ torí ẹ̀ ọlọ́wọ́n bá kó fún wa sí i bákan náà sùyàmù Ramadan ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa o kárí mójútó títí fún àwọn tẹ̀ra ajẹ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ bí máa ń ṣe tí rọmọdọ́nù òde kò ní kẹ́nu ró yóò tún máa jẹun ní tọ́lá ti lé ìgbà ìyàwó ti tó ti da tẹ́lẹ̀ tẹ́ àwòdù bìlá wọ́n dájú pọ̀ gbádùn ò gbádùn ọlọ́run ẹlẹ́dàá rẹ ní kò sí nǹkan ọ̀wá ń sọ̀sọ̀ kú sọ lẹ́nu ò sí ẹlòmíì ti ṣe bíríkìlìyà ẹlòmíì ti ṣe kápẹ́ńtà mùsùlùmí sì ni wọn ọmọ jíjọba ẹni lọ́sàn-án rọmọdọ́nù láwùjọ yorùbá wa yìí aburú ńlá ni o ọjọ́ mi wò lẹ rò pé nbẹ nù gbèsè ayé tó lè di irú ọjọ́ kan ní ọjọ́ rọmọdán kò sí àfi rọmọdán nana torí ẹ̀ka mójútó bẹ́ẹ̀ náà ni hajj gbogbo ẹ̀ ń ń bò láti rí ẹja lọ sí o yéé sáájì tá a fi gba oríkì kún kọ ẹ̀sìn làwọn lọ sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń lọ sí hajj. wọ́n lọ wá táìtù ni o kọ̀yẹ́ pípọ́ máa porúkọ ń gbẹrẹ fún báyìí ó yẹ kí àájò ti kún àlàájà ti yẹ kó síwájú gbogbo eléyìí yẹyẹ ayé ni hajj ìjọsìn eléyìí kéèyàn ó gbìyànjú lọ sí kéèyàn tó fi lé ayé yìí sílẹ̀ gbàtí wa sàlàyé ìtàn ẹni tó béèrè ní sọdọ òdodo lọ sọ ó lè akẹ́kọ̀ọ́ sì máa bi olùkọ́ tólùkọ́ wa dáhùn takẹ́kọ̀ọ́ sọ kó òdodo lọ sọ ó túmọ̀ sí kó ti mọ̀ tẹ́lẹ̀ ọwọ́ ayé àwọn sọ̀hábà lẹ́nu ó lọ sí jẹ́ pé ọ̀lọ́ ń béèrè wọn náà ló tún sọ kó òdodo lọ sọ àti pé ọwọ́ akọ alẹ́ kọ̀ ẹ̀kọ́ wa ń bẹ́ẹ̀ bì pé kò sí tó burú kó o sì béèrè nípa tí wọ́n mọ̀ nítorí kẹ́ni tí ó mọ̀ ó lè bá àgbálàyé rẹ̀ kó náà ó lè bá a mọ̀ nítorí pé aláìsà ti ń béèrè yìí ti máa ìdáhùn ṣùgbọ́n ń béèrè nítorí ẹni tí ó mà tí ò béèrè kó òun lè bá a mà ni. ó tún ní fa akhbirni an al-iman wá sọ fún mi nípa al-iman ìgbàgbọ́ òdodo qal an tu'mina ó náà ní kó gba ọlọ́run ọba gbọ́ wa malaikatihi àtàwọn màláìkà rẹ̀ wa kutubihi àtàwọn tírà rẹ̀ wa rusulihi àtàwọn aránṣẹ́ rẹ̀ wal yawmil akhir àti ọjọ́ kan wa tu'mina bil qadari khayrihi wa sharrihi kó o sì gba kádàrá gbọ́ rere rẹ̀ àti aburú rẹ̀ qala sadaq kó tún dáhùn olódodo lọ ibi tá a lọ gángan yìí gbàtí màláíkà béèrè lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa al-iman. anabi tún fi orígun imani mẹ́fẹ̀ẹ̀fà fi túmọ̀ rẹ̀ orígun àkọ́kọ́ ká gba Allahu gbọ́ ẹlẹ́ẹ̀kejì ká gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ká gba àwọn tírà Ọlọ́run ọba gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ká gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ ẹlẹ́ẹ̀karùn ọjọ́ kẹyìn ẹlẹ́ẹ̀kẹfà kádàrà orí àtàbúrú rẹ̀. Ibn Umar fẹ́ fà yọnu pé. ara orígun ìmánì oníkàgbà kádàrà gbọ́ bí orígun kan sì ti yẹ èèyàn ní ìmánì mànà tó bá kọ́ lọ́n lèèyàn ọgbà gbọ́ èèyàn àwọn màlẹ́kà lèèyàn ọgbà gbọ́ èèyàn àwọn tí lọ́n lèèyàn ọgbà gbọ́ èèyàn ti kúrò ìmánì àwọn ká ìgbàgbọ́ sí èèyàn ti kúrò ìmánì bẹ́ẹ̀ ọjọ́ kan sọ pé kò sí èèyàn jẹ́ bẹ́ẹ̀ ni tí yẹn bá lò wọ́n gba kádàrà gbọ́ ó ti kúrò lágbo ìmánì. ẹ wàá rí ìmánì nábì anábì túmọ̀ rẹ̀ pẹ̀lú àwọn orígun rẹ̀ lọ́wọ́ àwọn ahlu sunnati wal jamaa wọ́n ní al-iman i'tiqadun bil janan wa qawlun bil lisan yazidu bit ta'ah wa yanqusu bil wọ́n ní sọ́n pè ní ìmánì òun náà ní sọ aláṣẹ ọkàn rẹ̀ táǹsì ń wé jáde lórí ahọ́n wa táǹsì ń foríkì wa ṣiṣẹ́ jẹ́rìí sí i eléyìí ni wọ́n ń pè ní ìmánì a máa lékún nígbà tí yàrá máa ń tẹ̀lé sí Allah a sì máa dínkù tí yàrá ti ń ṣẹ̀ níta ń pè ní gbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ wà lọ́kàn rẹ̀ nítorí gbogbo ẹni tó gbàgbọ́ lórí ahọ́n tí ò sí ìmánì lọ́kàn rẹ̀ kí là máa ń pè wọ́n mùnàfíkì ìmánì rẹ̀ nu lọ́mọ kò dọ́kà ẹnikẹ́ni tó sì gbàgbọ́ lórí ọkàn tí ò lè wí jáde lẹ́nu ètò ìpè múmìnì irú ìmánì fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ tẹ̀sí ma kó lórí búrẹ́lá fìràwọ́nà àjẹkùn ma gbàgbọ́ náà lọ́nà sọ ha torí tí nígbà tí ń lọ kò wúlò fún ma torí rẹ báwọn náà bá gbàgbọ́ lọ́kàn wa ọ̀rọ̀ kọ́ tẹ́lẹ̀ wọn gbàgbọ́ lọ́kàn rẹ̀ títún sọ́jáde lórí ara rẹ̀ àmọ́lẹ̀ ìṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo. mùmínì ni mí mùsùlùmí ni mí èsì náà fọláṣọ dákọ̀ ọ̀làṣọ́là òde mẹ́tíláṣí èsì náà nínú kọ̀ọ̀yà ara rẹ̀ náà èsì náà ìsìláàmù yẹn ó kọ́ lásán èsì mùsùlùmí tí wọ́n pè ní mùsùlùmí nítorí pé mùsùlùmí tí ó ti sin náà ó kú omi ìsìláàmù ìdí nìyẹn sọ pé tó bá fi sọ láti sílẹ̀ yóò di kèfèrí a lè ṣe islam káwa kọ ẹgbẹ́ islam sí káwa jẹ́ mùsùlùmí káwa àlùjẹ́nà àlùjẹ́nà báyìí wọ́n bá tẹ̀sí bàrà lọ́kọ̀. torí ìtẹ́ni kan bá tún ní ìṣiṣẹ́ ìsinlá wọn á sọ fún fẹ́ẹ́ ṣe sọlá ti sí lára ọmọ ọmọ jẹ́ tọ́wọ́ ń kọ́ lọ́sàn àkọ́ ni di mùsùlùmí gbogbo tó bá jẹ́ mùsùlùmí yóò sojú ṣe mùsùlùmí òní ìsìláàmù ò pẹ́ ọ nígbà tó wà láyé ọ̀nà àwọn àgbà fi jàmbá ní ìsìláàmù lẹ́yìn ìgbà tó bá kú torí ẹni tí mùsùlùmí ti sọ láti sí lára tí mùsùlùmí ti akọ gbẹ̀yìn sí lára tí wọ́n gbé lọ borí tí àwọn mùsùlùmí tí wọ́n lọ bò láti rí mọ́lẹ̀ ọjọ́ àǹfààní islam nìyẹn báwo ló sọ ọjọ́ àǹfààní islam nígbà tí wọ́n ṣe mùsùlùmí. lọ́sọ̀ pé islam ò pẹ́ kò sí wàhálà ètò pé ọ náà lọ ń bá lọ. torí ẹni kẹ́ni tó bá jẹ́ mùsùlùmí yóò sojú sí islam. tó ìjọ ń pè ní imánìnù ìdí nù sífà fọ́ọ̀fù máa pọ̀ láàrin àwọn tí wọ́n ń ṣẹ̀sìn àtẹ̀ntẹ́ ọ̀sẹ̀sìn kí ló dé tẹ̀sìn ètò mi lẹ tọ́lọ́ fẹjọ́ mi sọ àmì yorùbá nù tó ń bá wọn náà gbọ́ báwọn àbẹ̀ ni àbẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o aha yorùbá lẹ́bù ni ẹ torí ẹ ẹ̀yọ́ mo ti pàpà ni ó fi hàn gbogbo kọ́kọ́ ń jẹ́ ọ̀já máa kankan fẹ́ ọmọ lè máàmù nínú ìwíkẹ́ ni ọ̀já máa kankan ẹ̀mẹ́yìn ọmọ lè máàmù jẹ́ wọn náà ẹ̀mẹ́yìn lè máàmù kẹ́kẹ́ wọn náà lẹ́sẹ̀ ìsìnlá lójú ayé ìforíbalẹ̀ fóòtà ní kọ́ ọ̀ níta pè ní Islam ojúṣe ni wọn wá ní tá à ń bá ń tẹ̀lé tọ́lọ́ ìmánì máa lékún tá a bá ti ń sẹ́lọ̀ ìmánì máa dín náà lọ́lọ́ sọ pé إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آمين كان ذلك ما دارك الله ẹ wá rírì máa mú ọkàn wọn tọ́ba ka àwọn ayé alukurani tí wọ́n létí ìmánì wọn máa lékún sí olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró mọ́mì nínú ìmánì sì máa dínkù tí yẹn bá ń sẹ́lọ̀ ẹ̀gbọ́n dáná fi sọ̀nù onílẹ̀ yẹ́zìnì zẹ́ẹ̀nì kí ìlà yẹ́zìnì ọ̀gbọ́n mọ́mì olùtẹ̀sìnà kan ní tẹ̀sìnà kọjá mọ́mì ní tẹ̀sìnà lọ́wọ́lọ́wọ́ ìmánì ó ti yá bẹ́ẹ̀ sọ nípa asáàlì olè ìmánì ò ní sí pẹ̀lú olè nígbà tí ń jalè bẹ́ẹ̀ lọ́kọ̀ nípa ọ̀mùtí ìmánì ò ní sí lára rẹ̀ nígbà tí mo ti lè padà wá o àmọ́ yóò fi ilẹ̀ nígbà tí ń hùwà ẹ̀ṣẹ̀ yẹn eléyìí túmọ̀ sí pé ìmánì àmà dínkù sí torí ẹ̀ ló ti jẹ́ pé nìsín àwọn olùsọ pé ìmánì tí wàá dàbí ti Jibril alayhi salam pé wàá dàbí ti Abubakar ń gbìyànjú eléyìí ni wọ́n pè ní

bàbá rí ká máa fi tọ́ wà ibi tọ́ wà àmà nítorí gbọ́dọ̀ ọ̀bẹ lẹ́dàá òkè gbogbo sánmà méjèèjì lọ́wà òkè gbogbo ẹ̀ àtọ́dá ńlọ́wà nǹkan kan ọ̀pá pọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá tó dá òkè gbogbo wọn pátá korongodo lọ́wà nǹkan kan nínú tó dàpọ̀ kìrìkà rẹ̀ òun lọ́rọ̀ kìrìkà gbogbo nǹkan pẹ̀lú màrẹ̀ ọlọ́wọ́n bá wa ń bẹ o ọlọ́wọ́n bá wa ń bẹ tí ọba sọ́lọ̀ àwọn ò sí nítorí pé lóun ò sí wọn ṣẹ́jú àyà kátókò sọlọ ayé yọ parẹ́ lára wa àwọn náà rà mí ife ọlọ́run ọba ń bẹ nísìsiyẹ bá kọjá tẹ ẹ lójú ẹsẹ̀ adìẹ yọ tọ́ka pé adìẹ wà tó bá ti kọjá tẹ ẹ gbà màálù yóò fi hàn pé màálù kọjá bì ok ṣé ẹ̀yin ò rí nǹkan kan nínú ìgbésí ayé ìfihàn ẹ̀gbọ́n ọlọ́m̀bẹ nígbà tó kó ojú ẹsẹ̀ adìẹ fi hàn adìẹ ń tó ń tipa àrà adìẹ o ìgbẹ́ màálù fi hàn màálù wà tó ń tipa àrí màálù sẹ́yìn ò rí nǹkan kan níbi tó fi hàn ọlọ́m̀bẹ yóò tó ilẹ̀ yóò tó gbogbo ń bẹ̀ yá ẹlẹ́kejì ẹni tó bá gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ ọgbọ́dọ̀ gbàgbọ́ wíwọ ní olúwa yọ gba àwọn sẹ́tíǹsì gbọ́ ọ̀rọ̀ òun náà ni ọba tó lè gbé ó ń ti àwọn sẹ́tí ò ẹ̀dá kan tó lè ṣe ló máa ń dọ́dà olùlọ́ba tó máa ń pa ẹ̀dá olùlọ́ba tó máa ń fún ẹ̀dá nísẹ̀mí olùlọ́ba tó máa ń gbé ní ga ńlọba tó máa ń rẹ nílẹ̀ ńlọba tó ní gbogbo nǹkan olóńsàkóso lórí gbogbo nǹkan kò sí nǹkan kankan tí ó tẹ̀lẹ̀ lẹ́yìn Allah Rabbul Alamin agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ àmì wọn sọ pé ẹni tó láyé ẹni tó ń bẹ lọ́wọ́ rẹ̀ balẹ̀ nínú ẹ̀tọ́ láyé náà rí balẹ̀ ní mà afẹ́ kọ́lẹ́tà ni a'udhu billah àdúgbò wọn sọ ẹni tó láyé náà rú ẹlòmíì táwọn aróyìn ànábì ìsọkúsọ dàlàdàní alayé lọ Allahu Rabbul Alamin njẹ ajẹtọ lọ àwọn lọ fẹmi kẹrẹ tọ lọ èèyàn ti ṣẹbọ sọlọ nù. ẹlẹ́kẹta akúgbọ́dọ̀ gbàgbọ́ ìtò ní ọba tá a gbọ́dọ̀ sìn lódodo kí ni túmọ̀ pé mo gbàgbọ́ àlómi náà agbọ́dọ̀ nìkan là ń sìn lódodo. Agbọdọ gba àwọn orúkọ rẹ tó dára gbọ́ àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù Agbọdọ gbọ́dọ̀ fún ẹnikẹ́ni lórúkọ Ọlọ́run a sì fi ìròyìn Ọlọ́run ròyìn nka àwọn nǹkan mẹ́rin yìí a wà nínú àwọn nǹkan tí èèyàn gbàgbọ́ kéèyàn tó sọ fún ọgbọ ọba gbọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn a gbọ́dọ̀ gbà nínú tó fẹ́ hàn wá ike màlẹ́kà pọ̀ onípe gbàtẹ́ gbà nàbì lọ sí sẹ́mà aláìní sẹ́mà ń gbin ọ̀pọ̀ kò gbin ó ń gbin ní gbin tó fẹ́ já ó ní ọ̀pọ̀ kò gbin torí kò síbi tẹ́lẹ̀ kí ọmọ ká mẹ́rin bá bọ̀ nínú sẹ́mà àfikọ́jọ́ pé màlẹ́kà lọ́wọ́ àbẹ̀ kò sí àyè kankan bẹ̀ tó àfikà màlẹ́kà ní dúró àbí rúkú àbí forí sí ọ̀rẹ́ láì wọ bùsùn náà ṣé ọlọ́ọ̀fẹ́ sáré ẹ̀sìn rẹ jẹ́ ìkẹ́kẹ́ tí ọ̀jẹ́ gbòòrò tó fi nípa máa sin ọ̀bẹ̀dẹ̀ torí àǹfààní rẹ ni. ẹ̀rọ náà sọ pé àtẹ́jọ́ àlòfíà يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك كما في الدعوة كما رأى فهمان àfi ká máa yàn ìdáhùn sí òtítọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam olùbẹ́sẹ̀ mahmud ní sẹ́mà àwọn màlẹ́sẹ̀ gbẹ̀rún lọ́nà àdáhùn seventy thousand ló máa ń wọbẹ̀ lójoojúmọ́ ẹni tó bá sì wọbẹ̀ wọbẹ̀ mẹ́tẹ́jọ́ gbẹ̀ndà kìyàm seventy times thirty lóṣù kan lásán torí ẹ̀rọ máa ń wọ alamu junuda rabbika illa hu sẹ́ni tó máa iye nǹkan àwọn ọmọ ogun ọlọ́run ẹlẹ́dàá wa àfọ̀nìkan irú àwọn ọmọ ogun ọlọ́run tó ní kò sẹ́ni tó máa fi Allah ọ̀kan ní wọn ni màláìkà àwọn màláìkà yìí wá pọ̀ wọ́n bẹ nínú àwọn tó lọ sọ fún wa nípa wọn á mọ àwọn tó kọ tó kọ títẹ́ títẹ́ tí wọ́n ń ṣe àti lọ́ọ̀ fẹ́ràn gbogbo wọn kò sẹ́ni tó wá ti kórìíra màláìkà kan ó ti kórìíra gbogbo màláìkà ó di كل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل ومثال فإن الله عدو للكافرين ẹnití bá ti kórè ra mẹlẹka kan di káfíìn nínú àwọn mẹlẹka ni jibril aleyhi salam ọlọlọ́wọ́n bá fi sọ oná lọ́wọ́ bá gbogbo ànábì àfi báwọn ṣíà ẹni àdánù pápá kan ni wọ́n ti sọ pé la làtàtì wípé àlíyù ni wọ́n rántí àmọ́ ọjọ́ ànábì jọjọ màlẹ́kà jìbìrì wa lọ sọ́dọ̀ ànábì dípò jìbìrì la ẹ̀ eh, dípò àlí kẹ́ máa gbọ́ àwọn sọkúsọ àwọn ẹlẹ́nu rúnrún a'udhu billahi minash shaitani rajim tó bá ń ṣe é ṣe kí mọ̀lẹ́kà jibril ṣàṣìṣe lórí tànẹ́bì sallallahu alaihi wa sallam àjẹpọ̀ ṣe ti ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ bóyá ṣiṣẹ́ lànẹ́bì Nuh náà bóyá ṣiṣẹ́ lànẹ́bì Ibrahim náà bóyá ṣiṣẹ́ lànẹ́bì Musa lànẹ́bì Isa lànẹ́bì Zakariya lànẹ́bì àyà gbogbo wọn náà ṣiṣẹ́ náà ni àbí ẹ̀rọ tó ń torí àwọn ṣí àyàn wọn ni wọn gbádùn adúpẹ́ fọlọ ọ̀fíìsì tí ó wò wọ́n sàn wọn ò sì dálẹ̀. tó Jibril alayhi salam ọ̀tá àwọn Yahudi ni àwọn Yahudi mú lọ́tà ọlọ́run fi sọ pé káàkiri ni wọn. kí ló dé ọ̀rẹ́ ọ̀rẹ́ wọn títí Musa. àmọ́ gbọ́dọ̀ pé Jibril yìí kan náà ló wá mú sọ́wọ́ bá lẹ́bi Muhammad kò mú ọkọ̀ kan náà ọmọ Israẹli wọ́n ọ̀tá àwọn ni wọ́n ti Jibril bákan náà lọ́lọ́wọ́ bá bákan náà màláíkà Israfil tọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá tó gbé ìhó sí lẹ́nu pé wọ́n lọ́ọ́ fi atẹ́gùn sí o gẹ́gẹ́ bí àmì ìpele ayọ́ parẹ́ gẹ́gẹ́ bí àmì ìpè àjíǹde ọlọ́run gbé àwọn ẹ̀dá rẹ̀ dìde màláíkà yìí láti jẹ́ tọ́lọ̀ ti ta ni ìhó ti bẹ lẹ́nu ẹ̀ àtẹ́yìnà rẹ̀ sí kọ́fẹ́ sí kí gbogbo ilé ayé pòórá kótó fẹ́ kí gbogbo èèyàn tún dìde àwọn àjọ kí tọ́ba jẹ́ bí ìwọ ni àbẹ́mi àbátidá o ṣe sàkàtù ẹ̀sẹ̀ wò káwọn àbí òye ṣùgbọ́n mẹlẹ́ta kọjá o Allahu akbar ṣùgbọ́n kan náà nínú àwọn mẹlẹ́ta ni malakul maut mẹlẹ́ta kú mẹlẹ́ta kú òun náà ló kọ́ rẹ̀ kí ṣe àjọra ìlú ẹgbẹ́ wọn tó mú wọn kọ́ àjọra ìlú ni kò fẹsẹ̀ rìn lẹ̀ ọlọ́ni qul yatawaffākum malakul maut alladhī wukkila bikum màlẹ́kà kú bẹ́ẹ̀ ká fi ọ̀rọ̀ yín lé lọ wọ́n pa yín gbà tọ́jọ́ yín bá pé ó yẹ ti tẹ́lẹ̀ gbé. ẹni ọmọ ọgbẹ ọlọmọdé agbẹbẹ ọlọjọ lọ ọjọ́ ọlọjọ báwo ilé tí ọ̀rọ̀ gbẹbẹ ọlọjọ. ọjọ́ tiẹ̀ náà lọ́dọ̀ òsìkọjọ ọlọ́jọ́ kankan ẹ ọkú lọ́jọ́ àyè ọjọ́ òsèpé ó ti pé dáadáa kọ́dà ìṣẹ́jú àtúwájú àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń sọ iná wọn náà dáná máàlíkù lìyọ́kùnrin àlẹ́ iná rọ́bù ọ̀rẹ́ ìnákùn màkìtò wọ́n kò sí wọn máàlíkù báwa bẹ́lẹ̀ kúkú pààrọ̀ ìyá yìí ti pàjù lónìí àwọn inú rẹ̀ náà máa bẹ̀ láyé mútu fi ha wọlé ayé àyà. nínú àwọn ọ̀nà ìrọ́bù náà àtúwájú àwọn ẹ̀ṣọ́ tí ń sọ nínú àwọn ọ̀nà mọ́ńkà àti nàkíyèsí wọ́n ní pípé orúkọ wọn ló yàtọ̀ ìtumọ̀ wọn kílẹ̀ ni ìtumọ̀ munkar òní nàkír ìtumọ̀ nàkír ni munga ìyẹn ni pẹ́ni tá a mà tá a dá a mà àwọn mọ̀lẹ́kà méjì ni máa dáhùn ẹjọ́ kò nù sáré lẹ́yìn tí wọ́n bá sin tán tí wọ́n máa bí léèrè máa rọ́pù wọ́n máa dínú wọ́n mú ìhó ọ̀hádọ̀ arọ́jò alẹ́dẹ̀ bọ́ ìtàkì ìkọ̀ ta ló lù ààrẹ kílẹ̀sì tó gbé láyé sí táwọn ọkùnrin náà ìyá anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú àmàlẹ́gbà onáni raqib àdàdì tó ń bẹ lọ́tọ̀ àtòsí wa tí wọ́n ń kọ́ dáadáa ìdáwálẹ̀ wa inna alaykum la xaafidin kiraman kaatibin yaclamuuna ma tafaaluun ọlọ́run sọ pé máa yalfidu min qawlin illa ladayhi raqibun àti nínú àmàlẹ́gbà iná làwọn mẹ́ta tó ń pé àpáta làwọn mójútó gbogbo àpáta ayé gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam nígbà táwọn ará mẹ́ta tó ń hùwà àbúrúdi tọ́ra tálífù náà tó sọ lóko tó ń sẹlẹ̀sẹ̀ wọn á ní sórí àwọn làwọn mójútó gbogbo àpáta tọrọ lọ́dọ̀ wa kátà àpáta ikú kálukú mọ́lẹ̀ gbogbo wọn kú alábìnrin rárá mọ́ ń bẹ́ lọ kó mú jáde látara so àfojúsùn tó ga làwọn tọ́wọ́ pé ti wá ní pé kí ni tí màlẹ́kà á ní àwọn ọ̀tá rẹ̀ kí ni ká ṣe fún wa. sọ̀rọ̀ sọ́dọ̀ mi sọ pé wọ́n mọ̀ kú lẹ́ẹ̀kan náà tí wọ́n bá kú wọ́n tún jí ẹtún bá tún wọn pa wọ́n tún jí ẹtún fún wọn pa mọ́lẹ́bí sọ̀rọ̀ láàṣẹ rẹ̀ rárá àwọn bẹ́lọ̀ wípé kí àwọn ọmọ jáde lára àwọn táwọn sí lọ ẹ wọn tó ṣẹlẹ̀ lónìí gbogbo ọpọlọ ló mùsùlùmí alhamdulilayi sọ yìí agba wọn gbọ́ ọ àwọ̀dọ̀ sàgbàgbọ́ sí màláìka àwọn màláìka kan àti sọ wa níwájú lẹ́yìn wa taburu bá ń bọ̀ tọ́lọ̀ wọn bá kọ́ pé ọ̀sẹ̀lẹ̀ sí wa wọ́n dáàbò bò wa àmọ́ gbogbo tọ́lọ̀ bá kọ́ pé wọ́n yẹra yóò fi ṣẹlẹ̀ sí wa sọ àwọn màláìka àyè mú màláìka lọ́ta o agbá wọn ń gbẹ àwọn abàfin màláìka bẹ́ẹ̀ bàbá mọ̀túmọ̀ rẹ̀ màláìka màláìka jẹ́ àdúgbò fọlọ̀. àwọn tó ra lọ àgbà wọn gbọ́ a sì mọ orúkọ àwọn kan nínú wọn àmọ́ orúkọ mi nínú wọn àní àní sọgbà ọ̀rọ̀ tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ lóta àmúkọ rẹ̀ èyí tó wù ọlọ́ọ̀ lọ sọ fún wa. torí ẹ̀ àmọ́ orúkọ àtẹ̀wúrátà àmọ́ al-Injil àmọ́ az-Zabur àmọ́ al-Qur'an àmọ́ suhufu Musa àti Ibrahim látara alukur'ani alápàlẹ agba àkọ́kọ́ sọ àwọn tíra ìkàlẹ̀ ṣùgbọ́n èyí tí a máa tẹ̀lé lódindi àti lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ al-Qur'an gbogbo jọ́wọ́ àwọn bẹ́ẹ̀ àwọn bá wí ọba àjọrò fìràwọ́nà lọ́lọ́n sọ ìwọ lọ́lọ́n bá wí ọba àjọrò nàmúròdù lọ́lọ́n sọ ìwọ lọ́lọ́n bá wí ntọ́ ìṣe tó fi gbọ́ alukur'ani yé ni tó fi tẹ̀lé sòṣùgbọ́n àwọn tí wàá tó ti síwájú yìí á gbàgbọ́ pé ọlọ́run sọ fún àkàkalẹ̀ ń jẹ́ àtẹ̀wọ́rọ́ ọ̀tọ̀ kankalẹ̀ ń jẹ́ alìjẹ́ ọ̀tọ̀ kankalẹ̀ ń jẹ́ azabó ọ̀tọ̀ kankalẹ̀ ń jẹ́ ẹ̀fọ́ Ibrahim ọ̀kan sọ́fọ́ Musa àgbàgbọ́ bẹ́ẹ̀ àmọ́kèsì kọ́ ọmọ akótẹ̀ ikọ̀ wọn lò zabura wọn lò tẹ̀wọ́rọ́dà ẹ̀sìn tiwa ni pé alukurani la tẹ̀lé ló ti ń di àtìlẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ àmọ́ agbàgbọ́ kọ́lọ̀ ń sọ àwọn tírasì kalẹ̀ tí wọ́n ń jẹ́ àwọn orúkọ yẹn a ti gbà pé gbogbo èsì ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí láwọn tíra àwọn yẹn yàtọ̀ sábùrù áàd wọ́n ti yí padà. ومنهم من يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون sọ ti sọ fún àwọn ti yí padà àníbi kankan àbẹ̀fẹ̀sẹ̀ lẹ́yìn náà sọ ọlọ́run ọlọ́run tẹ̀lé ọ̀tá náà wà òríjìnà mọ̀lẹ́ ìjìnà náà wà òríjìnà bàbá wà lọ́dọ̀ òríjìnà àbí mo lọ́lọ́run ti sọ ìwé kankalẹ̀ ní English ìwé ìrọ̀lọ́run sọ kalẹ̀ Yorùbá tàwa wí sẹ́tọ̀ ní àlẹ́bí Yorùbá ní ọ̀ràn míyàn ìgbọ́n kan bẹ̀ ó ti sọ èdè Lárúbáwá ìsìn tẹ bọ́lọ̀ ti sọ̀kalẹ̀ kò sí nǹkan kan tó bá la ya'tihi al-batilu min bayni yadihi wala min khalfi ìbàdí ò lè wọ náà Al-Qur'ani gba wájú àbí gbẹ̀yìn adúpẹ́ fọlọ́ torí ẹ̀ ọ̀hún àmọ́ gbé zabura wa mọ́sálásí gbogbo ojoojúmọ́ lẹ́yìn àsùbá jama ibi tá a bá zabura wa dé ibẹ̀ láti ti tẹ̀síwájú àwọn ọmọ akpẹ́tà àfọ́nzàbúrò àwọn alónìí ni àfọ́nzàbúrò báwò ẹ̀fọ́ àfọ́ àlọ́ àmọ́ àtọ́jú àbúrò pékéle àbọ̀ ní ìjìlá pékéle àbọ̀ ń bá ọrụ pékéle kí wọ́n bá ti ṣe. alukur'ani lọ́mọ yìí ti kọ́ ọmọ tán ra rẹ jẹ ẹ rí i pé ńgbà tí ìjàmbá tó ti ọ̀pọ̀lọpọ̀ ní pé ń kí wọ́n mọ̀ ọ̀ma ní tí ọ̀yẹ́ wọn dààmú fún ni wọ́n wá dààmú ọ̀pọ̀lọpọ̀ ọmọ alukur'ani ké pé wọ́n mọ̀ rẹ̀ wọ́n yọ wà lọ máa hun rí mọ́tò ràtà kan yọ mọ wá kà ya èèyàn létí yọ mọ sára rẹ̀ dànù kò sí níta fẹ́ẹ́ fi ṣe torí ẹni ìgbà tí Umar radiyallahu anhu tó mú ewé ìwé kan lọ́wọ́ anabi ọ̀rọ̀ ìkíni ó ní ewé ìwé kan nínú Tawrata tó lọ́n sọ Musa ojú anabi yí padà lẹ́ẹ̀kan náà ni ókè ẹ fẹ́ fi mí fi tó kú láì pé mo sanabi musa mo fọlọ́n búra sanabi musa ọmọ imran tí bá ń bẹ láyé kò lè ráyé pé àfikọ́ tẹ̀lé tẹ̀lé báyìí umar sáré lọ yá dànù ń bọ aláyè tí wàá gba àwọn èèyàn ní ìtúta máa gbé báíbù wọ mọ́tíláṣí ọ̀gbẹ́ ẹ̀fẹ́ ka báíbù sáwọn èèyàn létí old testament kíni kí láwọn fẹ́ fi ṣe kò bá new kò bá old we have nothing to do with it ti wà lálùkùrọ̀ àn akọ̀ ń parí rẹ̀. A ń tọ́wọ́ àánú ẹ̀. ntẹ́lẹ̀ ní àwọn sọ́ńpà tòwúrọ̀ tẹ̀yìnjìlá ní kọ́lọ́ sọ fún akpọ̀ wánu àwọn báyìí ọ̀wánu àwọn báyìí ntọ́lọ̀ sọ wánu àwọn sọ wánu àwọn báyìí wọ́n wá títí àwọn òní ẹ̀ lérí torí pé original ti pọtọ fèèlà lódìndín àti lẹfọsí wẹwẹ agbọ́dọ̀ gbàgbọ́ bákan náà àtúgbà àwọn anabi Ọlọ́run gbọ́ gbogbo àwọn anabi Ọlọ́run àgbà wọn gbọ́ o àwọn ọlọdàánu wa o àkórìíra ẹnìbọdì nínú wa o àti ní sọ̀rọ̀ ẹnikẹ́ni nínú àwọn anabi ilà ìdá síbẹ̀ ẹ̀mọ́ kọ́lọ̀ ń darúkọ mélòó nínú wọn ní alukurani mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn twenty five kọ́lọ̀ ń darúkọ wọn ní alukurani kìí sàwọn ní gbogbo wọn àwọn ìtọ́lọ̀ ọ̀dàpọ̀ wà ètò òwúlọ̀ ọ̀dàpọ̀ fún wa ó ní wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayk ó ń bẹnu wọn ẹni tá a ti sọ̀tà wọn fún ọ ó sì ń bẹnu ẹni tá a sọ̀tà wọn fún àwọn aránṣẹ́ Ọlọ́run wọn wà àwọn ànábì rẹ̀ wà ànábì ó gbòòrò ọ̀pẹ̀ ó ju ìránṣẹ́ lọ ìránṣẹ́ ha ju ànábì lọ. ànábì òun gbogbo ẹni tí ma níbi adam tọlọ ọ̀ràn màláìkà pẹ̀lú sẹ́ẹ̀ màláìkà wa ti sẹ́ fún ṣùgbọ́n lọ́wọ́ sọ pé kóòwò ti tẹ̀rẹ̀ fẹ́nìkan ní dandan eléyìí wọ́n ń pè lánàá bí ṣùgbọ́n ìránṣẹ́ òun náà adam ọlọ́wọ́ ti fún ṣùgbọ́n pé ọba di ọsẹ lọ́wọ́ ẹ̀rí kọ́ lọ́sọ̀ pé ayọ̀ rọ́sọ́l balẹ̀ ma ń zilẹ̀ ilẹ̀ yìí mi rọ́bì tẹ ilẹ̀ ntẹ́fàl fama balọ̀tà risalata wàlọ́hu yàtúmùkà mìíràn dà ìwọ anabi ìwọ ọ̀nàṣẹ́ ọlọ́n jẹ́ ìfẹ́ sí ọlọ́run ọba tó ránṣẹ́ sí ọ bẹ́ẹ̀ wá sí bẹ́ẹ̀ àjẹpọ̀ òṣìṣẹ́ ọlọ́run anabi gbọ́dọ̀ ti fẹ́ ẹ̀sẹ̀ bá pè ní àwọn aránṣẹ́ Ọlọ́run wọ́n pọ̀ àmọ́ wọn pọ̀ tó àwọn tó jẹ́ ànábì tí ò jẹ́ aránṣẹ́ ìránṣẹ́ ò lè jẹ́ aránṣẹ́ àti kọ́kọ́ jẹ́ ànábì ìpele tó ga ẹni kò di ìránṣẹ́ àwọn aránṣẹ́ yìí báyìí àwọn kan wà nù wọn tó ń pè ní ulul azmi minar rusul àwọn tó ní ìpinnu tó ga wọ́n jẹ́ márùn anabi wa nuwa aleyhi salam anabi wa ibrahim aleyhi salam anabi wa musa aleyhi salam anabi wa isa aleyhi salam lẹ́yìn náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ilé lọ́ọ́ ga sínú gbogbo àwọn anabi ọlọ. àwọn méjì tí wọ́n ga àwọn ni wọ́n ga sínú àwọn márààrún yìí. àwọn náà la anabi wa ibrahim àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnì kan tí wọ́n ga jẹ́ nìkejì lọ nínú àwọn méjèèjì wọ́n la anabi wa muhammad sallallahu alayhi wa sallam. a gbọ́dọ̀ mọ gbogbo eléyìí báyìí akramakumullah téèyàn bá ti lè ta ìgbàgbọ́ tá ànábì kan gbogbo ànábì yòókù lè ta ìgbàgbọ́ sí torí ànábì Ìsá alayhi salam ìránṣẹ́ Ọlọ́run kò sí mùsùlùmí kàtí ń bínú rẹ̀ ànábì wa Mùsá bẹ́ẹ̀ alayhi salam kò sí mùsùlùmí kàtí ń bínú rẹ̀ nítorí pé ẹni tó bá ti lè ta ìgbàgbọ́ tá ànábì kan ó ti ta ìgbàgbọ́ sí gbogbo àwọn ànábì la nufarriqu bayna ahadin min rusulihi àwọn èrè yapa láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti mọ̀ pé wọ́n ti tán láti orí ànábì wa Muhammad sallallahu alayhi wa gbogbo ẹni tó bá wá lẹ́yìn ànábì tó pera rẹ̀ lánàbì àbí ìránṣẹ́ kan ó purọ́ burúkú ni ó purọ́ burúkú ni ẹ mọ̀ pé bá ànábì ti kú táì kù àbí ó ń kú fẹ̀rẹ̀ sí ànábì ó ti yọjú wọ́n ní ó pera rẹ̀ Abubakar wọ́n jà lógun lẹ́yìn rẹ̀ ànábì sọ pé àwọn òkú rọ́bì ọgbọ̀n wọ́n yọjú gbogbo wọn mọ̀kúra wọn lánàbì lánàbì yabàdí kọ̀tà nàbì kàtí ọ̀wà lẹ́yìn. nínú àwọn ètò wa nígbẹ̀yìn ayé nírọ̀lẹ́ yìí táwa wà yìí náà ni Mirza Ghulam Ahmad Qadian àwọn Qadianiya tó ń pera wọn ní ahadiya láfíríkà ń bì ẹnìkanìkan yọjú tó pera rẹ̀ lọ́gàá kò sí anabi kàtí ọwọ amalẹyìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ẹ ọ̀hà ń dara rẹ láàmú wọn náà lọ dara pọ̀ mọ́ wọn wọ́n pe ní ká amadiya muslim movement bá tẹ́rọ ìdánù. ṣé islam movement là ń ni àbí islam islam islam is the religion of allah àbí islam movement movement wa ń gbà tí ìsìnká ń tọ́wọ́ di. so nítorí di eléyìí báyìí eléyìí ni àwọn anabi ọlọ́run. agbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ àlọ́ta nínú wa ọjọ́ kẹrin ń bọ̀ o ń bọ̀ láti ìgbà tí èèyàn bá ti kú ọgbà ọgbà wá àti eléyìn ọ̀pọ̀ ọgbà ọgbà ó kú náà ni ẹ̀yìn gbọ́ bá ti kú ìgbéǹde alùkìyàmà tiẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ń pè ní alùkìyàmà tó sọ̀rọ̀ ìgbéǹde kékeré ti bẹ̀rẹ̀ fún wọn torí ẹ tẹ́yìn bá ti kú gbogbo ọjọ́ ṣẹlẹ̀ láti gbà yẹn títí díjọ́ gbẹ̀ndàlù kìyàmù tọ́mọ àjẹ́nà wà lẹ́nà tọ́mọ náà wọná gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ ká gbàjọ́ gbẹ̀ndàlù kìyàmù bọ̀. ẹ sì rí pọ́lọ̀ ẹlẹ́dàá wa lọ́pọ̀lọpọ̀ nínú ayé alukur'ani ni àbí àdé wọ́n máa fi nǹkan kan tì sára pé ẹ ti bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan ẹ ti bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan tí wọ́n ti bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan tó mọ̀ pé ọjọ́ ẹ̀san nìyẹn yọ sọ wá yọ sọ̀rọ̀ àti torí pé ọjọ́ yẹn ọlọ́run sọ kálukú lẹ́sàn lórí tó gbélé ayé sí i bákan náà kagbà kádàrà gbọ́ kádàrà ó ní ìpele mẹ́rin alákọ̀ọ́kọ́ ọ̀nà ni ilmullah kagbà bọ́lá ọ̀ma gbogbo kan torí kò sí bọ́lá ọ̀sẹ̀ lè kọ́ kádàrà gbogbo nǹkan láì jẹ́ pọ́ mọ̀ nípa gbogbo nǹkan wallahu bi kulli shay'in alim olùmọ̀ nípa gbogbo nǹkan ni Allah ọlọ́run ò lè jẹ́ pọ́ kọ́ gbogbo nǹkan láì jẹ́ pọ́ nípa gbogbo nǹkan gbogbo nǹkan lọ́lọ́ọ̀ torí rẹ̀ káma pè é ní aliyu ìsọkúsọ ni o ọlọ́run bá ní alàálì ẹni tó mọ̀ nípa gbogbo nǹkan wọ́n máa ń pè é ní alàálì olùmọ̀ wọn ò ní pè é ní alàálì olùmọ̀ alàálì ìyẹn ni kó ṣeéṣe kọ́ mọ̀ ṣáájú ẹ̀ àmọ́ alàálì olùmọ̀ nípa gbogbo nǹkan bó tilẹ̀ jẹ́ kọ́lọ̀ pera rẹ̀ ní alàálì mọ̀lọ́gọ́ ìbí wọ̀ ṣàhárẹ̀. olùmọ̀ gbogbo ńtọ́ pamọ́ àti gbogbo ntọ hàn àmì ìyàn kúrúntù èèyàn tó jẹ́ kúrúntù ni wọ́n pè yàn àálẹ̀ àmọ́ oníkẹ́yàn ní àlíyìn ọlọ́mọdé ọlọ́wọ́n bẹ lọ́dọ̀ á nímọ̀ gbogbo nǹkan ńlọ́fà ìpele kejì ló fi kọ nípa gbogbo nǹkan kádàrà gbogbo nǹkan ló ti kọ gbogbo nǹkan ẹlẹ́kẹta gbogbo nǹkan tó mọ̀ tó sì kọ́ nípa rẹ̀ èròǹgbà rẹ̀ ni gbogbo nǹkan yẹn fi ń wáyé bó ti rò ó pípẹ́rú iná ní rí torí wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin níta yìí ń fẹ́ kò lè ṣe é ṣe àtúntọ́lọ̀ bàbá ẹlẹ́kẹta ìyẹn ni pé èròǹgbà ọlọ́ ni gbogbo nǹkan fi ń ṣe ẹ̀rí pé èròǹgbà ọlọ́ ó ní kí bàbá ó dín kọ́mọ sára èròǹgbà yìí èròǹgbà ọlọ́run ó bụ kí bàbá ọjà láì màkà jólùmọ̀ èròǹgbà èròǹgbà ọlọ́run ó nàìjíríà kó tẹ̀ ìlú títí fóònù wa àmọ́ kọ́ níjọba èròǹgbà èròǹgbà ó sì ní kí wà ní níjọba kó lè mọ́nẹ́jì wọn máa fi èròǹgbà gbogbo kan máa ń pẹ̀lú èròǹgbà ọmọ gbogbo nǹkan ọkọ gbogbo nǹkan gbogbo nǹkan ṣẹlẹ̀ pẹ̀lú èròǹgbà rẹ̀ ọwọ́ adá gbogbo nǹkan nítorí pé gbogbo àwa náà àti gbogbo táǹsì tá ló dá wa Allah wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́lọ́ dá yín àti gbogbo táǹsì. nísìnyí arígbàlù àti wọn jàtọ̀ lẹ́nu pé òyìnbó irọ́ lásán irọ́ lásán lọ́dọ̀ yẹn Allah ẹ̀rí kọ̀mpútà ah! àwọn ìbò ìrọ̀lá ọ̀sọ̀ fún Allahu akbar torí wallahu khalaqakum wa ma ta'malu àti ń tẹ̀sí àtẹ̀yìntà lọ́dà yín Allahu rabbul alamin òyìnbó òfin kankan dáa ju ọ lọ ọlọ́run ló kọ́ mi ìyàn mana nítorí allamal insana ma lam ya'lam al insan kullal insan gbogbo èèyàn ọlọ́run fi ń jẹ́ ọmọ máa torí ti eléyìí báyìí àwọn a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ma gbogbo nǹkan ó sì kọ gbogbo nǹkan èròǹgbà rẹ̀ ní sì ní gbogbo nǹkan báyìí olùwà dá gbogbo nǹkan akramakumullah tí èèyàn bá gba kádàrá gbọ́ ìbẹ̀rẹ̀ wàhálà w'ala, wàhálà nítorí pé ọmọ wá kú wàrà ó sì máa rírì kórì ó sì ní tí bá èèyàn ní sinmi nínú ìgbésí ayé rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ń bá àwọn ọmọlàkejì wọ́gán lọ́mọ bá wọn yanjú ẹ̀ bọ́lọ̀ lọ́kọ́ bẹ̀ kí esi sí ọwọ́ èèyàn bọ́lọ̀ bá tún fẹ́ kó yí padà yóò yí padà ṣùgbọ́n gbàgbọ́ wa ni pé kádàrà ti bó ti ṣe ńtọ́lọ̀ ti kọ́ ni tẹ́jọ́ sì máa ń ó dé yí padà bá téèyàn bá ń bẹ lọ téèyàn bẹ lọ ikú kọ́ lọ́wọ́ bó jẹ́ kí ọjọ́ pé dáadáa ní gbogbo ń tọkọ̀ fún un tá ìdá bá ń bẹ ń bẹ kọ́ bó ń yí padà sí dáadáa pẹ̀lú ògbọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àìmọye àìdá mi lọ́lọ́run ti bá fún ní kálukú yí padà sí dáadáa látàrí àdúrà kò bùkátà tó fìwé kan ránṣẹ́ ṣàkóso rí nǹkan báyìí ni ọba ṣẹlẹ̀ lónìí ṣùgbọ́n àtibọ̀ yí padà kò bùkátà ìwọ́n kàn máa rí pé dáadáa dáadáa ní ṣẹlẹ̀ sí ọ Ọlọ́run sọ nínú àyà àwọn dáadáa dáadáa ń ṣẹlẹ̀ léra wọn látàrí àdúrà tí wọ́n ṣe tó èèyàn máa bẹ lọ́n pé wọ́n lọ jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí mi. gẹ́gẹ́ bí àdúrà tó Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó yẹ káàdùn àyọ̀ pọ̀ lẹ́nu wa. kéèyàn máa ṣe lọ́pọ̀lọpọ̀ torí pé tọ́lọ̀ ń bá sori tí ń bẹ nínú àdúrà yìí fún gbogbo orí nìyẹn ti rí gbogbo dáadáa tayé gbogbo dáadáa tàlùkìyàmà ọlọ́run ó tún wá sọ̀yàn ọláyàn níbi yaná à gbogbo orí lè yẹn ti rí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. báyìí ìlú oníbèrè ni òdodo lọ sọ pé ọ̀bẹ̀rẹ̀ ni àlẹ́ ẹ̀sán wọ́n sọ fún mi nípa dáadáa ṣiṣẹ́ wọ́n ní dáadáa ṣiṣẹ́ anabi sallallahu alaihi wasallam ti túmọ̀ ilé yìí kò fi àyè kankan lẹ̀ ọ̀sọ̀ yìí an ta'budallaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yara kọ́ ọ máa sin ọlọ́ bí ẹni pọ̀ ń rí ọlọ́ tí ìwọ ọba sì rí ọmọ pọ̀ ń rí ọ. wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ al-ihsan pẹ̀lú nǹkan méjì bì. alákọ̀ọ́kọ́ òun náà ni ó túmọ̀ al-ihsan bit-targhib ẹlẹ́ẹ̀kejì ó túmọ̀ rẹ̀ bit-tarhib. alákọ̀ọ́kọ́ tó ní máa ń sin wọ́n bí ẹni pọ̀ ń rí ọlọ́ọ̀ wọ́n ma dáadáa ṣíṣe pẹ̀lú pé ìwọ ń ṣe ojú kòkòrò láti rí dáadáa tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run gbà ṣùgbọ́n tẹ̀yìn lẹ́nu tẹkùn tẹ̀rọ tẹ̀yìn lẹ́hùn yàrá wọ́n túmọ̀ rẹ̀ pẹ̀lú wípé òun ṣe náà lẹ́ni tó ń bẹ̀rù àti tẹ́ni tó ń lékun nínú yà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní pẹ́ni tí ń sin lọ bí ẹni pé òun rí ọ lọ ń lonítọ̀ máa sin lẹ́ni tó mú títí gbogbo ọ̀ràn ẹ̀yà tí ó sì ní gbàgbé àwọn náfìlà torí pé ń wò pé òun rí ọlọ́ yóò máa ṣe ọlọ́run tìfẹ́tìfẹ́ pé ah sábà ti sọ̀rọ̀ yẹn tán ẹtí já sí náfìlà ah mo fẹ́ràn ọlọ́run púpọ̀ tó bá ti sọ̀rọ̀ yẹn tán ẹtí já sí náfìlà mo fẹ́ràn ọlọ́run púpọ̀ bó o sì máa ṣe lọ́ọ̀lù ṣùgbọ́n ní ti ń ṣe ọlọ́run ní sísìn yìí pé èrè ọlọ́run àmọ́ mo mọ̀ pé ọlọ́run rí mi wọ́n ní wọ́n máa ṣe ọlọ́run ní bẹ̀rẹ̀ bí ibà lẹ́ni tí ń bẹ̀rù lẹ́ni tí ń bẹ̀rù pé àkìmọ́ ah, bá jóná mo gbọ́dọ̀ mójútó àwọn ará yẹn yóò nítorí pé salawatul khams kò gbọ́dọ̀ tẹ̀sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mo bá ti lówó mo gbọ́dọ̀ yọ zakati o hajj mo bá ti lówó nkú ní wọná ọkọ sàábì kan bí anabi bẹ́ẹ̀ anabi nítorí ọba ti múlítò ní wọná nítorí wọn mójútó nù torí ẹ̀ ti ń dọ̀pọ̀lọpọ̀ aláàmú nu àwọn òpá àrọ́ lọ àwọn ọmọ kọ́lọ̀ rí wa ìdílé sẹ́ni tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń mójútó ẹ bá máa sọ̀rọ̀ nájìláṣà ẹ ti àdúgbò kọ́lọ̀ kọ́lọ̀ yẹn ní àfiráre. nítorí pé wọ́n ń sin lọ́n tẹ̀rẹ̀ ìbá là tẹ̀rẹ̀ ẹni tí ń sin lọ́n bí ẹni pé òun rí ọ lọ àwọn máa ń sin lọ́n tìfẹ́tìfẹ́ wọn ò ní dúró lórí ọ̀ràn yẹn lásán wọn tún máa fi náà fìlà àmẹ́ni tí ń sin ọlọ́run ti bẹ̀rù ti bẹ̀rù ọ̀ràn yẹn lásán lẹ́rìí tó mọtí tó torí kò fẹ́ wọná bẹ́ẹ̀ ni lọ́dọ̀ alùsùn nà fún ma wọn lọ́ máa ń sin lọ́n lẹ́ni tí ń sojú kòkòrò àti wàlìjánà tí ń sin bẹ̀rù àti gẹ́gẹ́ bí táwọn wọn dànù wọ́n pe ah, àwọn òkúrò kan lè àjọ náà àti wọ́n kọ́ lọ́mọ àwọn náà wọ́n lè sí lọ sí. wọ́n dájú pọ̀pọ̀lọpọ̀ wọn dán kankan nínú ẹ̀sìn ẹ̀ máa sin lọ tẹ̀rẹ̀hìbá ní tẹ̀rẹ̀hìbá ẹni tí ń sojú kòkòrò àti wàlìjánà tí ń sìn bẹ́ẹ̀rù àti wọnà tẹ́lẹ̀ láti sọ pé káwọn lè ba wàlìjánà láti ń sìn Islam káwọn bá wọnà láti ń tẹ̀lé tànàbẹ̀ Muhammad ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ìpele tó ga ni ìkè ṣe pé mò ń sin náà lásán mò ń gbàgbé bí o ti dúró yìí mò ń rọlọ ókè ṣé ìrọ̀lọ́ ọmọ bàbá wọn rí mi wàá ní jẹ́ni tí ń ṣe sọ láti tọ́ ma wọ́n wọ́n gbé báyìí gbé ah, ọjà táwọn retí láti jẹta wọ́n sì kó dé wọn. tó ẹni tí wọ́n bá yí ojú wa yóò kí ọ̀bẹ sọ fún bàbá yìí máa ah, ń pèsè sálámà á mọ́tò wọn kọ́ bá a máa ń subhanallah. so èèyàn gbọdọ máa sin lọ́n ti gbogbo ọkàn tó bá ti jẹ ọkàn ọba sindi ìjọsìn tẹ̀sí èèyàn ń tanra rẹ̀ dànù. màlẹ́kà wa béèrè ó ní àní sọ fún mi nípa àgbà wo ní gbẹ̀ndà ń bọ̀ ìbéèrè tí ń ṣe ní ìsìn nípa ìgbà wo pé sọ fún mi nípa gbẹ̀ndà kìyàmà rárá ìgbà wo ní gbẹ̀ndà ń bọ̀ torí pé ti ìgbàdá náà ti ṣe sọ fún wa pé gbèǹde wà wọ́n tètè rò fún wa wọ́n tètè ní ọ̀dà ìgbà wo ni ó wà but kéṣe gbogbo yẹn ló lè béèrè ẹ̀rí kéṣe àbí kan béèrè ó ní wàhálà nàbì sallallahu alaihi wasallam mẹ́tẹ̀ẹ̀ta ìgbà wọn ni gbèǹde àlùkìyàmà bọ̀ àlọ́dà àdá wọn ni máadà àdá tẹ̀lé ha kí ló pa lóṣè kalẹ̀ déjọ́ gbèǹde o fani kéṣe sọ láti rẹpẹtẹ kan mo ní àbí sọyàmù rẹgẹdẹ kan mo ní àmọ́ mo fẹ́ràn ọlọ́mọ fẹ́ràn ànábì sallallahu alaihi wa sallam Ànábì ní almaru ma'a man ahabba gbogbo èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí. ìyẹn ni pé ijó onígbèǹda òkè àmọ́ ọ̀bọ̀ kìí ṣe béèrè tẹ́lẹ̀ kí èèyàn máa ṣe. ìbéèrè tẹ́lẹ̀ kí èèyàn máa bira rẹ̀ ni pé kí ló ń ti pàdé ọlọ́ọ̀dọ́ gbèǹde iṣẹ́ àwọn mò ń ṣe déjọ́ gbèǹde. bí kí èèyàn máa béèrè pé ọjọ́ ìgbà wọn máa kù ìgbà wọn máa kù kọ́ lọ́jà kí ló ń ṣe é tẹ́lẹ̀ màlẹ́kà jibril ní ìgbà òní gbẹ̀ǹdé àlùkìyámà ń bọ̀ ẹ sì rí àwọn oríṣiríṣi rọ́ àrínà mùsùlùmí náà tó ti síwájú tí wọ́n tó ń kàárọ̀ wípé bàbá nílé ayọ́ parun bàbá nílé ayọ́ parẹ́ rọ́ burúkú. yasalunaka ani saacati ayyana mursaha fima anta min dikraha ila rabbika muntahaha innama anta mundiru man kò sí lọ́wọ́ rẹ̀ yasaluka nasa ani saacati. قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبة kò sí lọ́wọ́ èèyàn ọlọ́wọ́ bá nìkan lọ́mọ gbà tí gbèǹda àlùkìyàmọ̀ ọjà àwọn káfíìrì ń kọ́ oríṣiríṣi àtàwọn ọlọ́yin fọ́ọ̀lù ẹ̀rì kọ́ oríṣiríṣi rọ́ wọ́n sọ pé wọ́n ṣe pọ́tẹ̀sì tọ́pọ̀ ìjírà kaba ti fẹ́ bẹ̀rẹ̀ pọ́tẹ̀sì rọ́ ẹni tí ọ̀gbá kankan mà wọ́n yà yà wọ́n síbẹ̀ láwọn oríṣiríṣi ẹnì kan sọ pé um, àwọn rí pé ọdún ìlà yọ parẹ́ bàbá tọ́ fáwọn àfikọ́jẹ bàbá náà kí ṣe Allah. ó dàbí sọ́ọ̀tì kanu lamẹ́ríkà ó lóun ṣe calculation wípé ọdún kan ó ti tó bí ọdún mélòó sẹ́yìn ní ìsìnkú ńlá yọ̀ parẹ́ àfa asọ́fẹ́ pé àkíyèsí àwọn èèyàn pé kí wọ́n máa wá sọ́ọ̀tì òun tọrọ kàn ga síbẹ̀ tó lè gbà yẹn bíi five hundred ṣùgbọ́n ní tí máa wá sọ́ọ̀tì wọn ni wọn ò tó fifteen bẹ́ẹ̀ wá polówó ọjà ńlọ́wọ́ aríran àríjọta yọ parun wọ́n á pe àwọn oníwèé ìròyìn ayé yẹn bíi CNN BBC gbogbo wọn wọ́n sá lọ gba déètì lọ́wọ́ òpùrọ́ ó ní ayọ́ parẹ́ lọ́dún yìí ọdún àdé déètì tó wí gàgàdé kọsẹ̀lẹ̀ so àwọn oníwèé ìròyìn bá tún padà lọ ẹ sọ pé òní láyé máa parẹ́ nǹkan kan ó ní there is miscalculation àfikọ́jẹ́ miscalculation. <laughs> wọ́n sì ti ro wọ́n sì ti ro dé ọbọ̀ dìndìnrìn ọlọ́run bá ní ká ọmọ bàtà yọ parun. àmọ́sọ̀rọ̀ káwọn káfíìrì ń tiwọn báwọn ṣe múlẹ̀ ayé ilé ẹ̀fẹ̀ ni àlìjẹ́nà tiwọn ni wọ́n wà. sọmọkọ́tẹ́ táwọn àmì ńláńlá bá ṣẹlẹ̀ ẹ̀rọ ọ̀mà bá wa àmọ́ sá kójókójó àmọ́ sá kíjokíjo wípé ọlọ́run mọ̀mọ́ jẹ́ kọ́jẹ́ àmì ìparun mọ̀mọ́ jẹ́ bíi ká pé ìmọ́lẹ̀ òun ọ̀pọ̀pọ̀ lọ́tà gàgà kí lọ́nà bí sọ nítorí pé àmì ni nínú àmì Allahu Rabbul Alamin kìí ṣe nítorí kánìkan kú kìí ṣe nítorí kánìkan sẹ̀mí ṣùgbọ́n lọ́wọ́ bá máa mú wa ni kẹ́lẹ́ bá jẹ́ ọ̀kọ́ lè bá jọ́kan nínú àmì tẹ́ fi dọ́lọ̀ mọ̀ tẹ́ bá tó arírò rẹ̀ ẹ yára tètè lọ sí sọ́lá ìgbà táwọn yára tètè lọ sí sọ́lá kí ni káfíìrì ó ṣe kálukó gbé kámẹ́rà ṣe oh so exciting hmm, hmm. rubbish nonsense ó ti wá lọ wọ spẹ́ẹ̀tì àti kọ́mú. yóò nígbà tó máa mú àmì ńlá wá àwọn máa nítorí pé àwọn ọ̀ka kankan kan ni wọ́n wà á pàdé káwọn náà ta gbìyànjú tàbí ni wọ́n á lọ bára wa níbi tí ọ̀dà ni ad-dunya sijnul mu'min wa jannatul bàbá bá lóun sisi ah, àṣìṣe náà ni bá láéláé ẹnì kankan máa ń bọ̀ ṣùgbọ́n ka màmá olórí fún gbogbo àwọn màláíkà ó ń bi olórí fún gbogbo àwọn ànábì Adam léèrè ìbéèrè ńlá tí gbogbo èèyàn máa dáhùn rẹ̀ yìí ó ní sọ fún mi ìgbà òní gbẹ̀ǹdà al-qiyama ń bọ̀ ànábì wa dáhùn ó ní mal-mas'ulu anha bi a'lama mina as-sa'il ẹni tá a bi léèrè nípa rẹ̀ kò mọ̀ nípa rẹ̀ ju ẹni tí ń béèrè lọ tẹni tí ń béèrè ọba mọ̀ nípa rẹ̀ ẹjẹ́ pẹ́ni tá a bi náà mọ̀ nípa rẹ̀ ìdáhùn tá a nàbì we are all equal sàwáwù ni wa gbẹ̀yìn bá mọ̀ nǹkan bó ṣe kéèyàn máa ṣe nù lẹ́sẹ̀ tí àwọn ẹgbẹ́ torí tá a tún wò lọ́nà kan um, tá a bá tún wọn um, kí ló bẹ̀rẹ̀ ń parọ̀ náà lẹ́nu kí ló ní ọ̀gá omi lẹ́nu sọ̀rọ̀ kí ló bá àsìkò jẹ́ ó ti yẹ kó sọ̀rọ̀ kí n má ọ̀gá wa ní wa lẹ́kọ̀ọ́ yìí ànábì ọ̀ma ó lè má àmọ́ òkè sèmi nìkan ìwọ gẹ́ẹ́ tó bí mi wọ́n náà mọ̀ tó gbogbo la dọ́gba mẹ́ tálákù Allahu Rabbul Alamin ọ̀nìkan ọmọgbà tí gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ bọ̀ torí ànábì ti sọ pé gbogbo jọ jùmọ̀ á tí ilẹ̀ bá ti mọ́ gbogbo àwọn ẹ̀jọ́ lọ́ntọ́n dání dààmú máa bá gbogbo àwọn àbùtá wa gbogbo àwọn ẹran wa gbogbo nǹkan ní dààmú ọ̀bà tó ọmọ òkè àbó nílọ́jọ́ náà ni àfihàn àfàlẹ̀jànú nìkan àwa là dààmú nítorí ọ̀sẹ̀ lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ìdáhùn àwọn màdàmú ni kọ́mọ lọ jẹ́ gbóni lọ́jọ́ ìdá kìyàm ọlọ́nìkan lọ́mọdé tí ó jẹ màlẹ́kà wa ni ọ̀dà tí ìwọ ọba mọ̀gbà tí ó jẹ sẹ́mi náà ọ yẹ ká lè mọ nǹkan kan táàbì máa sàmì kó túmá ó ní sọ akhbirni an sọ fún mi nípa àwọn àpẹẹrẹ ẹ̀yìn sì ti mọ̀ fún àpẹẹrẹ gan ni Muhammad sallallahu alayhi wa sallam tọ́tọ̀ pé bu'ithtu ana was-sa'atu kahatayn báyìí ni èmi àti gbẹ̀ǹdà àlùkìyàmà rí ríran tọ́lọ̀ ọ̀ràn mi sí ìgbẹ̀ǹdà àlùkìyàmà bá a ṣe rí ni wọ́n ní kí ni tùmọ̀ rẹ̀ ọ̀nà ìka àbábẹ̀là àti tààrí ó ṣe báyìí ní tùmọ̀ rẹ̀ ní kẹ́rì pé kàtàrí máa ń gùn ju tìfábẹ̀là lọ ọ̀rẹ́ ìyàtọ̀ pínpín ti ń bẹ tí ìka tààrin fi ga ju bábẹ̀ la lọ ó ń láti kò tó kù tí gbèǹda òkèèyàmù òfin dé sí rí ẹran tọrọ náà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àsìkò náà làwọn á lò tí ń lọ lọ́wọ́ gbọ̀nàgbọ̀nà báyìí ẹgbẹ̀rún kan àtọ́kọ́rọ̀ mẹ́rin ọdún ó lé mọ́kànlélógójì ìlọ́lọ́run ti fi lójú tó hijira àtà nàbì sallallahu alayhi wa sallam ti sìn tẹ́bá one thousand four hundred and fifty-four years four hundred and fifty-four years lónìí òun náà lásìkò kékeré àti ìlú náà ọlọ́run iye ìjọba yìí ló kù so eléyìí òun nìtumọ̀ wọ́n ara mi wọ́n gbé mi ǹde bí mo ṣe wá rí sí gbèǹde àlùkìyàmù jù báyìí lọ asún mà àwọn àlùkìyàmù àwọn àmì kéékèèké wà. àwọn ìgbà pọ́wọ́lé wà àwọn àmì ńlá wà nínú àwọn àmì ńlá ńlá òun náà ní pé àtẹ̀jáde aláìlú barika ẹlẹ́yinjú kan yà wà alimẹsíyẹ ìtumọ̀ mẹsíyẹ ti dajjal ọ̀nà aláìlú barika ṣùgbọ́n alimẹsíyẹ tàlẹ́bí ẹ̀ríṣà aláìsẹ̀lẹ̀ ọ̀nì alálùbáríkà ó lóde lárúbá tí máa túmọ̀ nǹkan méjì tó takora wọn alimasihi dajjal aláìlọ́lùbáríkà òkùrọ̀ alimasihi isa ibn mariam aláìlọ́lùbáríkà isa ọmọ mariam dajjal ọ̀wà fìtínà ńlá fún gbogbo àgbáńlá yìí ẹlẹ́yìn tó kàn ní wọ́n sì kọ́ sí orí rẹ̀ pé káfíìr káf alifáwọ̀rọ̀ pé kèfèrí ẹnìkan kọ́ ò ní kàf àwọn mùsùlùmí torí ẹ̀ kí èsì ara o mùsùlùmí nìkan ni ó rí ka àwọn káfíìn àwọn mùnáfìkì kò sẹ́ni tí ó rí ka nù wọn. àwọn mùsùlùmí àǹfààní tọ́lọ̀ wọn fún wọn pẹ̀lú kí wọ́n rí ka ní kí wọ́n lè sọ́ra fún. ẹlẹ́yin jù kan sí ni anábì ni olúwa ẹlẹ́dàá kì í ṣe ẹlẹ́yin jù kan ṣùgbọ́n àdàjàl ẹlẹ́yin jù kan yóò purọ́pura rẹ̀ lọ́lọ́ yóò sì ṣe àwọn àmì ńlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí mẹ́ni wọn lẹ tí wọn ò fi ní ṣe iyèméjì fọlọ́ náà wọ́n sọ́nà lọ́dọ̀ yóò sì rọ̀ fún yóò sì mú ọwọ́ rẹ̀ yóò bu èso kátẹ́mi múgò yóò sọ fún ọ̀hún ah, yóò sì wù lẹ́ẹ̀kan náà dàgbà yóò sì dàgbà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ sì so wọ́n bẹ̀rẹ̀ sí so lẹ́ẹ̀kan náà yóò sì mú yẹn yọ pa tọ́ba pàtẹ́ yóò sì ní kó dìde yóò tún dìde tó gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ ogójì ọjọ́ péré lọ̀daràn yóò sì ìjọ alákọ̀ọ́kọ́ yóò dàbí ọdún ìjọ kejì bí oṣù ìjọ kẹta di ọ̀sẹ̀ láti jọ kẹrin lọ títí tí ìparí ogójì ọjọ́ rẹ̀ yóò wá dàbí àwọn ọjọ́ ayé wa tí ká lò kò síbi tí ò ní wọ̀ àfi Mẹ́kà àfi Mẹ́dínà Ọlọ́run ti kó àwọn ẹ̀ṣọ́ sẹ́nu rẹ̀ kó lè wọlé ṣùgbọ́n àmì náà ti kí àtàwọn ọ̀daràn bẹ́ẹ̀ wà Mẹ́dínà bẹ́ẹ̀ wà ká wọ́n jáde lọ́ba tọ́ Dàjálì yóò kiri gbogbo ilé ayé bẹ́ẹ̀ yóò fi sínú àwọn èèyàn kò sí ànábì kan àfi kọjá pé tí ń ṣèkì lọ fáwọn èèyàn rẹ̀ nípa dajjal tó ti pé gbogbo ọmọ tó kò ní yọjú àfi ní àsìkò ànábì gbẹ̀yìn gbà lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àsìkò àpá ànábì ló ní gbàdéjọ pé ndàlù kìyàmù. tọ́ nínú àmì gbẹ̀ndàlù kìyàmù ẹni dajjal ẹ̀rí pé nù sọ́láàtì wa lójoojúmọ́ à ń sáàdì ọlọ́ ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال أو إمام ونية كما كما أو فانفاني لفاجة ماما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم وقبا وقبا وقبا جماعة مراتي ستلاقى نبي níbo lẹ́sìn tí wàá sáàdì wọ́n ti ní ẹ̀ gbọ́dọ̀ sísọ láti kankẹ́ sálámà láì sáàdì ọlọ níbi àwọn aburú nǹkan mẹ́rin mẹsíhì dajjal yóò pa ẹnìkan tó ń dá mọ́mì wọ́n fi ọkọ̀ dìde tọba jí sọ̀tù ọgbà kúrò ní mínísítà àbúrò àní ìgbà tẹ́ wọ́n ti mọ̀ ìwọ́ gbé wọn lóbi wọn sọ fún wa nípa rẹ̀ káàkiri yóò tún wá gbìyànjú àti pálẹ̀ kejì ọlọ́run ní lágbára rẹ̀ mọ́ àkàrà sí epo nù àti gbá ní títẹ̀rẹ̀ tí wàá bẹ̀rẹ̀ títí tánàbí isa alẹ́ ìsẹ̀láhùn fi wá sọ̀kalẹ̀ tí ó fi wá pa awíta ìwọ náà tún ní isa kan ní sọ̀kalẹ̀ mọ́ onítọ́ba dókínà ọ̀rọ̀ àti aráńtí ọ̀rọ̀ àti àbí wọ́n bá wa sí so akramakumullah hadisi pọ̀ wọn àwọn sọ pé ahadisi mutawatir àwọn hadisi ẹ̀kọ́ náà sọ pé àwọn ti pọ̀ jù kò lè ṣeé ṣe kọjá ẹrọ lànàbì ti sọ nípa ọ̀rọ̀ pànàbì yìí tá ń bọ̀ ó sọ fún wa tí ó bá sọ̀kalẹ̀ bóun ni ó ti sọ̀kalẹ̀ ibo ni ó sọ̀kalẹ̀ sí báwo la ṣe rí sallallahu alayhi wa nínú àmì gbẹndàkìyàmù ńláńlá oníjíjáde àwọn Yájújà àti Májújà àwọn náà lọ́mọ ànábì ádámà ni wọ́n ìṣúra ńlá tẹ́tọ́ gbogbo tó bá bá wá títí jẹni. tani jọ́dẹ apẹ̀rin lójú ọdẹ apààyàn tó bá bẹnu kọ òkun wọ́n mú bẹ ẹni tó bá tẹ̀lé nínú wọn náà náà wọ́n pé omi ti wà ń bì rí láyé níbi tó pọ̀ dé táwọn wò pé alágbálúgbó omi kíni àwọn náà alágbálúgbó èèyàn tó bá bẹnu kọ òkun máa wọ́n mú bẹ ni òpè ọmọ àwọn yọ yá jújà máa jújà là ń sọ kì í máa ń ta àwọn akpọ̀rọ̀ wọ́n sì ti ń bẹ ẹ ṣe pé wọ́n ò sí o lókọ̀ ọlọ́lọ́wọ́ bá fún lágbára tó fi sí òjé bí wọn pamọ́ ibi tí wọ́n wà ojoojúmọ́ ni wọ́n ń bẹ̀. wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ wọ́n fẹ́ hmm, nǹkan bẹ̀ o. táwọn ń bẹ táwọn mú mi táwọn ń nẹsẹ̀ táwọn wọ́n dúdú àmọ́ dúdú à ń bọ̀. wọ́n ń bẹ ojoojúmọ́ tó bá di pé ọlọ́run pásìkò tó wọ́n rí gbẹ. àmọ́ bá ti gbé ọlọ́run tó di tó bá ti gbé ọlọ́run di títí pásìkò fi tó wọ́n á sọ pé láyé ìsìn ìbáyé ti dìvẹ́lọ́pù tó ṣé wọ́n sì bẹ àwọn ìwọ bàálù yìí àwọn tó wá fìtílà pọ̀ láfa wọ́n jáde wá pa yín àbí wọ́n wá gbá research títí wọ́n fi pa àwọn ọmọbì kan ní jẹ̀lú wọn tẹ̀ bá gọ́gù ẹ̀ rí àwọn náà wá sí pé lóòótọ́ àwọn èèyàn tó wà bí olè jáde ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ nítorí wọn sọ àwa gbàgbọ́ ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ wàhálà tó bá yín. akramakumullah nínú àmì gbẹ̀ndàlùkìyàmà onáà nígbà ẹranko kan jáde tó kí lè mọ̀ nàá tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé àwọn èèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ bá yá nínú àmì gbẹ̀ndà kìyàmà bákan náà nínú àmì gbẹ̀ndà kìyàmà ilé ìtura kájì oníkóòrùn ọyọ láti ibi títí máa wọ̀ tọ́jú ẹ̀yàn tó bá lò ń gbọ́ lọ́n gbọ́ ìmánì ò lè wúlò fún ma o ìyẹn lọ́jọ́ ọjọ́ pé ọlọ́dà kúkú jẹ́ ká bá rere pàdé lọ́dọ̀ rẹ̀ anabi wa dárúkọ àwọn àmì kan bì ńgbà tí màlẹ́ta béèrè àmì ó ní antalida al-amatu kí ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mà ẹrú ni ṣùgbọ́n bí ọmọ kàkó bí ẹrú ọmọ ló bí òfin ṣẹ̀rẹ́ àsọ ìpè gbogbo obìnrin láyé gbogbo ọmọ tó bá bí bí ìyá rẹ̀ ni ó rí ìyẹn ni kí tóbìnrin bá jẹ́rú tó bá bí ma ẹrú lọ́wọ́ náà jẹ́ tóbìnrin bá jẹ́ òmìnira tọ́ba bí ma olómìnira lọ́mọ rẹ̀ náà àmì yàtọ̀ obìnrin yẹ ọrùn ni ṣùgbọ́n bí ọmọ ó bí ọmọ lọ́mọ ẹrú lọ́yẹ kọ́ ọmọ rẹ̀ jẹ́ kí ló dé tó ọmọ rẹ̀ wọ́n ti jẹ́ ọmọ tó dómìnira wọ́n ní gbogbo ọmọ bá bí rẹ̀ òmìnira lọ́mọ olómìnira lọ́mọ ọmọ nítorí pé a lè bí ma fúnni kọ́mọ wá jẹ́rú fúnni. ìdí tọ́mọ rẹ̀ jẹ́ ọmọ nù. ìgbà wo lélẹ́yìí ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní yóò ṣẹlẹ̀ nígbà táwọn mùsùlùmí bá jagun borí àwọn ọ̀tá wọn. tí wọ́n mú àwọn obìnrin wọn lẹ́rú fún tí wọ́n pín àwọn obìnrin yìí fáwọn jagunjagun. táwọn jagunjagun yìí wọ́n á bá àwọn obìnrin yìí wọ́n bá wọn lò. sẹ́ni tí wọ́n bá lò bímọ fún olówó rẹ̀ olówó tó bí ma fún ọmọ tó bí fún ọmọ lòun ọmọ wa ti jọ̀gá fún ọ nítorí pé mìíràn lòun ẹrú ni ọ. so wọn ní gbà ní eléyìí ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ láì níye nínú ẹ̀sìn Islam torí ẹ̀ wọ́n ń pè nínú àwọn àmì gbèǹdé alkiyama tọ́jà àmì kéékèèké. bákan náà alábìtú ni wọn ń tọrọ lùfẹ́ tẹlẹ ọ̀rọ̀ tẹlẹ ààlẹ rìhá ẹ̀ṣẹ́ yàtọ̀ àwọn arìn àwọn arìn lẹ́tẹ̀ láì wọ bàtà àlọ́rọ̀ àwọn arìn òhò láì wọ sọ́sọ́rùn àlàáfíà àwọn aláìsí yàtàtà wà lóhùn àfẹlẹ́bọ̀nìyàn tí wọ́n máa ṣe ìdíje olórí borí nípa kíkọ́ àwọn alẹ́ alágbèéká lórí àgbéká àgbéká lórí àgbéká àgbéká mélòó lẹ pé bàbá wọ́dọ́kọ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi ọkọ̀ ogun ogun lọ́kọ́ èmi ọkọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n máa ṣèdíje à ń kọ́ àgbékà lórí àgbékà àwọn olùmọ́lélẹ́ yìí náà ti tẹ̀lé nítorí pé àwọn tó ń ní àwọn ilé gíga gíga tó ń pè ní ilé tí ń kan sọ́mọ̀ lágbo irọ́ burúkú ni òun òbí lé náà dárọ́ kan sọ́mọ̀ lágbo nítorí pé sọ́mọ̀ kọjá ní téèyàn lè fojú di ṣe àwọn tó ń kọ́lé tọ́ga tọ́ga tọ́ga tọ́ga wọn yẹn kí lè pè wọn ẹ wọ́n mọ ìròsì ni wọ́n aláìsí lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́wọ́ tó sọdún lówó so nísìnyí bá tọ́ kọ́lé tọ́ kọ́lé tọ́ kọ́lé àmì gbèǹde àlùkìyàmẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ti fi máa nàbì Muhammad sallallahu alayhi wa sallam kó tó di pé nǹkan yẹn ń wọ́n láwọn ẹni tí ń da ẹran tí ń da wọ́n ní relóyìn ó hàn dáadáa nílẹ̀ lárúbáwá àwọn ń da ẹran tí wọ́n bá wọn tí wọ́n sọ pé kíní kan burjul khalifa burjul khalifa khalifa tó wà wọ́n sọ pé ńlọ ga jù láyé wọ́n tún tún kọ́ àwọn tó ga jù lọ tó àwọn eléyìí ìpìlẹ̀ wọn sí wọ́n ń dara fún mi wọ́n ń dara ni ok àwọn tí ń dara náà ní Amẹ́ríkà àwọn cowboy tòmáà náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé táwọn náà ń kọ́ sí ń kọ́ sí ń ga yẹn tó gbogbo eléyìí yẹn nínú àmì gbẹ̀ndàlùkìyàmẹ́ni òtún mọ̀ sí pé tọ́ba lówó mọ́kànlélọ́gà o àmọ́ ń fi hàn pé nínú àmì ìgbéǹde àlùkìyàmá òun náà ni pé yàtọ̀ sípa akọ́létọ́ ga ìdíje ó tún wà ẹ̀rí ni sìnkótó ka Burj Khalifa wọ́n sọ pé eh, ilé kan eh, wọ́n ti pè World Trade World Trade Center ní New York táwọn kan lọ bọ́ǹbù ńgbà kan bẹ́ẹ̀ wọ́n lọ lọ gàdì láyé ńgbà tó ti wọ́n tó kọ́ Malaysia kí ni wọ́n pè Swiss building ńgbọ̀sí àwọn ti Imarat al-Arabia al-Muttahida àwọn náà sọkọ Burj al-Khalifa ọ̀kan bẹ tó ń kọ́ ní New York lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní sọ́ba parí kò sí létí ọ̀gá tó láyé ẹ̀yin lẹ́mà báyà àwọn náà padà kọ́ kẹ̀sí bàdàn yọ bẹ ga ju gbogbo ayé àbí ẹ̀fọ́ ni tọ̀ nítorí di ẹlẹ́ àwọn náà sá lè kókó àwọn bàbá àní ni wọ́n sẹ́ thumma ntalaqa báyìí ni màlẹ́kà yìí ẹni tí ń ṣèbéèrè lọ́ba pẹ́yà falabistu maliya mo wá jókòó fún gbàtọ́ pẹ́ Umar thumma qala li alẹ́ bí wàá sọ fún pé ìwà Umar ìwà Umar atadri man as-sa'il tọ́ mẹ́ni tó wá ṣèbéèrè yìí anabi wa sallallahu alayhi wa sallam ó ń kọ́ ó tún ti lọ ti pẹ́ kánàbí ò tó béèrè nítorí tó bá jẹ́ pé irú àwọn èèyàn ti wà nítayé lójú àlejò náà lẹ́sìn bí wọ́n kéfẹ́ mẹ́ni tó gbá wa lálejò yìí kó wọ́n sì sì sọ fún kí màlẹ́sì Jibril ni a ah, kó bá kó lè rí fàyà torí báwọn fẹ́ má lọ sí ara rẹ̀ wọ́n rà mú kò sí báwọn fà á bò ẹ̀kọ́ ńlá làlẹ́bí ńkọ́ wa ń bì ó ló ti lọ ó ti pẹ́ èmi ká jókòó pẹ́.

báà báà báà ní ìsìn yọ mara rẹ̀ látẹ̀kọ̀. Tìrọ àdébẹ̀ sallallahu alaihi wa sallam oníyà ọmọ ìrọ̀ ọmọ ẹtẹ́bí mẹni sàáìl njẹ́ mẹni tó ń ṣèbéèrè ẹ̀kọ́ tó ní olùkọ́ kọ̀kọ́ gbọ́dọ̀ máa pass information láì ṣèbéèrè akẹ́kọ̀ọ́ máa ń jọra wọn lójú ni tọ́ba ni ah, ẹni tó wá ṣèbéèrè yìí òun bá bá a sọ wọ́n béèrè nígbà tó bá béèrè yóò kákẹ́kọ̀ọ́ mọ̀ wá rẹ̀. Qultullahu wa rasuluhu àlẹ́ mọ́lọ́lọ́ àtànábì lọ́mà very good point tàfẹ́ mú jáde. tọ́ anábì wa ni fa innahu Jibril màlẹ́kà Jibril torí pé Ọlọ́run fún àwọn màlẹ́kà lágbára láti yàwòrán ara wọn wá kó ti wù wọn àwọn èèyàn yàwòrán ara wọn bí n tí ọ̀dà yàtọ̀ sáwọn àlùjànnú àwòrán tó dáa tó dáa ni màlẹ́kà máa bá wa torí àwọn sọ pé gbogbo wíwá tí màlẹ́kà máa wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ò rí rí lórí àwòrán bọ́lọ̀ ń ṣe dáa ju ẹ̀mejì lọ ṣùgbọ́n gbogbo ìyókù yìí máa wá láwòrán ọ̀kan náà àwọn sàhábẹ́ ni wọ́n ń pè ní Dihya al-Kalbi àwọ̀ rẹ̀ máa gbé wa ànábì ó sì ti dáa mọ̀ pé màlẹ́kà Jibril torí ẹ̀ ó ní Jibril ńgbà tó ń ṣe fáwọn sàhábà gbọ́ lọ́ngbọ́n kápẹ́ irú ayé ìsìn ni yàtọ̀ sí káwọn èèyàn fẹ́ fàyà káwọn fẹ́ má barika àwọn èèyàn lè gbé tí wọn lè tọ́lọ̀ ló sì rí bá tí wọn lè tọ́lọ̀ ó lọ gbà rẹ yóò sì máa gbà yóò sì máa gbà rí tó bàbá mi ní màlẹ́kà jù mí lè kí wọ́n ṣe ànábì tó sàlékún kọ̀sọ́ yìí pé sọ̀rọ̀ ń tọ́ ṣe béèrè kí ló sì gbé wa sọ̀rọ̀ mẹ́ntọ́ ṣe béèrè ìgbà tó ti mẹ́ntọ́ ṣe béèrè ó yẹ anábì ni ataakum yu'allimukum dinakum ọwọ́ akọyin lẹ́sìn yìí allah ọwọ́ akọyin lẹ́sìn yìí sábà bí wọn mùsùlùmí léèrè pé kí lẹ́sìn rẹ̀ ó sọ pé al-islam wal-iman wal-ihsan ẹ̀sìn wa nù o sẹ́ni sọ́ba islam lásán ni ó gbà pa o sẹ́ni sọ́ba sọ́kọ́ àlè iman lásán ni ó gbà pa o sẹ́ni sọ́ba sọ́kọ́ àlè ihsan lásán ni ó fìdí rẹ̀ mi ẹ̀sìn tiwa nù. tọ́ nínú ìwádìí kan ó ní atakum yu'allimukum amra dinikum ọwọ́ akọ̀yìn lọ́rọ̀ ẹ̀sìn yìí ni. àjẹpẹ́ mélòó lọ́rọ̀ ẹ̀sìn wa alìsílámù nìkan mélòó wá wí ń bẹ̀ márùn-ún alìmá nìkan mélòó wá wí ń bẹ̀ mẹ́fà tàbá mẹ́fà ti kún márùn ọdún mọ́kànlá alẹ́ sáà nìkan mélòó wọn wíńbẹ̀ ẹ̀yọ̀ kan tábà sì kan tábà sì kún mọ́kànlá ọdún mélòó ọdún méjìlá yàtọ̀ sẹ́yìn tẹ́ jẹ́ ẹni tó ní six point agenda subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. alhamdulillah oníbèrè ṣe béèrè pé bọ́lá yẹ kí ximaru obìnrin kó gùn dé khimar wọn náà lọ sọ gbàgẹrẹ eléyìí tó rìn tó gbélé aṣọ ó wá látòrí títí wá sílẹ̀ jilbab hijab yóò wálẹ̀ débi pé yóò fọ gbogbo ẹsẹ̀ rẹ̀ kódà gan súnà anábì tó tọ́ka sí pé ọyẹ tó tún kùn kó máa wọlẹ̀ lóde wọn àgbọ̀nwọ́ kan tí ọba wa jẹ́ kó gùn lóde wọn àgbọ̀nwọ́ kan kò gbọ́dọ̀ dín sí àtẹlẹwọ́ kan tó bẹ́ẹ̀ lọ yẹ kí aṣọ obìnrin kó rí i àwọn obìnrin wá bí anabi sallallahu alaihi wasallam léèrè pé tí aṣọ àwọn bá ń wọlé bẹ́ẹ̀ náà bá kọjá níbi tẹ́gbìn wà tẹ́gbìn yóò ní lápá lára àwọn aṣọ yìí anabi sallallahu alaihi wasallam wá fi hàn pé tó bá yí ẹ̀gbin tó bá tún padà gbégbá bi tí ò lẹ́gbin ilẹ̀ gbẹrẹfu tí wọ́n gbégbá lẹ́yìn ìgbà tí wọ́n ti gbégbórí ẹ̀gbin yìí oní ọmọ jẹ́ ṣíṣe àfọ̀mọ́ fún aṣọ eléyìí jẹ́ bẹ́ẹ̀ tẹ́gbìn yẹn bá jẹ́ ẹ̀gbin tó ti gbẹ bí kásọ rẹ̀ ọgbà orí ìgbẹ́ tó ti gbẹ àbí ìtọ̀ tó ti gbẹ mọ́lẹ̀ bí títí ń lọ ó tún kọjá gba ibi tí ò sí gbẹ tí ò sí tọ̀ ibi tí ò sí tọ̀ tí ò sí gbẹ yóò jẹ́ kó ti fọ́ ọ ó ti fọ ìgbẹ́ àtìtọ̀ tá a gbé gborí rẹ̀ tó ti gbẹ̀hùn ó ti fọ́ ma yàtọ̀ sí ìgbẹ́ àbí ìtọ̀ tí ò tí ì gbẹ ilé yẹn tí a sọ obìnrin bá yí omi ni ó fi fọ tí ó fi má ká tó sọ pé kò sẹ́gun lára rẹ̀ tó fi lè lóru aṣọ bẹ́ẹ̀ láti sìn lọ àmọ́ aṣọ obìnrin ọgbọ́dọ̀ balẹ̀ dẹ́dẹ́dẹ́ ó sì tún gùn débi pé yóò máa wọlé fún ó kéré jù ló di wọn àtẹ́lẹwọ́ kan tó bá wọn ti sọlẹ aṣọ rẹ̀ yẹn ọgbọ́dọ̀ jẹ́ pé ó bo òkè ẹsẹ̀ rẹ̀ gbọfẹ kó ṣe pé ńgbà tó bá forí kalẹ̀ wọn lè rí àtẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ́lẹsẹ̀ tó hàn ọba sọ láti rẹ̀ jẹ́ yàtọ̀ sí kókè ọ ọhàn eléyìí tó túmọ̀ sí pé nìkan sọ fóbìnrin kan àmọ́ àtìgbà tó ń ṣe sọ̀lẹ́ àtìgbà tó ń ṣe sọ̀lẹ́ aṣọ rẹ gbọ́dọ̀ rí gbàgẹ̀rẹ̀ tí ó bu gbogbo ẹsẹ̀ rẹ. so wọ́n wá ní aṣọ rẹ tó wọ̀ kò lè fún ọ láǹfààní pé kẹsẹ̀ rẹ wà ní bíbò nítorí kò gùn tó bẹ̀ ló ṣe ń wọ́ bọ̀sẹ̀ láti bò ó kò sí ní tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti pásọ tó wọ̀ náà kò ní fún ẹni tí máa wọ̀ láǹfààní láti máa rí ẹsẹ̀ rẹ gbẹrẹfu nínú bọ̀sẹ̀ nítorí pé tó máa ń rẹsẹ̀ rẹ náà gbẹrẹfu nínú bọ̀sẹ̀ bí kọjá pé láti ojúgun iná làásọ rẹ ma aṣọ rẹ ma láti lọ́ọ́ ma lójúgun láti ojúgun ní bọ̀sẹ̀ ti wá so ìbọ̀sẹ̀ tó wọ náà kò gba sílì rẹ lọ títí nítorí wọn máa tara rẹ náà tún fi ṣàpèjúwe bò lára rẹ rí bò lẹ́sẹ̀ rẹ rí eléyìí jẹ bó ti ṣe jẹ bẹ́ẹ̀. wọ́n ní tó bá rí pé ọ̀ràn yẹn bá ní wípé káwa dá wà lẹ́yìn imam káwa náà ké fatiha báwo láti wá máa ké fatiha tiwa nígbà tí imam bá ka ké sókè eléyẹn ìpèníjà ni fún wọ́tọ̀ wà lẹ́yìn imam òfin ọ̀sọ́ pé kí imam ọ lè ké fatiha ìwọ wá tó ti ké fatiha òfin sì gbọ́dọ̀ ké fatiha àti pé nínú tó lè ó lẹ́nu pé ìgbà tí ìmáàmù bá bẹ̀rẹ̀ sọ́lá tí máa ń ṣe àdúrà tá a máa bẹ̀rẹ̀ sọ́lá òun wá ṣe àdúrà tó gùn ìwọ ṣe àdúrà tó kúrú ó tètè ké fàájì àtìẹ èyí ò sínú pọ gba wájú mọ́ ìmáàmù lọ́wọ́ torí kò sínú sẹtọ hàn bákan náà sílẹ̀ tí fún ẹ tó tún fi hàn pánàbí tó máa ń dákẹ́ nígbà tó bá ké súrà tán kó tó rò kó ó di wọn tí yóò fi dá mímí padà sípò ọwọ́ ọgbà tí ìmáàmù fi dákẹ́ tí ó fi dá mi padà sípò kó tó rúkú yẹn ó tó wọn náà ké fatiha torí pàrọ̀ sàhábà ń gbà sánà bìbí wọn nínú hadith Ubadah ibn Samit radiyallahu anhu ó ní la'allakum taqra'una khalfa imamikum bẹ́ẹ̀ máa ń ka kí lẹ́yìn ìmáàmù yìí ni qalu haddan ya Rasulullah máa ń ké lásùrèké anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ máa fi fatiha àmọ́ kò bá àsìkò tí ìmáàmù fi dákẹ́ o tó wàá ké fatiha ìwà ló kù sí lọ́wọ́ torí wọn sọ pé kó dákẹ́ fún kó lè ké fatiha wọn dákẹ́ tí ó fi dá mímí rẹ̀ padà ní ìbámu pẹ̀lú sunnah anabi sallallahu alayhi wa sallam ìwọ wà lọ àǹfààní yẹn láti ké fatiha tẹ ó ti rí i pé kò tọ́ láti fi ké fatiha alimami ibn hazm rahimahullah ó ní tí ìmáàmù bá ti ké tẹ tán tó ti dẹnu lé ní ti ń kà lẹ́yìn fatiha wọn náà sùn ké fatiha tẹ lọ́nà tó fi jẹ́ pé wàá súrékè wàá láǹfààní àti tẹ́tí gbọ́ nǹkan tí ọba tó sẹ́kù nínú tí ìmáàmù kà lẹ́yìn ìjẹ́bù sùjẹ́. wọ́n ní kí ni aburú tó wà nínú káyé ìmáàmù kọ́ ga ju àyè àwọn máàmù lọ. àkọ́kọ́ ọ̀tàkùlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi kọ́ wa pé àyè ìmáàmù kò gbọ́dọ̀ ga ju ti àwọn máàmù lọ torí pé àti ìmáàmù àtẹ̀ntọ́ wà lẹ́yìn imam ẹrú ọlọ́ọ̀ ni wọn tí wọ́n dúró láti ṣẹ̀sìn níwájú ọba tó dá wọn torí rẹ̀ ọ̀tako ìlànà anabi sallallahu alaihi wasallam káyọ̀ lè má mọ̀ ga ju ti àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ lọ. so àwọn sàhábà sì ti fi hàn wá gẹ́gẹ́ ti ṣẹlẹ̀ láàrin Hudhayfa ibn al-Yaman àti Ammar ibn Yasir radiyallahu anhuma ike wọ́n ní kí amar ó ṣe imam amar ọwọ́ dúró láyé tọ́gà síta àwọn amámú tòtò ìfọwọ́ ara mú báyìí ọ̀fà bọ́ọ̀lẹ̀ gbàtọ́ wọn dálámà ìní Hudayfa wa sọ fún Ammar pé síwọ ọmọ pé wọ́n ní ayé mọ́mọ́ gbọ́dọ̀ ga ju ti àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ ni pé tẹ́nìkan bá ṣe ìmáàmù fáwọn èèyàn kò gbọ́dọ̀ dúró láyè sí ọ̀gá tuntun wa lọ́ni oníṣèwọ náà ò rí i pé bó ṣe bù mí tó ni mo tẹ̀lé ọ ni ìyẹn ni kí ìgbàgbé ló ṣe mí bẹ́ẹ̀ àmọ́ bó ṣe bù mí tó mo ti rántí àṣìṣe ti ṣẹlẹ̀ ò rí tí ń ṣagídí mo tẹ̀lé ọ ni lọ́dọ̀ àwọn fuqaha á rí i pé àwọn ìtọ́ ní kò burú ipa ẹ̀ lè àwọn sọ pé tí o bá ti ga jù ọ lọ kò bá sọ láti jẹ ṣùgbọ́n àwọn kórìíra rẹ̀ ọba sọ láti jẹ ṣùgbọ́n àwọn kórìíra rẹ̀ tọ́lá tí wọ́n ju àtẹ́lẹwọ́ lọ sọ láti ìmáàmù bàjẹ́ tàwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ ẹ̀yin eléyìí ṣe ń tẹ́ máa wá lọ jìnnàjìnnà nínú àwọn tíra kéékèèké tó wà lọ́wọ́ àwọn èèyàn wọ́n wà ń bẹ̀ mọ̀kàndínmọ̀tòlá ìdíyà ń bẹ́ ń bẹ̀ kíákíá wípé tí àyè máàmù tó bá ti ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ tó tún ju àtẹ́lẹwọ́ lọ sọláàtì tí àti tiwọn gbogbo ẹ̀yàn bá ti ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin lẹ́yìn náà báyìí lè máa ń bá ti gba títí àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ fẹ̀yìn náà o yóò rí fojúbẹ̀ ó máa ń bí gbèrágà lẹ́yìn o fi máa gbé sábà bí yín dá yín náà wá tó ẹ̀sìn làwọn sì ń sè gbogbo tí ó ti kọ́ ọmọ ọgbó rẹ pé èmi mo tó báyìí èmi mo tó báyìí àwọn òbí láti ṣètò àlọ́ kọ́dà tẹ̀ máa gbé nìsín kákó wọn ṣe sọ̀lá bí mọ́ṣáláṣí ìṣe wà ìgbàdo pé ìsàlẹ̀ ibi báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni aha lábẹ́ òfin ibi tọ́jú sàlẹ̀ lọ kí máàmù wa tó gbogbo àwọn máàmù máàmù máàmù máàmù máàmù máàmù kọ̀bá àga kọjá àjà ìníye àwọn ni wọ́n máa wà lókè tí ayé lè máàmù ọ̀gbọ́dọ̀ ga jù kí ẹ ṣe pé wọ́n kàn má lásán ọwọ́ pé sẹ́ẹ̀fù mi ní bíbáyìí Imamu ọ̀gbọ́dọ̀ wa lókè ìkíjà máa wà ìsàlẹ̀ ìsàlẹ̀ ni ìmáàmù ọ̀wà tẹwárẹ̀ ń tẹ wà lókè náà sí ìmáàmù bá wà mí sẹ́yìn bá dúró lókè pẹ̀lú ẹ̀mí pé kí ni tani sẹ́gbẹ́ lè máàmù níbi táwa dúró yìí sọ láti inú àbájá torí ìgbéraga ti ń bẹ lọ́kàn yẹn tó ń torí rẹ̀ fún wọn ní màkúrò ní màkúrò ní ó sí pé ẹ máa rọ́ọ̀dù amọ̀sibọ́sí àwọn tí ń sọ fún yín pé mọ̀kúrò náà wọ́n sọ pé sọ́lá ti ga ju àtẹlẹ ọlọ sọ láti gbogbo yín tó bàjẹ́ àtikọ́ ga jùlọ àti ọ̀gá jùlọ ń bọ lọ́wọ́ àgánú àbí kò sí nígbà tí sọ ni pé kò gbọdọ̀ sí kò gbọdọ̀ sí rárá you are all equal. gbàtẹ́ ẹ̀sìn tó lọ sọ́lá àti ẹ̀sìn ẹ̀sìn Allah Rabbul Alamin kò sáyè fún gbogbo ilé ilé ìjẹun ṣèjọ àwọn òbí rẹ̀ wọ́n á fún ní oògùn tí wọ́n máa lò ọkọ rẹ̀ kọ́ má bàa fẹ́ yàwó lò ṣùgbọ́n òun èlò àmọ́ tí wọ́n bá lọ́kàn jẹ́ ni pé gbogbo alọ́kọ́ máa dún kòkò mọ́ wọ́n fẹ́ yàwó mi fà ṣé kó o kúkú bẹ̀ kan lò oògùn àkọ́kọ́ ọ̀tọ́jà etí rẹ̀ ni etí rẹ̀ ló kó o kúkú bẹ̀ kan lò oògùn pẹ́lẹ́ dẹ́rù bọ́ ẹ̀ ẹ̀ nítorí ni pé gbogbo ọkùnrin tó náà bá ní nǹkan méjì tí ó fi máa dẹ́rù bàyàwó rẹ̀ tó ń fẹ́ yàwó lọ ń fẹ́ yàwó lọ ọ̀lẹ́ni ọ̀lẹ́ni irú ọkùnrin bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ pé ń fẹ́ yàwó mi fẹ́ yàwó mi torí pé ẹni tí wọ́n ti sọ pé ń fẹ́ yàwó mi ń fẹ́ yàwó mi nítorí dájú ni pé ọ̀lẹ́ nítorí yẹ ọ̀lẹ́ ni kí yàwó rẹ̀ ọ̀lẹ́ ni kó bá ń pariwo gbàtí ìyàwó mi bá ti bọ́ sí pé àgbàlejò lọ́la. torí gbogbo ìhàlẹ́ ìmọ̀ padà da lóru. kódà ìmọ̀ ń ṣe sábàbí torí obìnrin mi máa ń dàrú o. torí kò sí ní tó lè fi gbóbìnrin lọ́kàn jẹ́ bí kò sọ pé ń gbẹ́ lómi bọ̀. kò rọrùn. so dáadáa tó lè ṣe sí ìyàwó rẹ̀ tó bá fẹ́ ìyàwó mi ó ní kíkọ́ ọmọ sì máa dúnkùkù lájà máa kí ìyàwó kàdé ni. ẹnu láì sọ. ìdílé àìjókòó lẹ́yìn náà kí na náà fẹ́ sóògùn sóògùn kan bẹ dín ní láti má àwọn kò sí kò sí kódà nìyàwó mi tètè dé tí bá máa bẹ lọ dáadáa wàlá nìyàwó mi rẹ àwọn náà rí oògùn yẹn ṣe sí àdì rẹ nìyàwó rẹ náà bàbá tó ṣẹ̀ṣẹ̀ wá rí ìrìn àríkẹ́ pé òun fọ́ tó ń lóògùn kọkùnrin ọmọ bàbá fẹ́yàwó lé tó sì méjì ìyàwó kan lọ lẹ́nu pé bàbá òun ọbú ni. lè ṣe máa ní ká rìn ká pọ̀ áhán táwọn obìnrin ti jẹ́ wọn nìkan kọ́ yóò máa sọ ọ yẹ pọ̀ kẹjọ máa jíròrò kẹjọ máa dá márùn ọjọ́

ọlọ́run dáadáa ẹni tí ò wá tọ́lọ̀ ń bá fún ọlọ́run bá sí tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ wọ́n láwọn ti ń sọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan bọ̀ láti bí ọdún mẹ́fà àwọn ṣẹ̀ṣẹ̀ wàá gbọ́ pé kò dáa ni kò dájú kò dájú ọ̀rọ̀ ń fẹ́ wájú ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ gbọ́ ńgbà fẹ́ pẹ́ ń sùn tẹ́lẹ̀ ni wọ́n ga alára ọ̀sẹ̀ ọ̀dà àwọn obìnrin tí ì ṣe ìyàwó rẹ̀

gbẹgbẹ àti gbogbo òrégbè gbogbo ranu kótó di pàfẹ ẹrí pé tí ìbá ti kọ́ lọ́wọ́ bàbá kọ́ ni màá ṣe obìnrin mi èpẹ́ ti fi sọ́kọ̀ tẹ́pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gani ambọ̀sibọ́sì ọ̀rẹ́ ẹ̀rọ kan ọdún mẹ́fà ọ̀rẹ́ ta ọlọ́ọ̀lọ́ mọ ẹni tó ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀lọ́ mọ ẹni tó ti ṣẹlẹ̀ sẹ́mi kọ́ sẹ́nu kù ni ọlọ́ọ̀lọ́ mọ ẹni tó ti ṣẹlẹ̀ ọjọ́ wọn á ní sáwọn lè fẹ́ra wọn ẹ fẹ́ra yín tẹ́lá ti dáràn ṣáájú ẹ túbá wọn nígbà tá a ní ká wọn ṣe sọ láti mọ́ṣáláṣí tẹ́ni tí èsè mùsùlùmí kọ́ àwọn wọn á fẹ́ ṣe sọ láti ní mọ́ṣáláṣí táwọn amadíyà kọ́ ṣé mọ́ṣáláṣí á lè lé nígbà tí èsì pọ̀ máa ń tó ṣe ọ̀rẹ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ wọ́n ní. ṣé obìnrin báwọn ni o máa lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ tí ọ máa lọ kí wọn lẹ́yìn ìgbà ti lọ́kọ tó lè máa lọ láì ọkọ rárá o ọgbà àyọ̀ǹda nígbà pé ìwọ lọ gbéra rẹ lé bàbá rẹ náà bàbá rẹ màmá rẹ màmá rẹ sọ lè lọ lé bí bàbá rẹ̀ máa bínú tó ní ah, ọmọ bàbá wa kí ni ọmọ bàbá gbà yọ̀ǹda kò burú ìyá ti náà máa jáde láì gbà yọ̀ǹda káwọn ojú ọ̀sẹ̀ lọ sẹ́wọ̀n pé bàbá wọn fà ti kọ́ rí tó bẹ́ẹ̀ náà ìyàwó ju ìyàwó ọkọ òsì kéré fọkọ tó yọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó lọ torí ẹ̀ kí lọ tún fẹ́ lọ máa ṣe ń lè bàbá rẹ̀ ọ̀fẹ́ wọ́n ní ènìyàn kókèrè ní ẹ̀kan láàrì ẹ̀kan láàrì lọ́lọ́ máa kí wọn. ẹ̀rí pé Aisha radiyallahu anha ó sọ̀rọ̀ kan ó ní tí mo bá sọ mo lọ lè wa anábì máa ń bí pé tí wọ́n rẹ́sẹ̀ sí ọ́ni ẹgbẹ́ ọ̀gá wa nùfà tí wọ́n rẹ́sẹ̀ sí ọ́ni tí wọ́n bá ní à wọ́n rẹ́sẹ̀ sí mi wọ́n rẹ́sẹ̀ sí mi pọ́pẹ́ tó tuntun padà ní o àti ìfẹ́ tán parọ́ zina máa Aisha radiyallahu anha ó lé mi náà wá dàbí ọgbọ́n mo fẹ́ ṣe ìhàlẹ̀ kan pé wà náà mo fẹ́ lọ́ọ́lé wa táwọn ẹbí máa ní kọ́ máa lọ tí wọ́n ránṣẹ́ sí ọ ọ̀dàbọ̀ ọ̀rọ̀ mọ́pẹ́ mọ́pẹ́ mọ́pẹ́ mọ́pẹ́ mọ́pẹ́ tó túmọ̀ sí pé ìfẹ́ lọ́kọ́ ní síyàwó kífẹ́ òun lè lágbára lòfin fi sọ pé kọ́ gbà yọ̀ǹda tí obìnrin bá ti bẹ̀rẹ̀ rẹ̀ débi kí tó báyìí máa jáde tó ń ma wọlé à ó ti wọlé tá a mọ̀ pé wọlé ẹni jáde tá a làkọ́ jáde ìyẹn iyì ní Islam fẹ́ rà fóbìnrin tó fi kọ́ máa gbà yọ̀ǹda iyì lọ́ fẹ́ rà fún tó fi ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ wọlé ọkọ rẹ̀ láì jẹ́ kó gbà yọ̀ǹda ọkọ ọ̀gbọ́dọ̀ kankan wọlé ọkọ rẹ̀ gbà yọ̀ǹda ọkọ iyì ní Islam wà fún ọ torí wọn náà tún padà máa pariwo àwọn ọ̀rẹ́ mi tó wá ìmẹ̀ tó gbé mi góòlù ìmẹ̀ tó gbé mi kínní àwọn tọkọ rẹ bá ti pé ta ló tún wá polúkẹ́ni polúkẹ́ni ojoojúmọ́ tó tó ti polú kọ́mọ àwọn olóòlù. wọn náà fi máa mọ̀ pé à àti èèyàn bá lọ́kọ èèyàn máa tẹ̀lé àti ọkọ ni ẹlẹ́yìn jẹ́ bó so jẹ́. wọ́n ní àwọn gbàgbé láti forí kalẹ̀ tẹ́lẹ̀ kejì àwọn ti wà lórí rákà alákọ̀ọ́kọ́ àwọn ti dìde lọ tẹ́lẹ̀ kejì kí làwọn láti fi tẹ̀ wá ìdúró lẹ́wàá rúkú lẹ́wà ni ẹ ti nàró láti rúkú ni ẹ lọ sí foríkalẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ́bá ti wá sí foríkalẹ̀ yẹn ajẹ́pẹ́rẹ́ ká alákọ̀ọ́kọ́ ti pé báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ wá dìde ọ̀rá tẹ́lẹ̀ kejì gbogbo ń tẹ́lẹ̀ ti ṣe tẹ́lẹ̀ ẹ sọ di gbàgbé ẹ tún wá tún fati àyìnkí àti súra ẹ ṣẹ̀ṣẹ̀ rúkú ẹ ṣẹ̀ṣẹ̀ nàró ẹ̀ má bá sọ láti yàn tẹ́bá wá sálámà ẹ wá foríkalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé ẹ ti ṣàfikún sọ láti yín látàrí ìgbàgbé ẹ wá ní sẹba tí wàá parí sọ láti ńkọ amẹgbàgbé ìforíkalẹ̀ kanu rákà kan ìjọ ṣe ni pé tó bá yẹ pé rákà alákọ̀ọ́kọ́ ni àbí rákà ẹlẹ́kejì àbí rákà ẹlẹ́kẹta tí èsì rákà ti parí ẹ kà rákà yẹn fún pé ẹ ti kánṣu rẹ ẹ wá ti rákà kan míì lódindi dípò rẹ so ìgbà sọ láti yẹn ti pé ẹ wá foríkalẹ̀ lẹ́yìn sí sálámà tó bá yẹ rákà ti parí gàgàgàgà lẹ́tì gbàgbé ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ ti ti ṣe àtàyà ó ti tẹ́ sálámà ẹni sálámà ẹ dìde ẹ̀kánná ẹni dìde ẹ̀kánná ẹ foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ gbàgbé gbàtó ti jẹ́ sẹ́ráka àti parí náà ẹ foríkalẹ̀ tẹ gbàgbé ẹ wà fún sẹ̀jókòó ẹ ti tún àtàyà yín sí tẹ bá tún àtàyà sí tán kàkà kí ẹ sálámà kẹ dìde ẹ wàá fi oríkalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn gbàtẹ́ bá sálámà torí gbogbo àtàwọn alákọ̀ọ́kọ́ tẹ ẹ ṣeun kó tó di pé rántí pé ẹ ti gbàgbé ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì àfikún ni nínú sọ̀lá látàrí ìgbàgbé. wọn á ní pé sùjúdù sáwù tó gbé ìforíkalẹ̀ téèyàn bá gbàgbé rẹ̀ nù rákà kó gbé o torí ìforíkalẹ̀ yẹn wúwo ju sùjúdù sáwù lọ ẹni tó bá ní sùjúdù sáwù lòun fi gbé rúkùn orígun kánú sọ̀lá kò lè gbé sọ̀lá sì ń bàjẹ́ àwọn ìmáàmù mi sì máa fi gbé tí wọn mọ̀ pé rọ́lá àwọn ń gbé tó alákòóbá tẹ̀ sálámà ọba tó láti jẹ́májẹ́má lọ́wọ́ nù eléyìí jẹba. wọ́n ní aṣirkul asghar tó máa yọ ọ̀yàn nù islam kì í yọ ọ̀yàn nù islam àmọ́ ó máa ṣe sábà fi kéèyàn wọná àmọ́ tí èèyàn wọná kò ní máa bẹ́ńbẹ̀ gbére kése tí èèyàn bá yà ṣe aṣirkul asghar kì í ba gbogbo sẹ́jẹ́ àmọ́ máa kó báyà tí wọ́n fi wọná. wọn á ní kí ló àpèjúwe rẹ̀ nínú àpèjúwe rẹ̀ ní ká máa tẹ̀lé omi ìbúra sí Allah kọ́mọ sọ pé ògùn gbọ́ ilẹ̀ wọ́n ni kọ́mọ tọ́lẹ̀ la ń gé bàtà so gbogbo àwọn eléyẹn nínú sọ́kù asgọ́rù bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n sọ pé ah ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ báwo èèyàn bí rẹ tó pé ò lè àfọlọ́ọ̀ni èèyàn ti sọ́lọ̀ tí ọba ti sáta ti ń gbọ́ lọ́wọ́ omi àwọn ọmọ ọba wọlé ti sẹ́bọ̀ sọ́lọ̀ ṣírkùn àtúbọ̀. tọ́lọ̀ àtẹ̀yìn bá pé yóò ṣeé ṣe àtàwọn lò àsọ̀kù tọ́lọ̀ ń bá fẹ́ lẹ́yìn náà sẹ́yìn náà bá fẹ́ àbí tọ́lọ̀ nìkan bá fẹ́ tó gbogbo àwọn eléyìí wọn bẹ nù ṣírkùl asghar nínú rẹ̀ ní kárìmù sí àrìmù òun náà nù sẹ́bọ̀ tó kéré wọ́n tún pè ní ashirkul khafi ìṣẹ́bọ̀tọ̀ pamọ́ ní ma ba gbogbo sẹ́jẹ̀ torí ẹ̀ wàláhì kálí ra àlùjáná wọ̀ á jà ọkàn wa lógun gidi tí wọ́n fẹ́ wà àlùjáná èèyàn jà ọkàn rẹ̀ lógun gidi èèyàn wà kó ahọ́n rẹ̀ ń jà gidi torí pé àlùjáná yẹn èèyàn sì sẹ́ kó tó rí wọ̀ pẹ̀lú àánú lọ kọ́lọ́ mọ́ sí ilé wọ̀ wá. wọ́n ní sáwọn lè máa sọ àwọn ọmọ àwọn lórúkọ bí àwọn olóyìnbó destiny wisdom eh? memory <laughs> life ọlọ́mọdé bẹ́ẹ̀ tẹ̀lé fúnmọ́lùfọ́ sóòkò báyìí ìmà ó kọ́ pòkì burú lẹ́yìn tá a ti jẹ́ mùsùlùmí ọlọ́mọdé wọ́n mú ọmọ rẹ fún káfíìrì ọmọ mùsùlùmí ọmọ adókọ̀ burúkú kọ́ra kúra kó kọ́ra dáradára ó kọ àwọn jọ́ọ̀nù àwọn pítà ọlọ́mọdé wọ́n ní obìnrin táwọn fẹ́fẹ́ ó lóun ní nìkan kí làwọn ṣe ẹ kọ̀kọ́ fẹ́ tẹ́bá tí wàá fẹ́ wàá tù láṣẹ eré ìjẹ́bù ti ṣe jẹ́ nítorí pé ọbẹ̀ nínú nǹkan tó fi ṣẹ̀rí àgbà ikú kọ́kọ́ tú láti ìyàwó rẹ̀ lórí ẹ̀ àmọ́ kó tó fẹ́ ọ láṣẹ lórí ẹ̀ àbí òye wa kó tó fẹ́ ọ láṣẹ lórí ẹ̀ ọ̀fẹ́ nígbà tó bá wọlé tí wọ́n pe àṣẹ tèmi nù léyìí wọ́n rò pé yé àpékọ̀ ìwọ́n ni tó ń rẹ̀ ọ̀dọ́ bó ti tètè wọ́n ní káwọn tẹlifíṣàn. Wọ́n ti pé. àyìn di rẹ̀ ọ̀pọ̀lọ̀ gbá. wọ́n ní sáwọn lè ra tẹlifíṣàn sílé pọ̀ sáwọn máa kọ̀ǹtró rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n máa ń pe tẹlifíṣàn handset kọ̀mpútà gbogbo àwọn kẹtẹ́ ẹ̀rí kan ṣe láyé nìsín ṣe láàhùn ló wà á dẹ̀ nǹkan ìjàni tó ní ẹnu méjì ẹ lè lò fún dáadáa kọjá sí dáadáa ẹ lè lò fún àìdá kọjá àìdá sẹ́yìn ẹni tó fẹ́ wo ńtọ́ da ó lè lo tẹlifíṣàn ẹni tó fẹ́ wo tí ọ̀dà òun náà tẹlifíṣàn ni ó lò so ntẹ́yìn bá lò fún iná ni ó sọ báwọn onídàájọ́ rẹ̀ jẹ́ lọ́dọ̀ tì ní tẹ́ bá ní tẹ́lẹ̀ máa kọ́ńtró rẹ̀ à ń bẹ lọ́nkọ́ máa burú. wọ́n ní ìgbà wo ilẹ̀ yẹn lè di mùsùlùmí ẹni tó fẹ́ di mùsùlùmí ṣé tó bá ti sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ṣé ilẹ̀ yóò di mùsùlùmí àbí tó bá ti wẹ̀ ọ̀rọ̀ yóò wí tó bá ti wí gbọ́dọ̀ ó ti di mùsùlùmí ìwé wà lẹ́yìn rẹ̀ èyí tó máa ń ṣe tó nìkan lọ yíwọ́ ń ká fún yàn pé kó lọ wẹ̀ náà kọ́ wa wá tó bá lọ kú kó tó wá torí òfin ọlọ́ọ̀ni pé ẹni tó fẹ́ di mùsùlùmí ọ̀kọ̀ọ̀kọ̀ fi gbólóhùn islam lé lẹ́nu ìwẹ̀ gan ẹ sọ fún pé kọ́ lọ wẹ̀ ni kò nídìí pé àlàyé wẹ́wẹ́ kan ẹni kọ́ lọ dání sí gbogbo ara rẹ̀ kó rí pé kò kúbi kankan àfi kó mi ó dé bẹ̀ pẹ̀lú àníyàn kó ń wẹ̀wẹ̀ àti di mùsùlùmí báyìí kò nídìí pé bàbá làdá nìkan lọ wẹ̀ nìkan ọ̀ wọ́n ní obìnrin táwọn ń fẹ́ obìnrin ti gbà pé òun fẹ́ fẹ́ àwọn ṣùgbọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọn ò fẹ́ káwọn fẹ́ra àwọn. kí ni káwọn ṣe ọ̀pàtì kí ni wàhálà tó àmì ńgbà tó fi pọ̀ láyé so ọkùnrin náà ti pọ̀ láyé so kò nídìí pé túláàsì tipátipá ni màá fi fẹ́ wọn àná máa wá àwọn kan tó ń jókòó sẹ̀ríà ìpè bàbá rẹ̀ ọgbà àmọ́já lè ṣe fún wa àdé àlè ṣe kankan fún ọ ju ìpè kan wẹ́lómi lọ kò sí túláàsì bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o lẹ́yìn náà wọ́n bàbá kí ló dé tí wọ́n náà gbà ọ̀fẹ́ fọmọ rẹ sòwò ni ẹni tó kó lẹ́sìn ó sì jẹ́ mùsùlùmí ó ń rọmọ rẹ fífún náà ọ̀fẹ́ kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ ni olùwà àti bàbá rẹ níjà ni ẹ̀dàpọ̀ ìpínlẹ̀ ìṣẹ́gbẹ̀ kan ṣùgbọ́n ọmọ ọlọ́fẹ́ sí ọmọ ọlọ́run lè ṣe lẹ́yìn náà parí ìjà ṣe lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o wọ́n ní kò lówó kéésì owó ni wọ́n máa wò tí wọ́n máa fi fọmọ lọ́kọ ẹ̀sìn àti wà tẹ́lẹ̀ ìdìbò ṣe jẹ́ mbẹ́ o wọ́n ní nítorí lóyún kú kéésì ṣe mùsùlùmí bò láti sin kí lọ́kẹ̀yìn pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ sọ pé kéésì mùsùlùmá kí ni a fẹ́ ti ṣe tẹ́lẹ̀ ní ìsọ̀rọ̀ wọ́n fẹ́ sin Pọ́ọ̀lù wọ́n fẹ́ sin Jọ́ọ̀nù wọ́n gbé wa mọ́ṣáláṣí ni wọ́n bá ṣe ní kí wọ́n sin ọ̀kà wa àwọn tó wáá pẹ́ náwó ó lé nù rẹ̀ mùsùlùmí ló ní fún sórí eléyìí wọ́n kọ ẹ̀yìn rẹ̀ sálùkìbìlà wọ́n sì ṣe sórí tí àwọn mùsùlùmí àárín oríṣi mùsùlùmí àti oríṣi káfìrí wọ́n sì sí wọ́n máa kọ ẹ̀yìn rẹ̀ sálùkìbìlà torí tó bá ti kọ ẹ̀yìn rẹ̀ sálùkìbìlà ọmọ tó wà nù rẹ̀ ti kọjú sálùkìbìlà ìdájọ́ bàbá ni ìdájọ́ ọmọ. wọ́n ní mùsùlùmí ni kì í ṣe sọ̀lẹ́ ọwọ́ sálámà sí wa sáà dáhùn ẹni tí ìbá ti ṣe sọ̀lá ti ṣe mùsùlùmí náà lásán ọ̀n yá ọkọ̀ lónìí. wọ́n ní sáà lè kọ́ kúránì sóbìnrin lè kọ́ kúránì láì jẹ́ pọ̀ wọ hijab nínú ilé rẹ̀ níbo ni sáà kìlá sọ pé túláàsì àfikún ọwọ́ hijab kó tó kí alukúránì ọlọ́run ọmọ tẹ̀ ń rí béèrè yìí wá ó ti pọ̀ táwọn èèyàn máa béèrè pé láì borí láì ṣe kíní dákúkẹ́ ọ̀kúra. pé kí kì í ṣe lé kọjú sí mi kọjú sí ọ kì í ṣe lé tẹ̀sí tó ń ṣí àtọ́lẹ́sì òbí èèyàn mẹ́wàá o ẹ wà á nu fúláàtì sí dọ́gbé ẹni náà lè wọlé láéláé láì jẹ́ pẹ́yìn lẹ́sílẹ̀kùn tó ń bọ ní islam tó a sọ pé tó máa wọ ìdáàbò kánú lé kọ́ ọmọgbàtẹ́gùn kò sí ọjọ́ bó ṣe jẹ́ kí alukurani rẹ bẹ́ẹ̀ náà tọ́ba kẹsì ó gbogbo ara kódà kó ti kọ́kọ́ rẹ nìkan lọ́wọ́ àyànlé kódà kó ti wọ nìkan ó gbogbo ara tọ́ba kẹsì wọ́n tí rẹ̀ nítorí bẹ̀rù gbogbo mọ̀ pé èèyàn sọ òdodo kódà kó ṣe pé òdodo yẹn korò kódà kó ṣe pé látàrí òdodo yẹn ẹni tí wọ́n gbọ́ yóò bínú táwọn lè ra mọ́tò táwọn máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni a ti dáhùn rẹ̀ a ti dáhùn rẹ̀ a ti dáhùn rẹ̀ pẹ̀lú májàmú kéde pé alìjánná kìíní alìjánná kejì alìjánná kẹta hmm. bá alìjánná ti wà ní pé ó máa ń ga lọ sókè ó máa ń ga lọ sókè alìjánná ti darajat alìjánná ó máa ń ga lọ sókè bó bá ti wá ga sí lọ láàrin ga tontori ẹ anabi ní sábà fẹ́ tọrọ alìjánná ẹ máa tọrọ alifirdaus al nítorí pé ajá rẹ ọba wa torí ẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. iná kuma darakat ó máa ń ṣubú lọlẹ̀ ètò burúkú nùnà ilẹ̀ nítorí wà ń sálẹ̀ nítorí wà nù jahannam kọ́lọ́ ń sànù wa ọkọ àwọn máa bínú gan tó bá ti bínú ó lè ó lè yàn àwọn kan bóòlù àwọn sì máa ti ọkọ yìí báyìí sóòrò náà tọkọ ti yín nù máa tọkọ tó náà ẹ̀yin náà ẹ níwà bí gbogbo obìnrin mi náà ti níwà sí ẹ náà gbogbo kálukú mánéjì ara wọn ni o kò sí ọkọ màláìsà gẹ́gẹ́ bí òtẹ́ síyàwó màláìsà so bí ọkọ yín bó bá ń bínú ẹ̀yin náà ní àwọn àwà kan ọkọ yín náà ń ṣe sùúrù kẹ́yìn náà ẹ̀yin náà ń ṣe sùúrù kò sí ti sùúrù ṣe tí ò jìnnà ẹ ṣe. Ah, ọ̀hún ọmọ ọdẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ etí ń gbà jù ẹ̀ tó wọ́n máa ṣe sùúrù fọkọ ó sì máa bẹ lọ kọ́ lọ́n mú bínú yẹn kúrò láyé lẹ́yìn náà wọ́n kọ́ kí ló wọn náà ń bínú sí máa dé ìsìnkú ọjọ́ ọmọlẹ́yìn àṣetán torí pátó dà àṣetán níbínú ti máa wá wọn a máa wọ́nà láti borí ìbínú yẹn pẹ̀lú ikíkọ́ máa mú mi nígbà tí inú bá ń bí ọ yé somi àgé o àbómi tẹ́ fi sàlù àlápò ó mú mi èsì ṣe dandan kọjú omi fíríjì kó mi ọsàn máa ti gbóná nítorí pé àṣetán téèyàn máa ń bínú ọ̀dọ́ rẹ̀ ní ti máa wá ètò àdáná síyàn la temperature rẹ̀ ó ti high ara ó máa gbóná tọba ti mú mi ọ̀dà bíbà tó fomi paná ni bákan náà tó bá jẹ́ pé o bá dúró ó jókòó tó bá wà ń jókòó fẹ̀gbẹ́ lélẹ̀ so kó ti máa mà kó sí kankan tó lè bìbínú sí ọkàn bàtà ara rẹ̀ jẹ́ yìí torí ń jọ tí kásán rẹ ọba lọ jàǹjàkújà látàrí ìbínú òfò òsì tàbí ṣùgbọ́n ìwọ náà lọ padà kábàámà gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim mẹ́jọ wọn nípa Ànábì sallallahu alaihi wasallam ni Ọlọ́run máa fi bà bínú so gbogbo eléyìí kọ máa kéèsì ó sì tún lè wo dínkì tí mo bá ń fi ọ náà kó wo bó ṣe bíútì tọ́ da nígbà tó tí ìbínú yẹn ó fi dínkù lẹ́yìn náà ìbínú ó jọ fọ́ọ̀lì rẹ o tó bá fọ́ọ̀lì rẹ tán ìwọ lọ́ọ́ kábàámà o bá léyàwó dànù tó bá tiẹ̀ jẹ ìwọ lọ́ọ́ padà kábàámà wọ́n ní à ń lùpọ̀ ọmọ rẹ ní ọkùnrin àti obìnrin láwọn ilé ẹ̀kọ́ gíga wa tọ́jà ń bọ́ ló ti dá Islam ṣe lé wọ̀ Islam ṣe lé wọ̀ ìwé kílọ̀ ńkọ́ tóbi ní kẹ́ máa lùpọ̀ ọmọ rẹ síbẹ̀ náà rí náà níjẹ́ ó di bá kété fọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ro oyún ẹyẹ ká ìwé lọ́lọ́kọ́ oyún ló gbé wálé a'udhu billahi minash shaitanir náà ní science and technology onị commerce and business abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ìwọ náà tọ́ ẹ pé wọn ò lè rí ọ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ àárín àwọn obìnrin wọn máa rí ọ wọn máa fi gbogbo òru torí kò nígbà tára bá ran bọ́ǹbù lọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọmọ awò yóò yóò pé àmì ṣé pé kó ti báyẹn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. wọ́n láwọn gbọ́ nípa sọ̀rọ̀ nípa cooperative àwọn afẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ̀ wá síbi tá a wà yìí ẹ̀ wá sílùú wa ẹ̀ wá sọ. bẹ́ẹ̀ ọ̀gá wa wá sàlàyé wọn bá ń pẹ̀ ẹ̀sìn níbi ẹ̀yin fàlẹ́kùn àlàyé ẹ̀yin náà ń àlékún rìn ẹ wá sí adílé tí Ògbómọ̀ṣọ́ bẹ̀ yẹn gbàtẹ́ bá wá ẹ̀gbọ́n aláì ọjà ẹ̀kú ti jẹ́ wọ́n lé èèyàn ní ẹ̀tọ́ lórí bàbá àtìyá rẹ̀ bàbá àtìyá rẹ̀ wàá gbẹ́tọ̀ ìfún bóun ni kò ṣe àwọn ṣe sùúrù ni kí ló ṣe fún bàbá rẹ̀ kí ló ṣe fún ìyá rẹ̀ ẹ dákun jùlọ lọ kí ni yàmùyàmù fẹ́ ṣe fún rélùwé wàá ṣe sùúrù bàbá rẹ̀ mà ní ìyá rẹ̀ mà ní ọ̀lọ́ lẹ́tọ̀ kan a ní kíláàsì ojú ẹ̀tọ́ náà wọ́n ní kọ̀ọ̀tọ́ ẹ̀tọ́ wò lọ́mọ ní lórí òbí tí òbí wa sọ pé kí ni mo lè ṣe fún bàbá mi sùúrù ni ló ṣe fún bàbá ti àrẹ ọlọ́run mẹ́jọ sórí ibú lára bàbá ti àwọ̀ àwọn bàbá ti àwọ̀ ọwọ́ fún wọn fi wa a lè gbé ẹ̀tọ́ wọn à ń bọ̀ síbọ̀ sí kí wọ́n tún ṣàánú wa wọ́n tún tọ́jú wa wọ́n tún lù wá pa ní kékeré o tún á ń mọ lẹ́tọ̀ kan lórí wọn o lẹ́tọ̀ kankan lórí wọn whatsoever àánú ni. wọn ní sábà rí nǹkan yẹn kó làwọn tètè ẹ fi wẹlọ tẹ bá fi mú ẹ má kan tẹ bá ti wá rẹ ní tó ní ìgbà náà ló lè titi yín àmọ́ kọjá maka lẹ ti e, madina torí yẹn rí nǹkan maka yẹn nǹkan yẹn madina kó mu di tiẹ̀ tiẹ̀ tó ní láéláé fi wẹlọ láéláé ní a ti pé láti àyàfi mọ́tíláṣí tí èèyàn ti ti ń sẹ́bọ́ sọ́lọ̀ ti tẹ̀lé máa mú kò sí kíláàsì fẹ́ má ti sọ láti tẹ̀ ẹnu lé àbí kò títí kí wọ́n parí kí wò tó àtẹ̀tẹ̀ àmọ́ tó bá tẹ ọ lójú ni o kí o ti kọ́ kàn máa fẹ̀sùn kàn àwọn èèyàn láì jẹ́ kó tẹ ọ lójú kíkẹ́ bàbá yìí sẹ́bọ̀ ẹ ti pàkíyèsí rẹ̀ kọ́ gbọ́kọ́gbà ọ wà á níjọ́ ọmọ níwọ̀n nìkan wà á ti kó yá àwọn míì náà tí wọ́n fi ní tò lẹ́yìn ọ̀sẹ̀ bọ̀ wọ́n ní kí ló dé tí fi dé wọ̀ ọlọ́run ló ti lé wọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sílẹ̀ o kódà anabi sọ pé ẹ̀ṣẹ̀ tí ń bẹ nù rìbá àádọ́rin ẹ̀ṣẹ̀ ni eléyìí tó kéré nù ẹ̀ kódà bí kéèyàn bá yà rẹ̀ àwọn òbí lẹ́yìn ní ìṣẹ̀ tó àtúnṣe kí ló fẹ́ máa jẹ rìbá jù lẹ́yìn náà wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lá yẹn lẹ́dàá wa tó kìlọ̀ fáwọn èèyàn nípa rẹ̀ tó sọ pé tí wọ́n bá pàdé kó wọ́n máa retí ogun látọ̀dọ̀ lọ ogun látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà táwọn fi wà láyé àfi rìbá nìkan torí ẹ ọ̀ràn yẹn ní ká dínà sí rìbá lẹ́yìn náà wọ́n ní dídìde tó ní rìbó dìde nínú sáré rẹ̀ ó ní dídìde tó burú jù yóò dìde ní dìde wèrè níjọ̀gbìn dàgbìyà rìbá rẹ̀ tọ́jú ẹ yóò mọ̀ palẹ́rù gbàtí gbogbo wa máa ń sáré lọ síbi tí àpèjọ síjọ̀gbìn dì rìbá yẹn mọ̀ palẹ́rù yóò mọ̀ sùkú yóò dìde yóò tún palẹ́rù yóò sùkú yóò tún títí ọlọ́nkọ́ta torí ẹ rìbá haram ni a gbọ́dọ̀ jìnnà títú láti bá mú wa kó sí báńkì rìbá a gbọ́dọ̀ ní breakdown táàbì máa dówó tí wàá mọ̀ yàtọ̀ sí rìbá tó kún orí ẹ̀ àwọn á withdraw gbogbo owó wa nígbà tá a bá fẹ́ final withdraw wa pẹ̀lú rìbá tó kún orí rẹ̀ yẹn rìbá tó kún orí rẹ̀ yẹn àwọn àwọnà láti bọ́ lọ́wọ́ rẹ̀ bí fi gbẹ́ gọ́tà síbi tí wọ́n ti ń kó káta gọ́tà àbí fi kọ́ public toilet síbi tí wọ́n ti ń bùkátà public toilet àfi ká gúnyà kátà gbàgbé pé àgbà ládà kan lórí ẹ̀ kò sí ládà lórí ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.